o ò lè ní rí oníṣẹ́ ọwọ́ kan níbẹ̀ mo fẹ́ tàṣírí wọn fún yín nìyẹn ẹ̀ tọ́nà bá kádàrà pé kọ́ lọ sí jẹ́mbẹ̀ o ò lè lóníṣẹ́ ọwọ́ kan níbẹ̀ tí ó sọ fún ọ pé iṣẹ́ kan wà tó wọn ọ̀mọ̀ sí tọ́lọ́dọ̀ kápẹ́ńtà lọ́wọ́ ni mo fẹ́ kọ́ ilé yìí ni ó gbé mọ́ ma kò sì mọ́ o àwọn ọmọ Egypt nìyẹn yóò wá sọ fún ọ yóò sì gbé yóò gbé sẹ́yìn lọ́wọ́ ẹ yóò wá lọ wá àwọn bricklayer tí ó sì tẹ́ wọ́n bá ní aláàgó ni ó ń ta agó mo fẹ́ kọ́ bá a tún microphone ṣe yóò gbé mọ́ ṣe bẹ́ẹ̀ ni ẹ wá jẹ́ ká lọ mọ̀ wípé ẹnìkan ò lè gbà ntọ́nà wọn bá bá fún wa ẹnìkan ò lè gbà lọ́wọ́ wa ìtọ́lọ́wọ́n ọba ọba fún wa ẹnìkan ò sì lè fún wa ọlọ́wọ́n ọba náà lọ́ba ọba gbogbo àwọn ọba a máa fún ẹni tó bá wù lọ́lá a sì tún gbà á lọ́wọ́ ẹlòmíì ṣùgbọ́n kì í gbà lásán òǹtọ̀hún ni ó sọ pé wọ́n ọlọ́wọ́n ọba gba ọlá rẹ̀ ọlọ́wọ́n yìí sì ká àwọn ìpè tẹ́ bá ń túmọ̀ àyà lọ pé ọlọ́run a máa fẹ́ lómi lọ́lá a sì máa gbà lọ́wọ́ no tú dáadáa a máa fẹ́ lómi lọ́lá ó béèrè ó béèrè a máa fún yàn ṣùgbọ́n kì í gbà lọ́wọ́ èèyàn láì sọ fọlọ́run wípé ìwọ ọlọ́run ṣe kíni gbà á ọlọ́run yìí gbà àṣírí kan nìyẹn tẹ́lómi ọmọ nípa ọlọ́run ọba ọlọ́run ó fún yàn lọ́lá yọ gbà lọ́wọ́ ẹ̀ àlọ́ mọ̀ pé gbígbà tó gbà ní òun gan lọ́kọ lẹ́tà fọlọ́run ọba indirect ni pé ìwọ ọlọ́run wá sí kíni wá gbọ́ láyẹ̀ ọlọ́run náà sì gbà lọ́wọ́ ẹ̀ ìyẹn ló fi jẹ́ sí pé gbogbo ọlá tọ́lọ́mọ bá bá fẹ́ ní kọ̀ọ̀kan wa yálà ti làákàyè ni ti mímọ̀ ni tọ́lá ni towó ni tèèyàn ni tipò ni ìwọ rí i pé òfin ọlọ́run ọba òun lò lórí ẹ̀ tọ́ ọba ń lò lórí ẹ̀ ó lo ọlá yẹn tó fi kú láyé tọ́ ọba lò lọ́lọ́run lè gbà lọ́wọ́ rẹ̀. ìkẹ́ àti ìgẹ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtúnṣe ìkẹ́ àti ìgẹ̀ fún gbogbo àwọn ará ilé anábì wa àwọn ẹni mímọ́ bákan náà àti gbogbo àwọn sàábì ẹ̀ tí wọ́n jẹ́ ní ìbùkún kọ̀ wá yọ àwa náà sílẹ̀ tá a bá ti tẹ̀lé nànà wọn àsàlátù ọmọ bá wa náà lẹ́yìn gbani tọ́pìkì wa yìí ọba àkókò áfíríkà ń ọba situation áfíríkà yìí mọ púpọ̀ kọ́ńtínẹ̀ntì tá a ní ẹ̀ náà má bó ṣe pọ̀ àwọn tó ń sọ́fà jù náà àwọn kọ́ńtínẹ̀ntì yìí jù òun náà ní áfíríkà. tàbá wa ń sọ̀rọ̀ pé a máa sírí tá a fi lówó lọ́wọ́ tá a fi ní awa lápò àjẹsí pé àwa áfíríkà abùkátà rẹ̀ ju àwọn kọ́ńtínẹ̀tì yòókù lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn sọ́fà bíi tiwa tàbá tún wá wo áfíríkà yìí ti nàìjíríà tún lágbára lọ́tọ̀ mm. tiwa tún ọmọ ẹlẹ́ran ti ń jẹgun ni wá mm-hmm. sọmọ ilé egun ó ti mọ̀ pé egun lòun ọ jẹ kò sí wàhálà ọmọ ẹlẹ́ran náà làwa àwa ń jẹ egungun torí pé òsì gbalé gboko lọ́dọ̀ wa ìjẹkújẹ là ń jẹ àìjẹntọ́tẹ wa lọ́rùn ẹ bá ní ká gbogbo àwọn àtàjọ kò léèrè pé sí ní tó wù ẹ lọ jẹ bóyá láfẹrẹ nìkan tó pin tó wù ú lòún jẹ ah, sàṣà ti jẹun náà ni sí ní tó wù ẹ lọ́wọ́ tí gbogbo wa táwọn sí ní tó wù wá láwọ̀ níta ní líla ṣe kíni láwọ̀ òsì ní jẹ́ báwọn ṣébi tó wù wá là ń gbé ibi àárí là ń ṣe kíni là ń gbé òsì ní jẹ́ báwọn ṣe ń tó ah, wá lágùn à ṣe mọ sáti dé ni bọ́ bá ń lọ sí Lagos àbọ̀ ń lọ sí Abuja ọwá ní ọwá dé garage ọkọ̀ ọwá ní tó wù mí mo fẹ́ gùn ó ní lọ ó ní débi tán lọ tó wù ọ mọ́tò tó wù ẹ lọ fẹ́ gùn ó ní débi tán lọ torí pé tọ́wá dé garage wa yìí ó ti mọ̀ pé òsì ń ta wà àwọn ọkọ̀ tí ò lálàáfíà kì í dẹ̀ sáwọn náà mọ̀ ń lọ àtẹnìkan ní nǹkan bí ọ̀sẹ̀ kan mo wá rí gbogbo ojú ọ̀nà tí mọ́tò àwọn elérò àwọn àwọn kọ̀máṣíà yẹn tí wọ́n ń lọ tí wọ́n ń lọ mo wá rí gbogbo bọ́ọ̀sì yẹn mi ò rí Toyota kankan bẹ́ẹ̀ Mazda Mazda Mazda Mazda mo ní ha kí ló dé wọ́n ní ah àwọn èèyàn lágbára ti Toyota ní òun lè tọ́ wo ni Mazda ọ̀wà sífà ní wọ́n fi ra mo ní àpẹẹrẹ òsì nìyẹn àtúndébì gan wọ́n ní kẹ̀kẹ́ kan ní kẹ̀kẹ́ mọ́rúwá mo ní nǹkan dé mọ́rúwá bò ẹ̀rí. Eh, ta ló lè gun irú ẹ̀ ní nǹkan bíi thirty years sẹ́yìn tí wọ́n gbé wá máa gun márùá ó gbé mi èmi ní gun kẹ̀kẹ́ àwọn ẹlẹ́wọ̀n ẹ ò ní sìn kọ̀sẹ̀ tí ò gun mọ́ báyìí kí ló fà á ò sì ní jẹ́ bẹ́ẹ̀ jẹ́mọ́ tòló fi jẹ́ sí pé àwùjọ tá a wà yìí a nílò irú àwọn nǹkan àwọn yìí láti fi pẹ̀tù sí wa nínú ẹ̀mí àti pé láti fi kálọ́nà àbáyọ nínú ìgbésí ayé wa fẹ́ǹtọ́ lọ́jọ́ ká máa dààmú àtúmọ̀ suratul Fatiha lọ láàrin kánbì kan àwọn ẹni kò yẹ kárí mùsùlùmí tí ó tòsí wọ́n ní kí ló fà mọ́ lọ́n ti gbé nǹkan tá a fi ń tòsí fún àánú suratul Fatiha ṣùgbọ́n àmọ́ iyyaka na'budu wa iyyaka nasta'in wa iyyaka nasta'in ìní àmọ̀túmọ̀ ẹ̀ lọ́fà wa iyyaka nasta'in mùsùlùmí ò yẹ kó ní problem tó bá mọ ìtumọ̀ àwọn ntí ń kà tí fi ń jọ́sìn fọlọ́run ọba naam nípa báyìí àwọn ará nàìjíríà òsì tí ń ta wáyìn ó bùkátà pé kámọ̀nà àbáyọ fúnra wa kó wa kó lè bá àdára fún wa ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ mi àtẹ́ntí kìí ṣe mùsùlùmí àtẹ́lẹ́ni tí wọ́n máa wò yí pé báwo ló ṣe jẹ́ tẹ́ fi ń sọ̀rọ̀ owó nínú ẹ̀sìn báwo ló ṣe jẹ́ fi ń nínú ẹ̀sìn ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé ìrọ̀lẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi lọ mọ̀ yí pé ẹ̀sìn rẹ yìí ẹ̀sìn owó ni. ẹ̀sìn kí mo pè ẹ̀sìn owó. ẹ̀sìn owó ni jẹ́mọ̀. kèfèrí tó dẹ̀ ń gbọ́ wa náà tí kì í ṣe mùsùlùmí kọ́ lọ mọ̀ pé tẹ́sìn tiẹ̀ bá jẹ́sìn tòsí kọ́ mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn kí ni ẹ̀sìn owó ní ìjọ nígbà tí islam kọ́kọ́ dé owó lọ́ba rìn ọ̀rọ̀ lọ́ba rìn láti pilẹ̀ gbogbo ẹ̀sìn tó bá sì ti bá nǹkan kan rìn láti pilẹ̀ ó yẹ kó mọ̀ pé ẹ̀sìn tó ní òun ṣe pẹ̀lú nǹkan yẹn nìyẹn kí lọ́ba tó fi rí báyìí ta lóbìnrin àkọ́kọ́ ta lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ gba islam lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa ọ̀yà ta ni ọ̀tọ̀ fún wa ọ̀yà lọ́kùnrin nìyẹn lóbìnrin khadija eh, khadija ṣáájú abubakar gba islam radiyallahu ta'ala anha tọ́yìm tí wọ́n bá ń sọ wípé olówó ayé nílùú maka lóbìnrin kọ̀sẹ́ntó lówó tó khadija ẹni àkọ́kọ́ ni ó bówó ní àbí bówó ní islam islam bá owó ní àbí ọ̀bówó ní torí pé ẹni tó gba islam kí la pé olówó ni ẹ tún máa bọ̀ a ẹni àkọ́kọ́ tọ́kọ́ gba ìsìláàmù náà àwọn ọkùnrin ta ló ń tọ́ jàmá Abubakar olówó ni àbí ètò olówó àtọ̀tún islam àtòsí islam kí lórúkọ ẹ̀ owó ni islam gbà tí ń bọ̀ wá tààrà lákọ̀ọ́kọ́ rẹ̀ owó lọ́ba rìn naam kọ̀ wá parí síbẹ̀ yẹn torí wípé owó yẹn lọ́lọ́run ọba fi dáàbò bẹ̀sìn lọ́jọ́ kìíní àná ẹ gbàgbé ipa tí Abubakar kó nígbà tí anabi fẹ́ ṣe hijira sallallahu alayhi wa sallam gbogbo nǹkan tí anabi lò láti maka tó fi dé Medina Abubakar ló provide ẹ̀ fún Allahu akbar àtúnjẹ o àtẹ̀ntí ó wà àti nǹkan tí wọ́n gùn o àtẹ̀ntí ó gùn àti atọ́nisọ́nà àti ibi tí wọ́n sá pamọ́ sí àtẹ̀ntí wọ́n ránṣẹ́ ọmọṣẹ́ àtọmọ ọ̀dọ̀ tí wọ́n ránṣẹ́. Abubakar ló pèsè gbogbo ẹ mm, mm, kí ni a fi ṣe lè jama owó ni yẹn ni pé Islam ọba kẹnìrìn ọba owó rìn ní àkọ́kọ́ ọjọ́ rẹ̀ ẹ jẹ́ ká wá bójú wẹ̀yìn wọ́n máa ń sọ pé àwọn mẹ́wàá kan wà nínú àwọn sàbí ànábì wa àwọn mẹ́wàá tí wọ́n fún ẹ ní sàtífíkèètì nǹkan kan ni ọ̀ràn ti sàtífíkèètì náà sàtífíkèètì àlìjẹ́nà yẹn ni pé àlìjẹ́nà wọn sọ́kù ni ó wà àwa ní ìsìn àlìjánà wà confam di o a máa bẹ lọ́nù táyì kú bẹ́ẹ̀ ni a máa bẹ lọ́nù pé ọlọ́run sáfì àṣàlẹ̀ jẹ́nà mọ́ wẹ̀sẹ̀ wa àwọn yẹn ọlọ́run ní mi ò wẹ̀sẹ̀ yín mọ́ mm. àwọn náà dẹ́sẹ̀ ẹ̀ta ní bẹ láyé jẹ́ dẹ́sẹ̀ kò tó ń tọ̀hún tọ́ọ̀ bá dẹ́sẹ̀ ìtọ́mọ ádámà nìyẹn ìwé ìtọ́mọ ádámà ọ̀tọ̀ lẹ́nu tó èyí tí nìyàn ta'ala anhu gbogbo wa náà mẹ́wàá ni wọ́n ẹ wá lọ mọ̀ yìí pé àwọn mẹ́wàá wá yìí àwọn ni wọ́n lẹ̀ máa nẹ́bì lára jù hmm. sallallahu alaihi wasallam ẹ máa ní àwọn àwòlò súnmọ́ lọ́lẹ̀ mọ́lá àwọn aṣọ àwọn aṣọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ àwọn ọ̀ndàwíà ànẹ́bì sallallahu alaihi wasallam àwọn mẹ́wàá wá yẹn tàbá wá gbé àwọn mẹ́wàá wá yẹ̀wò látòkè délẹ̀ mẹ́fà nù wọn lọ́jọ́ olówó tabua hmm. mẹ́fà ọ̀tọ̀ kì í ṣẹ́nìkan o títí ẹnìkan nínú wa o mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ náà lọ jẹ́ kínní lọ́jọ́ lówó ìyẹn ni pé ẹ̀sìn yìí ó dé pẹ̀lú kínní pẹ̀lú owó ni alèrè ń tẹ́ ma bèrè pé àwọn wúlò àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún ẹ̀jẹ̀ ń sọ àwọn mẹ́fẹ̀ẹ̀fà fún wa alákọ̀ọ́kọ́ Abubakar Siddiq gbogbo àná àmà radiyallahu anhu ẹlẹ́ẹ̀kejì tani Uthman ibn Affan ẹlẹ́ẹ̀kẹta tani Abdulrahman ibn Awf abdulrahman abdulrahman ibn awf abdulrahman ẹlẹ́ẹ̀kẹrin tọ́lẹ̀hàtù ibn ubaydillah tọ́lẹ̀hàtù ibn ubaydillah ẹlẹ́ẹ̀karùn-ún azubair ibn al-awam ẹlẹ́ẹ̀kẹfà saad ibn abi waqqas saad ibn abi waqqas amẹ́fà ìyẹn ni wípé àwọn mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ẹ jẹ́ olówó tààrà ní àwọn mẹ́wẹ̀ẹ̀wá àti ìsọ̀rọ̀ tóbìnrin o ìyẹn ti ṣe Khadija ti ṣe ìyàwó ànábì alayhi salatu wassalam eléyìí fi yé wa wípé ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó nílò owó ni a nílò kí ọlọ́rọ̀ onídúkìá olówó tabua kọ́pọ̀ láàrin wa ìdí nìyí tó fi jẹ́ sí pé mọ́jẹ̀kọ́ yà ọ́ lẹ́nu pé à ń tírìtì irú tọ́pìkì báyìí láwùjọ yìí torí pé àwọn èèyàn yìí mẹ́nu bá bẹ́ẹ̀ lómi sì máa ń fi pamọ́ ni pé wọ́n fẹ́ kó lówó pọ̀ onìkan náà ló ń fẹ́ dá máa practice nǹkan yẹn ẹ̀rí ẹlòmíín mà mọ̀yọ́ mà áìdí ẹ̀ gbé èmi nìkan náà mo fẹ́ máa jẹ ẹ́ ó pin tó lówó bá ti pọ̀ jù owó tó ń ní òní ṣe kíni má kò ní níyì má tó lọ́fà tó fi jẹ́ sí pé mímọ fárùn nǹkan báyìí títa nínú àwọn nǹkan tí ó ràn wá lọ́wọ́ ni tí ó sì gbé ẹ̀sìn wa lárugẹ sókè sí ni náà àwa ń sọ pé tọ́pìkì ni pé kí ni àṣírí owó kí ni tó máa àṣírí jàmọ́ àṣírí òun náà ní nǹkan tọpamọ́ táwọn èèyàn ṣe kíni tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò rí náà rí ìdí tó bá ta fi pe tọ́pìkì ní àṣírí owó ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò rí náà rí àwọn nǹkan tá a fi lówó tí wọ́n bá rí nísìn ẹnu ẹ̀yin tẹ́ gbọ́ náà lẹ́ẹ̀rí àbẹ́yìn tẹ́ wá lẹ́ẹ̀rí ẹni tí ọ̀wà tí ò gbọ́ ó ti dàṣírí fóun tiẹ̀ kọjá sí lọ́dọ̀ tiẹ̀ wọn ó ti di ntẹ́yìn wọn ìjẹ́ ń òun náà ní tọpamọ́ èdè lárúbáwá ni àṣírù hmm, àwọn àṣírù àwọn yorùbá wọ́n jí mú lọ́dọ̀ lárúbáwá náà fi ń pè ní àṣírí àṣírí eh, àṣírù ni àṣírí ah. tàbá bá ń sọ pé àṣírí owó sọ fún ayé pé ìdí ọ̀nà méjì ni àṣírí owó wa, ọ̀nà àkọ́kọ́ òun náà ni pé kí ni àṣírí tí ń bẹ ń bi tí gbogbo wa fi ń wá owó káàkiri kí ló fà á tí gbogbo wa fi ń wá owó káàkiri kí ló fà tá a fi ń wá owó káàkiri àwọn èèyàn sọ díẹ̀ díẹ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n wọn ò sọjú abẹ́ǹkò wọn ò sọjú abẹ́ǹkò náà àwọn àṣírí tọ́fà tá a fi ń wá owó mẹ́ta náà ni tí mo rí mú lẹ́yìn wá gbà náà àwọn àṣírí tá a fi lówó twenty one ni ó gbà lónìí twenty one lọ́gbà àwọn àṣírí tíyàn fi lówó twenty one ni tọ́lọ́ ń bá sàánú ẹ̀ tó bá lo gbogbo twenty one yìí fọwọ́ sọ̀yà báyìí pé o ti dolówó twenty one yẹn bọ́ọ̀ bá lo twenty one náà bọ́ọ̀ bá ṣe lò tó náà ni tiẹ̀ ó ṣe dáa tó ṣùgbọ́n ẹ ká bẹ̀rẹ̀ látòrí step àkọ́kọ́ òun náà ni kí ló fà tá a fi fẹ́ràn owó jàmọ́ kí ló nǹkan àkọ́kọ́ òun náà ni wípé ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọ̀dà máa wá pé ẹ gbọ́dọ̀ agbẹ́dọ̀ nínú èdè yorùbá agbẹ́dọ̀ ní ẹ gbọ́dọ̀ má fẹ́ràn rẹ̀ àdámá nígbà tó lọ́run ń dá wa ti ń kírètì wa látijọ́ kìíní àná ló ti gbin ìfẹ́ owó sínú ọkàn wa ò lè ìjẹni ọlọ́run ọ̀kan o jàmá ẹni ọlọ́run gan máa ẹ rí lè máa mú tọ́ ẹ kó jẹ ni ṣé ni hadith ni ìfẹ́ owó ni tọ́lọ̀ wọn bá ti fi àti gun ní abẹ́rẹ́ rẹ̀ ọ máa fẹ́ràn owó ni o ọmọ adama tó bá ku ẹ̀mí kan lára rẹ̀ báyìí yóò sì máa fẹ́ràn owó náà ni ẹ máa o gbogbo a ti fi sí lára pé ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ mẹ́fẹ́ràn owó ni hmm. ọlọ́run dá a máa wà ní. náà ẹnikẹ́ni tí bá ń sọ fún yín pé òun ọ̀fẹ́ràn owó mo ti bí màá rẹ́ nìkan ní wàá jókòó ọ̀fẹ́ràn owó ni mi bá sọ pé irọ́ ló ń pa fún wa irọ́ ló ń pa ẹnikẹ́ni tó bá sọ fún yín pé òun ọ̀fẹ́ràn owó ẹ sọ fún nǹkan méjì ni ẹ sọ fún pé èyí máa dá mà ẹni bóyá lè jànú ni ọ ẹlẹ́ẹ̀kejì òun náà ní wípé irọ́ ló ń pa hmm. irọ́ gidi ló ń pa ọlọ́run ọba jẹ́rìí sílẹ̀ inú suratul fajr ó ní àyà fourteen ọlọ́run ọba sọ pé. wa tuhibbuna al-mala hubban jamma. wa tuhibbuna al-mala hubban jamma. wa tuhibbuna al-mala hubban jamma. ẹ̀yà túmọ̀ àyà yẹn kí n gbọ́ wa tuhibbuna al-mala ẹ̀yin ènìyàn tí mo dá yìí ẹ máa fẹ́ owó present tense náà ni verb tọ́lọ́run ọba mú wá mẹ́ ẹ ti fẹ́ níjọ́ kìíní àná ẹ máa fẹ́ tẹ́ ikú láyé mm-hmm. wa tuhibbuna al-mal irúfẹ́ wo lẹ́wà ní sówó sífẹ̀ díẹ̀ ni tó bá ń ìfẹ́ tí ò sí ro tí ò sí ròyìn lẹ́ni sówó nígbà ìfẹ́ tá a máa ní sówó ọlágbára lílágbára rẹ̀ wá jura wọn lọ́nìí kò sẹ́ni tí ń bẹ tí ó fẹ́ràn owó ṣùgbọ́n ìfẹ́ wa jura wọn lọ ẹlòmíì mi tó fẹ́ràn owó dé ìfẹ́ tí a ní sówó ló jẹ́ ká máa ṣiṣẹ́ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ta ló fẹ́ wàhálà kò sí ẹfẹ́ ṣe wàhálà yìí ta ló ní ta ló wàhálà ṣùgbọ́n tó bá mọ̀ pé lẹ́yìn wàhálà yìí kí ni ọ̀tọ̀ yẹn jáde owó àwọn ò ní wọ́ọ̀rì àwọn máa ṣe wàhálà lọ kí ló bá ìfẹ́ owó ni adámánì ọ̀ gbọ́dọ̀ má fẹ́ràn owó ìwọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn o gbọ́dọ̀ má fẹ́ ni ń ṣe dá wa nìyẹn bọ́lọ̀ ń ṣe dá wa ọ yàtọ̀ sí pé káwá sọ pé àwa yíra wa padà kó bọ́lọ̀ ń ṣe dá wa á lè yí padà a gbọ́dọ̀ fẹ́ràn owó ìfẹ́ tá a sì ní sówó ìfẹ́ ni ló fi pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ṣe iṣẹ́ tó wa wa nítorí torí ìfẹ́ ẹlòmíì tí wọ́n bá ní lọ sí London àbáwọn ìlú ìlú alágbára yìí yẹn tó wà ń bẹ̀ tí wọ́n ní wọ́n máa sanwó fún ọ pàáwà pé wákàtí kan láti máa fún dọ́là ẹlòmínú àwọn ọmọ nàìjíríà ọmọ áfíríkà tó lọ sáwọn ìlú yẹn wákàtí mẹ́ta péré ní fi ń sùn lójúmọ́ yóò ṣiṣẹ́ nineteen hours yóò fi three hours ṣe kíni yóò fi sùn òun náà sì mọ̀ pé kíní yìí ó ní side effect kí lọ́ba ti fi ṣe wàhálà yìí torí kíni ìfẹ́ owó yìí ìyá tó ń kiri ọjà wọn náà wò wọn yóò jáde láti ìlú dùn mí báyìí yóò dé dustin grand ta ni ọ̀ra kínní tí ọba ti ta ó tún di sábò tí ọba ẹsẹ̀ ní fi o ẹsẹ̀ ní fi fa láti ibẹ̀ ọdọ̀jọ ọba látọjọ ọba ó di ọ̀nà Elisa garage gbogbo lóòsogbo yóò dé àgùnbẹ́lẹ́wò yóò dé ọ̀nà kírun ẹsẹ̀ kan ẹsẹ̀ méjì yóò sì máa polówó yọ́dẹ̀ irú ẹrù sórí kí ló fà á ìfẹ́ owó ni tọ́ba délé lálẹ́ ni ó tó mọ̀ ìpè áá ah, gbogbo ẹ̀yìn yìí ṣe gẹ́nẹ̀ ó ti ń ro mí kí ló fà á ìfẹ́ owó níta ló fẹ́ wàhálà kọ̀sẹ̀ tó fẹ́ wàhálà iṣẹ́ tó le nìyẹn ẹni tó ń gbẹ́ sọ́kà òwe àbí kànga sódò gbẹ́yìn kò ṣeé ìfẹ́ owó tún jẹ́ kọjá sí pé wọ́n ní ká wá kó ìgbẹ́ wá kó sọ́kà òwe ah tẹ́sà o tẹ́nìkan bá ń sọ pé òun ò lè kó sọ́kàwé tó rẹ́ pé five thousand ẹ̀ máa ń fún wọn tí wọ́n bá kó kàn wọ́n sọ fún pé màá fún ten thousand naira níìsín ní òpè ọwọ́ ni bá fi kó ní abẹ́nú torí pé òdìrówó mo lè bá ọ fẹnu kó gan tó wáyé pé wáyé pé ebi ń pin àfẹnu mo bá ti ṣe tán màá dẹ̀ lọ wá kẹ́míkà kan tí màá fi fọ ẹnu mi dání èfi owó ní jẹba yẹn nàám kọ̀wá tún parí síbẹ̀ yẹn níbi tí àwọn èèyàn tí wọ́n fẹ́ràn owó dé ẹni tó bá fẹ́ràn owó ju ẹ̀mí ènìyàn lọ ìfẹ́ owó ìyá ọ̀dẹ̀ tí débi pé yóò lọ máa pa ọmọ ènìyàn àti rọ́kọ tó pa ìyàwó ẹ̀ nítorí owó àti rí ìyàwó tó pa ọkọ rẹ̀ nítorí owó àti rí bàbá tó pa ọmọ rẹ̀ nítorí owó àti rí ọmọ tó pa bàbá rẹ̀ nítorí owó kí ló bí ìfẹ́ tó ní sí owó ọkọjá ìfẹ́ tó ní sí ẹ̀mí náà mm. ẹ̀rì tò nípa báyìí àṣírí tọ́fà tá fi ń wówó nìyẹn o kò ṣeé tú ọ̀ọ́dẹ̀lẹ̀ escape ẹ̀ kò sẹ́nìkan kan tí ń bẹ láàrin wa ń bí báyìí tí ó pọ̀ wọn fẹ́ràn owó tàbí tí ó máa gbọ́ wa padà bóò ló ti wá fẹ́ràn owó tí wọn náà lọ fẹ́ ni wọ́n kọ́ o ọlọ́run ọba rẹ tó dá ọ ló fi ìfẹ́ owó sí ọ lára bí kò máa fẹ́ràn ẹ̀. náà bá a bá ń kó ìdọ̀tí jọ tá a bá sì sì nǹkan kan tó jọ owó báyìí a sì tọwọ́ bọ̀bẹ̀ pé a máa wá káàkiri <laughs> ìfẹ́ ẹ̀ ni ọlọ́run ló fi síbẹ̀ kò ṣeé ṣe má ṣe bú ọmọ ìyá rẹ tó bá fẹ́ràn owó gbà pé fẹ́ràn rẹ̀ ju nǹkan míì tó dáa ju owó lọ ni níta kọ́ ṣẹ̀ sí nìyẹn a gbọ́dọ̀ fẹ́ràn owó ẹni tí ó bá fẹ́ràn owó kò ní sáyé yìí rárá tọ̀ náà sábàbí ẹlẹ́ẹ̀kejì àṣírí kejì tọ́ba tá a fi ń wó òun náà ni pé gbogbo wa tá a wà tọ́lọ́wọ́n ọba dá láwọn ọmọ ẹ̀dá ènìyàn a iwájú ká máa jọ̀gá kò sẹ́ńtì ń bẹ tí ò fẹ́ràn ìjọga ọkàn ju àwọn lọ bẹ́ẹ̀ni ká bá lóun ò lè contest òun ò lè béèrè fún tí wọ́n bá wá gbé bá ń lé yóò gbà bí ò ní gbà yóò gbà náà ni torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ìjọga àwọn apò ayé bá a ṣe apò ayé náà la ipò ẹ̀sìn a apò ayé apò ẹ̀sìn gbogbo wa náà sì mọ̀ yí pé nítẹ̀lẹ́sìn ipò ipò ẹlẹ́sìn ni mo fẹ́ fún alápèjúwe náà ipò ẹlẹ́sìn nísìn ẹ máa lẹ́nìkan fẹ́ jẹ́ ààrẹ mùsùlùmí bàbá ẹ̀yin ni tí wọ́n bá sọ pé àwọn fẹ́ fún yín láàrẹ mùsùlùmí ẹ gbà bẹ́ẹ̀ gbà inú yóò dùn àbí òní dùn àní ìṣe fẹ́ràn rẹ̀ abẹ́ ẹ fẹ́ràn rẹ̀ ẹ jókòó bẹ́ẹ̀ ni ẹ rí ipò ẹ̀sìn nìyẹn ó fẹ́ jẹ́ bàbá àdìní gbogbo àwọn ọmọ pé mi náà fẹ́ jẹ́ bàbá àdìní máyégún àdínì balógun àdínì ìyá àdínì àti gbogbo tí a máa jẹ nínú àdínì kò sẹ́ńtọ̀hún tí ò ní gbà á ẹ wá lọ́ọ́ máa pé gbogbo àwọn àpò ẹ̀sìn yìí táwọn wí yìí tí ọba sówó lọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ àwọn ẹlẹ́sìn gan ò ní fipò yẹn sí kínní wọ́n ní bí lọ́ọ́ ẹ wá lọ́ọ́ máa pé àwọn ènìyàn afẹ́ràn àpò nígbà tá a wá fẹ́ràn ipò yìí a sì mọ̀ pé ipò àwọn ìjọ́gà yìí a lè débẹ̀ àfi ká ní owó lọ́wọ́ kí ló dé tá a fi wá ní fẹ́ràn owó torí pò ní sábàbí tá a fi dé ipò tẹ́sí nìyẹn ẹ bọ́ sí tètò ayé náà wọn ò lè fi tálíkà jọba ayé ẹ jẹ́ àtẹ̀bọ́ ti fi gọ́fúnọ̀ àwọn gọ́fúnọ̀ ìkan nínú àwọn olóṣèlú tó tọ́jú lóòótọ́ èèyàn kan ó lè sùn mọ́ àwọn àpò à ń jẹ gọ́fúnọ̀ ó náà ti kọ̀ǹtẹ́sì rí àwa jọ pàdé ní nǹkan bí ọjọ́ oṣù mélòó kan sẹ́yìn tá a fẹ́ fi jẹ́rìí nìyẹn o ó lẹ́ni tí ó bá sọmí ti orúkọ ẹ̀ gan kóun fẹ́ lọ fún governorship ọlọ́bọ́dọ̀ ní one hundred million naira lọ́wọ́ náà pé ọkọ̀kọ́ fẹ́ morúkọ ara rẹ̀ lọ pé mo fẹ́ <laughs> èmi náà fẹ́ lọ́nu pátì lásán kò tí ì kan àwọn nǹkan ńlá mi o one hundred million naira ni koko kọ̀kọ́ tiẹ̀ kọ̀kọ́ na kú tó ronú wípé èmi náà tẹ̀lé lọ́nà lẹ́yìn ìgbà náà ó ṣẹ̀ṣẹ̀ ka àwọn bàbá ìnáwó gidi ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wa ní ìsẹ́fà ní ọlọ́njọ́ máa di gọ́fúnà kí lẹ́wì ámìnà tó lè di gọ́fúnà láì lówó lọ àṣírí owó kan nìyẹn tá a fi ń wówó káàkiri ọmọ náà wà máa wówó káàkiri naam àwọn àjọ tó síwájú wọ́n dẹ̀ ti gbà bẹ́ẹ̀ pé owó lọ́pọ̀lọpọ̀ ipò ayé ipò ẹ̀sìn tí kìí ṣe tẹ̀sìn ti ṣẹ̀ríà bàbá àdìní tẹ̀sìn ṣẹ̀ríà bàbá àdìní a máa fanu gbà dáadáa bàbá àdìní a máa yàlè bàbá àdìní a máa mutí ṣùgbọ́n ipò tẹ̀sìn tó jẹ́ sí pé ó tún ti páàkì máa yé díẹ̀ àti ipò ayé lọ́pọ̀lọpọ̀ gbà owó la fi débẹ̀ o àwọn ẹni ìṣáájú náà mọ̀ àlékọ́rán jẹ́rìí ti sọ́tò bákọ́rà àyà two forty seven ọlọ́run ọba sọ wípé. wàkọ́ الله قد بعث لكم طالوت ملكا ní ayé ànábì wa David Dawud alayhi salatu wa salam wọ́n wá fẹ́ yan ọba lẹ́bàtẹ̀ fẹ́ yan ọba nínú ìlú wọ́n ní àwọn nǹkan qualification tí wọ́n gbọ́dọ̀ rí lára ẹni tí wọ́n bá yàn lọ́ba nínú ìlú ṣùgbọ́n tí eléyìí wá gbá ọ̀nà àrà ọba náà tọ̀ wá ànábì ọlọ́run ló fẹ́ yan ọba fún wọn anábì ọlọ́run sọ fún wọn wípé ọlọ́run ọba ti yan Talut ó ti yàn lọ́ba fún yín àà bó ni ó ti wá jọba. kọ́ọ̀lù anna yakunu lahul mulku alayna. mọ́ ní báwo ni wọ́n ní báwo ló ṣe jẹ́ yóò ti wá jọba lé wa lórí kọ́ọ̀lù tó ti wá jọba lé wa lórí wa nahnu ahaqqu bil mulki min. àwa lówó lọ́wọ́ ń tiwa àwa olówó ló yẹ ká jọba kò yẹ kí Tálútà àtàlíkà kó ṣe kíni kó jọba. wọ́n wá mẹ́ńtẹ́n tọ́fà. ولم يؤت سعة من المال ولم يؤت سعة من المال. wọ́n ní tẹ̀bí Tálútà yẹ ọlọ́run fún lówó nígbà tí ò ti lówó yẹn kọ lẹ́tà àtijọba yẹn ni pé wọ́n gbà yìí pé owó ni àti dé ipò àwọn ẹ̀dẹ́ ènìyàn afẹ́ràn kádépò afẹ́ràn kan wọ́n máa pariwo wa ha òun lọ̀gá òun chairman òun ni aṣojú ọba òun ni ọba ìlú kan òun ni eh, honorable òun ni eh, òun ni kìnnìkan gbogbo nǹkan tó ṣe pé pọ̀ ayé ni afẹ́ràn rẹ̀ a lè débẹ̀ àfi ká owó lọ́wọ́ a sì fẹ́ débẹ̀ tába tí fẹ́ débẹ̀ yìí nǹkan tá a fi débẹ̀ a ràn wá káàkiri a sì fẹ́ràn rẹ̀ ìdí a fi fẹ́ràn owó nù àṣírí kejì tá a fẹ́ràn owó a fi fẹ́ràn owó òun náà ni wípé gbogbo wa la fẹ́ràn gbogbo wa la gbogbo wa oge gbogbo wa la àti tónítóní gbogbo alásán rẹ̀ kò sónítọ̀ ohun tí ọ̀fẹ́ rẹ̀ ọ̀sọ́ káwọ́sọ kásọ̀nà sí kádéfìlà kátún gẹ̀ ọ̀sọ́ ni káwọ́ bàtà kọ́mọdán ọ̀sọ́ ni kákọ́lé kátúnkàn lọ́dà ọ̀sọ́ ni gbogbo àwọn kan tí wọ́n ń pè ní ọ̀sọ́ yìí afẹ́ràn rẹ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ jẹ́ sí pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn ọ̀ṣọ́ a sì mọ̀ pé owó gangan fún ara ara rẹ̀ ọ̀ṣọ́ ni ọ̀ṣọ́ lówó torí pé ọmọ ènìyàn fẹ́ràn ọ̀ṣọ́ owó sì jẹ́ ọ̀ṣọ́ túláàsì ni àgbẹ̀dọ̀ fẹ́ràn owó ọlọ́run ọba náà pè lọ́sọ̀ fún anú al-Qur'an Suratul Kahf àyà forty six. المال والبنون زينة الحياة الدنيا. ọlọ́run ọba ní àtọmọ ọsọ ayé ni owó àti ọmọ ayé ni yẹn ni wípé ẹnikẹ́ni tí ọba ní méjèèjì yìí kò láyé Akbar kò lówó kò tún lọ́mọ kò lọ́ṣọ̀ọ́ láyé lóbi jẹ́ sí pé gbogbo ẹni tí lọ́mọ tọ́ lówó lọ́wọ́ tó tọ́ba lọ́mọ kó ṣe kíni kọ́ máa dúpẹ́ ọlọ́run fọ́n kàn bẹ̀ ṣùgbọ́n tọ́ba bá ní méjèèjì olówó ọlọ́mọ ọ̀sọ̀ ayé ti parí tọ́dọ̀ rẹ̀ hmm. hmm. ọ̀sọ̀ ayé ti parí tọ́dọ̀ rẹ̀ ló fi jẹ́ sí pé kí lọ́ba tó fi jọ́ sọ gbogbo wa la fẹ́ nílé lórí ọ̀sọ́ nílé kíkọ́ owó la fi kọ́lé gbogbo wa la fẹ́ ní nǹkan tá a fi sùn tọ́da ọ̀sọ́ ni owó la fi rà àbí nínú lẹ́lẹ̀ nínú orí bẹ́ẹ̀dì èwo la fẹ́ ń bẹ̀ jama bẹ́ẹ̀dì hmm, bẹ́ẹ̀dì la fẹ́ ọ̀sọ́ ni tálíkà ò ní kò tí ẹ̀ ní ronú sí bẹ́ẹ̀dì rárá tí mo láti rí ibìkan fẹ̀gbẹ́ lé ní tiẹ̀ nìyẹn ọ̀sọ́ ni torí wípé gbogbo wa la fẹ́ gun nǹkan a fẹ́ gun ọkọ̀ fi sọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọkọ̀ dẹ̀ ní ọ̀sọ́ ni owó sì la fi rà gbogbo wa fẹ́ràn ọ̀sọ́ ìdí ni mo fi ń sọ lẹ́ẹ̀kan yí pé ẹni tí sọ pé wọ́n fẹ́ máa fi ṣẹ̀sìn ẹ tí ìsásìrí jáde fún wa tó bá dé nísìn kálukú change ilé rẹ̀ yóò change bẹ́ẹ̀ dínú rẹ̀ yóò change ọkọ̀ tó gùn ọ̀sọ́ ni bẹ́ẹ̀ náà la sọ tó bá dé gbogbo aṣọ tá a nílé lágbé mi kọ́ mi lè fọrùn kan mi lè fọrùn mi kan léyìí má ẹ lọ bá mi wá télọ̀ tó dáa jù nílò Òṣogbo yìí kọ́ bá mi rán àwọn special owó ń bẹ nìyẹn torí pé aṣọ wíwọ̀ ọ̀sọ́ ni tá a bá tún wọ́sọ tán a sọ pé ẹ bá ṣe iṣẹ́ sí lára náà ẹ ṣe design sí lára ẹni tó rówó jẹun tọ́sẹ́kù ní máa rántí design o ẹni tí ò tí ì rówó jẹun tó kẹjẹ pé wọ́n bùn lásọ gan ni níṣẹ̀ṣẹ̀ wọ́n wo télọ̀ káàkiri ṣé ọ̀nà tí gbẹ́rẹ́ mi ṣiṣẹ́ kan sí lára kò ní rántí ẹ̀ o wúlò fi jẹ́ pé tá a bá rẹ́ni tó wọ́sọ tó ṣiṣẹ́ sí lára ọkàn wa má balẹ̀ pé eléyìí ọ̀dà pọ̀ dáa fún díẹ̀ ọ̀dà fún díẹ̀ aṣọ tí ma máa ń ṣiṣẹ́ sí lára ni o àwọn aṣọ mìíràn wà tó ń gbé ṣiṣẹ́ sí lára náà bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ bá rí yàn tó wọ́sọ ọwọ́ ọwọ́ ewu ó tún fi agbádá lé ẹ lọ́ọ́ pé ọ̀sọ́ ni o owó ní bẹ́ẹ̀ o torí ten yards ló fi ran agbádá five fún tó yan ẹ̀wù àjò pé owó aṣọ méjì ni wọ́n fi ran kan òsì ní jẹ́ ni tówó bá wà èèyàn yà síbi agbádá. tọ́ba rẹ̀ ń tọ́ wa gbádá tó sì dán fura sí nǹkan bẹ ní kíni nǹkan bẹ lápò ẹ̀ torí pé àwọlé nù yẹn ọlọ́run ọba sòdodo lóòótọ́ tó fi sọ fún wa yí pé alimalu walbanun. alimalu walbanun hmm. zinatul hayati dunya. والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ẹ̀yin olùgbọ́ wa eléyìí ni àṣírí ń tọ́fà tá a fi ń wá owó káàkiri yẹn ni pé ọlọ́run ọba dá mọ́ wa pa gbọ́dọ̀ fẹ́ràn ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní sábàbí tá a fi dọ̀gá gbogbo aláfẹ́ jọ̀gá ẹlẹ́ẹ̀kẹta owó gangan lọ̀ṣọ́ ayé gbogbo aláfẹ́ sọ̀sọ̀ láyé àwọn sábàbí àṣírí tá fi ń owó kiri nìyẹn lẹ́yìn eléyìí ni gbogbo pé afẹ́fẹsẹ̀ sìn afẹ́fẹsẹ̀ kankan ni àmọ́ ni tí kì í sára ọ̀rọ̀ àfáǹfà àdìsí kan lẹ́ẹ̀kan yí pé olówó mùsùlùmí tó bá lówó lọ́wọ́ ọ̀dà ọlọ́run fẹ́ràn ju mùsùlùmí tí ò lówó lọ́wọ́ lọ tálíkà gan lọ́lọ́run fẹ́ràn ju olówó lọ naam tálíkà ó wà lìjẹ́ náà lẹ́yìn forty years lólówó tó máa wà lìjẹ́ náà ìdí nìyẹn ló fi jẹ́ sí pé tá a bá ń sọ̀rọ̀ owó bó ṣe dáa tó bẹ́ẹ̀ náà ni àwọn ṣáà <laughs> àwọn ẹgbẹ́ ẹgbẹ́ bí tó ti lágbára náà ń náà tó nípa báyìí àṣírí tá a fi kiri nìyẹn kí torí ẹ̀sìn àbá ọ̀pọ̀lọpọ̀ olówó tí wọ́n bá lówó lọ́wọ́ tí wọ́n máa ẹ̀sìn ó ní ẹ̀sìn lẹ́gbẹ̀ẹ́ kan lẹ̀sìn ó ayé ni ó máa bá káàkiri tó bá kọ́lé méjìlá tí wọ́n bá kọ́ mọ́sálásí kan yóò gbé mi ò lágbára mọ́sálásí o ọ̀dà ilé méjìlá ló ti kọ́ ó lágbára masalasi wọ́n lọ síbi kan wọ́n ní wọ́n akọ masalasi ń bẹ wọ́n lẹ́nu yẹn kọ́ ọkọ estate ilé tó kọ́ síbẹ̀ yóò tó bíi twenty five estate ọwọ́ àlòun filẹ̀ kan lẹ̀ pé wọ́n wá bóun kọ́ masalasi síbẹ̀ mọ́gbọ́n rí báyìí fún bàbá bẹ́ẹ̀ ni ṣùgbọ́n gbà tí ọ̀gbàgbọ́ yẹ́sì bẹ́ẹ̀ yẹn ni bí gbogbo ọmọ èèyàn ṣe rí nìyẹn lásìkò tá a wà yìí kò sírú Abubakar mà radiyallahu ta'ala kò sírú ah, Usman bin Affan mà radiyallahu ta'ala gbogbo àwa tá a kù nísìnyí irọ́ ni tá a bá fẹ́ mówó lápò fẹ́ sìn á máa yọ ni báyìí pé ẹ̀jẹ̀ ń wo ẹlòmíì tó bá fẹ́ ṣe sàrà fi bíi lílá tó bá kó jáde báyìí bàbí yóò wá yọ one thousand sẹ́gbẹ̀ẹ́ kan five hundred two hundred yóò wá máa wá èyí tó kéré jù lọ bá a ti rí nìyẹn gbogbo olùdá ọ̀rọ̀ tá a fà ń sọ lẹ́ẹ̀kan ni ọ̀rọ̀ ẹnu lásán ni tó bá dé nísìn ń ta wí níbẹ̀rẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ọkọ̀ọ̀kan bá a ṣe da owó nìyẹn naam nípa báyìí ẹ jẹ́ ká padà síbi àṣírí ẹlẹ́ẹ̀kejì òun náà ni orísun owó orísun ọ̀rọ̀ tẹ́nba ní ká sọ fún ayé pé ń bo lórísun owó gan wà ń bo lórísun ọ̀rọ̀ wà tẹ́nba ní orísun yẹn ni pé bí tí owó ti sun jáde bí tí owó ti wá títí tẹ̀nìyàn lọ́wọ́ ẹ jẹ́ ká lọ́wọ́ mọ̀ wípé orísun méjì ni owó ní orísun méjì iná ni owó ní orísun tó jẹ́ sí pé òdodo ni orísun tòótọ́ tá a sì lè pè ní òrìjínà ibi tó wó ti jáde wá béèyàn bá gba ọ̀nà bí orísun tòótọ́ yìí rìsọ́ọ̀tì tí parí sí ni pé owó rẹ̀ yọ tẹ owó owó yẹn ò sì ní lọ́mọ lọ́wọ́ tí ó fi kúrò láyé bákan náà tó bá tún kúrò láyé tán ẹ̀yìn rẹ̀ ó tún dáa mm-hmm. orísun tòótọ́ àkọ́kọ́ nù kí wàá lórísun yìí tá à ń sọ yìí òun náà ni orísun ọba owó gangan fúnra rẹ̀ àtẹni tó dáa òun náà ni Allah subhanahu wa ta'ala torí pé ọlọ́run ló lówó òun lórísun àkọ́kọ́ náà à ń bọ̀ wá sọ àwọn ọ̀nà orísun yìí gangan lọ́ba wa jù níjókòó yìí à ń bọ̀ wá sọ ìfọ̀síwẹ́wẹ́ orísun yìí tí mo sọ fún wa yìí pé a ní orísun twenty one tá a lè gbà lówó tó jẹ́ orísun tòótọ́ béèyàn bá sì wọlé sórísun gbogbo twenty one yìí kọ́fọ̀kàn balẹ̀ pé ibi tó wọ́n parí ẹ̀sìn náà ni owó tabua tó bá tọ́ ọmọ bọ̀. orísun ẹlẹ́ẹ̀kejì òun náà ni orísun owó tó jẹ́ èké tá a lè pè ní ẹ̀dẹ́ a tún lè pè ní fake orísun owó lọ náà orísun owó lọ náà orísun yìí tá a lọ̀gá tí máa ṣiṣẹ́ lórísun yìí òun náà ni àṣeyìtọ́n ta ni ránṣẹ́ òun náà ni àwọn aláwo àwọn àlùfáà tẹ́ ń pera wọn láàfáà àwọn pásítọ̀ tẹ́ ń pera wọn ní pásítọ̀ àwọn ni ránṣẹ́ ṣeyìtọ́n ní abẹ́ orísun ti èké yìí tá a bá sọ pé àṣírí owó ohun tí ó kọ́kọ́ wá sínú ọpọlọ ènìyàn òun náà ni irú orísun yìí tàbá ní àṣírí owó èyí tí ó kọ́kọ́ wá sínú ọpọlọ àwọn olùgbọ́ àbí olùkà òun náà ni wípé orísun èké yìí tá a pè ní fèkì yìí tá a ní àwọn yan babaláwo àwọn ni wọ́n ní tí wọ́n ń ṣiṣẹ́ fún àṣẹ ìtọ́n ọ̀dẹ̀ yẹ kó yà wá lẹ́nu páwọn èèyàn ò nírò rí jù yẹn lọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn kò mọ olúwa wọn ò mọ ọlọ́run ọba wọn ò sì mọ agbára tọ́lọ́run ọba ní bó ṣe tó wọn ò sì rí bí ọlọ́run ọba ṣe lọ́rọ̀ tó wọn ò mọ̀ bákan náà wọn ò tiẹ̀ gbọ́ nípa ọlọ́run ọba wọn dáadáa tó wọn ò mọ̀ pé ntọ́pọ̀ lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn ó kéré lọ́dọ̀ ọlọ́run ọba ntọ́pọ̀ nìyẹn táwọn èèyàn fi ń ronú wípé tábà ti ní àṣírí owó wọn rò pé wọn lọ sígbá ní wọn fẹ́ lọ sígbá lónìí ẹlòmíì rò pé wọn gbé gbá kan síwájú mi lẹ́kṣọ̀ tó nàbí mẹ́lòmíì dé àwọn ò gbá kan tí wọ́n sì fún wa pé ọ̀yá àṣírí owó nìyí bẹ́ẹ̀ ni ọpọlọ àwọn èèyàn bó ṣe mọ sọ́lọ́wọ́n ọba lọ́fọ̀ọ́ wọn mọ̀ pé tọ̀dọ̀ ọlọ́run ọba kọjá gbogbo ranù yẹn ẹ̀yin olùgbọ́ wa ẹ lọ mọ̀ pé àṣírí owó tọ́jẹ́ ti fèkì tọ́jẹ́ ti lànà ṣe tọ́nu yìí ìran méjì ni mo fẹ́ tó àṣírí díẹ̀ fún àǹpa rẹ̀ kó tó di pa bọ̀ sí ojú ọ̀nà wa tààrà àṣírí owó ọ̀nà ìṣù yìí tá a ní fèkì nìyí ẹ lọ mọ̀ pé ìran méjì ni ìran méjì ni jama o gbogbo àwọn tó ń ṣe ní náà ẹni tó wá sì ti rìn náà rẹ̀ nínú náà táwọn àbí náà tó ti túbá ó náà mọ̀ pé bẹ́ẹ̀ lórí bó ṣe rí nìyẹn àṣírí owó tọ́jọ́ ìlànà ṣetán táwọn àlùfáà àwọn aláwo àwọn oníṣègùn tí wọ́n máa ń rìn náà rẹ̀ ìran méjì ni jàmá ìran àkọ́kọ́ òun náà ni wípé tí wọ́n bá ṣe tán àlìjànú yóò sá fún wọn yóò wá lọ jí owó wa fún wọn wọ́n máa rówó yẹn lóòótọ́ wọ́n rówó yẹn lóòótọ́ o ṣùgbọ́n lọ́mọ pé àlùjànnú náà ní dá wọn lóhùn láti lọ jí owó wá <clears throat> àyàfi lẹ́yìn ìgbà tí àlùjànnú náà bá gba ráìtì ẹ̀ lọ́tọ̀dọ̀ ọmọ ènìyàn. tẹ̀gbọ́ yìí tí ọba yìí kí n tún wí padà kí n tún àníyàn wí padà òun náà ni wípé a sọ fún wa wípé ìlànà ṣèyítọ́nù táwọn èèyàn fi máa ń wá owó káàkiri ìran méjì ìran àkọ́kọ́ àkọ́kọ́ ń bẹ̀ wọ́n náà ní ìtọ́jẹ́ sí pé wọ́n ó ní contact pẹ̀lú jinn àwọn àti jinnu wọ́n gbọ́dọ̀ jọ sọ̀rọ̀ jinnu àlìjẹnu yìí òní yóò lọ jí owó wa fún wa kínní kankan ọ̀paradà dowó jẹ́ nítorí ọ̀rọ̀ fún ẹ bí pépà kan ẹkú pépà sínú kínní ìtẹ́ fíìmù tẹ́ ọ́ yà lọ sí ọ́ bòwó ń bẹ̀ irọ́ ni kì í ṣe pépà lọ́dọ̀wọ́ wọ́n gbé owó wá lọ́dọ̀ olówó tọ́jọ́ mi ènìyàn wọ́n sì wàá gbé sí ààyè ti ìwọ tó oníkan lọ gbé wá ló fi bá ń bẹ̀ ló fi jẹ́ sí pé gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí ọlọ́jà tí wọ́n máa pé òun owó òun òun kó sábẹ́ kínní kan òun ò rí mọ́ bẹ́ẹ̀ ni àlìjánu ń jìnnà hmm. wọ́n máa jíwó lápé ènìyàn tọ́ọ̀bà dárúkọ ọlọ́run ọba nígbà tí wọ́n máa ń jíwó lápé ènìyàn wà ní ti báǹkì àyèmáyé owó báǹkì tó ń jì tó bá súnmọ́ àwọn mẹ́njà báǹkì wọ́n sọ àṣírí díẹ̀ fún ọ pé ah, a máa ṣẹlẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ wọn wá lè ní lánàá tí wọ́n rìn tí wọ́n fi máa pèfẹ́ǹdì ara wọn kò ń bí kálíjàndà mọ́ bá ṣe wọ báǹkì mi wá tó yẹ sí pé wọ́n máa pa ajá ń bẹ̀ lọ́dọọdún bẹ̀ wọ́n fi bọ ìsù pé kálíjàndà mọ́ bá ṣe wọ bẹ̀ wá jí owó ẹ̀yin ò ní síbẹ̀ ni ẹ̀bẹ̀ ìrìn kan dé láàárọ̀ ìyẹn máa ra ẹ̀ máa tajà lọ́ntì ẹ̀ máa ra báǹkì mi wá tó yẹ ṣùgbọ́n ẹlẹ́rìí báńkì tó yẹ pé ọmọ ènìyàn ni wọ́n fi máa pa láwọn báńkì ńláńlá láti fi jọ́sìn fún àlìjànù pé kọ́mọ́ bá ti débi báńkì yẹn fọdún kan. sọ nípa báyìí ọ̀nà àkọ́kọ́ yìí òun náà ni ọ̀nà tó jẹ́ sí pé àwọn àlìjànù ni wọ́n ó lò níbẹ̀ tí yóò lọ jí owó wá fún ẹni tí wọ́n ní kó jí ṣùgbọ́n o àlìjànù ò ní jí wá títí tí ó fi ba ti ọmọ ènìyàn yẹn jẹ́ mm-hmm. báwo ni ó ṣe bàjẹ́ jẹun fún yín lápèjúwe bàbá ti ń kà báyìí gbogbo ẹni tó bá ti rìn rí náà máa mà tí bá ti ń gbọ́ náà padà lẹ́yìn lẹ́yìn máa mà yí pé aha òótọ́ ni wọ́n lè sọ fún yín pé ká tó da ọlọ́run láti lọ bọ́ jí nǹkan wá tó níyàwó bẹ́ẹ̀ ni ò níyàwó ìyàwó rẹ yẹn ò gbọ́dọ̀ bá sùn lójú ara mọ́ ẹ̀yìn ara ló ti máa bá sùn tẹ́ẹ̀ fi kú láyé yóò dẹ̀ sign agreement pé òun gbà jọ ọba dán o tọ́ ọba pàdé ìyàwó rẹ lójú ara ìjọ náà lọ parí ìyẹn ni pé bọ́yọ̀ yàwèrè tàbí ó kú tàbí owó rẹ ó parẹ́ ọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ara àwọn obìnrin tó yẹ pé yọ́sà máa gbin ni pé hmm, tọ́ba kó kéésì wà sọ́dún yẹn ń gbà mí pé sọ́ńtì bẹ́ẹ̀ nù rẹ̀ kò sí sọ kò sí sọ ara àwọn ta ló fẹ́ sọ fún pé njẹ́ tó ń ti wà lọ́dọ̀ ọkọ òun tó ti lọ lówó báyìí kò lè ṣe mọ́ lójú ara ẹ̀yìn ni kò gbọ́dọ̀ dán wò sùmọ́ ìyàwó ní obìnrin rẹ̀ yóò ti ta àṣírí fún ìyàwó pé ah, àṣírí wa nìyẹn o ló fi jẹ́ sí pé irú ọkùnrin bẹ́ẹ̀ yẹ ẹ̀sìn màá ní ọmọ ṣe fún kínní fóbìnrin bẹ́ẹ̀ ah yes maa ní torí fóbìnrin náà máa dẹ́rù bà pé tọ́ọ̀ bá máa lọ tó àṣírí rẹ̀ nísìnyí pé ọ̀dà <laughs> àkọ́kọ́ wọ́n lè mọ̀ májẹ̀mú mìíràn wá yí pé ìwọ ọkùnrin yìí tó fẹ́ lówó ni ó ní ṣùgbọ́n <clears throat> lẹ́ẹ̀kan lóṣù tàbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ìyá rẹ̀ tà ń bẹ láyé àyà ń bẹ láyé ọba ìyá rẹ̀ sùn kì í sẹ́ẹ̀kan wọ́n lè pẹ́ ẹ̀kan lóṣù lọ́mọ ẹ̀kan lóṣù tàbí ẹ̀kan lọ́sẹ̀ ọlọ́mọ báyà rẹ̀ sí ẹ dákun owó kí la wá ní pẹ̀lú ìranù báyìí àwọn yorùbá náà sì máa sì rí náà fi hàn pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ṣe kínni àwọn ọmọ nǹkan sọ kì í ṣẹ̀gbin pé a lọ rẹrù lọ́jà ẹ̀gbin táwọn ń sọ nìyẹn nígbà ìbáláwo ni yorùbá ebó ní ṣègùn làwọn yorùbá nípìnlẹ̀ wọn ní tí wọ́n rí tán fi sọ òwe nìyẹn ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin iná nìkan nìyẹn yọ̀ọ́ bàyà rẹ̀ sùn kì í ṣe ẹ̀kan wọ́n lè pẹ́ ẹ̀kan lọ́sẹ̀ bọ́ bá ṣe bá sùn tó bẹ́ẹ̀ lówó ló ṣe kí ni yóò ṣe máa pọ̀ tó ẹlòmíì yóò gbé yáyà wá sọ́dọ̀ wípé wàá máa gbọ́dọ̀ ọ̀hún ẹ má rò pé báyà ń tọ́jú yáyà fún oúnjẹ lásán o ó gbé wá kí ìbásùn ó lè bá ṣe kí ni kó lè bá a máa rí ṣe dáadáa ju kọ́ ọ máa lọ sí family house lọ. ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ọ́ wọ́n ti lè sọ fún yín pé torí ó ní tí máa bá wá lọ́dọ̀ àlìjẹ̀nu kọ̀ọ̀kan tí wọ́n tẹ̀ bá ní contact pẹ̀lú ẹ̀ àjẹmínú mi lè sọ fún wa yín pé mọ̀wulẹ̀ dọ́dọ̀ ìyá rẹ̀ mọ́dọ̀dọ̀ ìyàwó rẹ̀ lọ ajá abo kọ́ máa sìn ajá abo abo ajá máa sìn nínú ọgbà rẹ sọ́wọ́ alájọ abo ajá yìí áà òun ìyàwó rẹ kejì ọ gbọdọ ẹ̀kan lóṣù ọmọdé bẹ ọ ń bẹ báwọn káàkiri mọ́tò fún ọ pé ẹni tó bá rìn ìlànà tí ọ̀dà yẹn rí tàbí tí ń ṣe báwọn èèyàn tí bá ń gbọ́ yìí pé <laughs> ọkùnrin yìí mọ̀ wá bẹ́ẹ̀ wọ́n lè máa bá ajá abo sùn kó tó di pé owó dé tàbí ìgbà míì wọ́n lè gbọ̀nà ẹ̀bùrú ńgbà míì wọ́n sọ fún pé no ìtaàfọ́ lélẹ́yìí kò sí wàhálà ń bẹ ẹnu kankan náà lọ́wọ́ máa ṣe ń jojúmọ́ torí láàárọ̀ láàárọ̀ tó bá ti jí torí ìgbẹ́ ọmọ ènìyàn lọ́kọ̀ọ̀kọ́ máa bùjẹ́ láàárọ̀ láàárọ̀ ọ̀dẹ̀ máa mú mi sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí tí ó gbé ṣìnà àbúwájú nú àwọn onírìnkùnrin yẹn yọ sá bu gbogbo ẹ lúbúlúbú báyìí lúbúlúbú yẹn ṣe kìí ṣe oògùn bóyá kìí ṣe gbẹ dára yà o sẹmu tẹ́lẹ̀ kí èèyàn jẹ ìgbẹ́ ara ènìyàn yóò pé ibi mi náà ni mo ní yọ lọ kó ìgbẹ́ yẹn ni tọ́ba kó bóyá yìí tọ́ba kó láàrin ọ̀sẹ̀ kan bóyá oṣù kan ni ó fi jẹ́ gbé sára bù kó bù sínú kínní kó bù báyìí kọ́ ọ̀dà sẹ́nu kó mu sí náà yọ èyí tó díjú kí ló díjú sí i kọfẹ́ rí ni òun náà ti mọ̀ pé gbẹ̀yìn ló ń jẹ òun náà ti gbọ́dọ̀ mọ̀ tòun ló lọ fún ara rẹ̀ bù ló sì lọ wàlá yóò bá gbà á wọ́n ní ìsàlẹ̀ ọ̀rọ̀ sí kínní ọlẹ́gbẹ́ wọ́n gbà á bó ti wà nìyẹn jẹ̀mọ́ ẹlòmíì tó wáyé pé ta aláàfáà bá ní àwọn aláàfáà àwọn téwù ńláńlá tí wọ́n máa téwù ńláńlá láyé tó sì ńláńlá nù náà ẹ rí wọn láyé tẹ́ẹ̀rí lómi tí wọ́n máa ná owó bí ẹlẹ́dàá ẹ wà máa rò pé ojú ọ̀nà tí wọ́n wọ ojú ọ̀nà tó dára ni wàláhì irọ́ pátápátá yẹn ojú ọ̀nà èṣù ni wà tọ́ba yípa àfa àlẹ́ tí ń wọ́wú lọ́dọ̀ àwọn àlìjànú àlìjànú náà ó sì wá fún pé ọ̀nà àfa náà lágbà mọ́ ọ̀kàrẹ̀ tọ́fẹ́ lówó ni ó ní owó púpọ̀ ṣùgbọ́n má jẹ̀mú ni gbogbo orun téèyàn máa ń kí láyé ọ̀gbọ́dọ̀ tàlùwà láǹjẹ́ subhanallah ìmáàmù sì tán ni ẹ̀rẹ̀ tẹ́wù ìmáàmù ọ̀gbọ́dọ̀ tàlùwà lá yóò fi kí wọn báwọn ènìyàn yóò hàn lọ́dọ̀ yóò kún sign agreement yes owó sì máa wá lóòótọ́ ó ní ó sì lọ sóde yóò ṣéwù ṣéwù ṣéwù ṣéwù ó ní àwọn ṣe kínní kan ayé máa gbé ṣéwù ńláńlá ẹyẹ tẹ́wọ́ ẹjẹ́ ṣàdúrà fún yẹn lò ó àwọn yóò gbé wàlíyé ọlọ́run ah, wàlíyé ṣèitán ẹ mọ̀ tí ń dán wò ní kọ̀sálùwàlà kọ̀sálùwàlà kọ̀sálùwàlà tí fi kírun fún yín. nàám wọn a máa mọ́lá àfáà náà lọ́nà míì wọ́n lè sọ pé máa ṣàlùwàlá ń tiẹ̀ o ṣùgbọ́n tó ṣe ni pé kòránì tó pọ́n léyìí oṣooṣù lọ́wọ́ máa ju odidi kọ̀ọ̀kan sínú sọ́kàwé rẹ̀ odidi kòránì kọ̀ọ̀kan lọ́wọ́ máa jù sínú sọ́kàwé rẹ̀ bó ṣe rí nìyẹn ẹ̀ ń bá ń gbọ́ tí bá ń dán wò ó máa sọ pé ah òótọ́ ni ìlànà èṣù ni tọ́ba ilẹ̀ ti ṣe dáhùn tọ́ba ti dán wò báyìí ẹlòmíì tọ́ba fẹ́ràn owó púpọ̀ ó lè pèsè ẹ̀kan ó tún lé kọ̀ǹtà sí júnà pé tí mo bá ń sọ ọ́ bẹ́ẹ̀ ń jẹ ojúmọ́ sówó mi ọ̀pọ̀ sí abálówó wọn ọ̀pọ̀ sí jésù bá lò dáadáa ó lè pé kò sí wàhálà ẹ lọ kó kúránì wá. yọ̀wá pé wọ́n ṣẹ̀ wá tún sọ́kàwé ilé rẹ̀ gbẹ́ kọ̀gbẹ́ nítorí tẹ̀yìn ọmọ rẹ̀ àti ìyá rẹ̀ ọ fẹ́ kọ́ fẹ̀ sí ni kọ́n bá ṣe tètè <laughs> kọ́n bá ṣe tètè kún. yọ̀wá lọ́ máa ju àlùkùránì sínú sọ́kàwé olórí burúkú èdè ènìyàn láyé àti lálùkìyàmọ̀ torí kó lè bá a lò wò eléyìí ìlànà tí mò ń sọ fún wa yìí tó jẹ́ sí pé jíìnù ọmọ wa gbowó fún wọn pàṣípàṣì náà ti máa ń sọ yóò gbé owó wá fún wọn tààrà torí pé àwọn náà ti sáàfù àlìjànú tààrà yìí máa ń gbé wá fún wọn tí ò sí èméjì rẹ̀ eré tá a wí yìí tí ènìyàn bá wá ẹni tó lówó láti pàṣẹ ìlànà ṣètọ́nù ti first eh, type yìí ah, ó ní tọ́ba lówó látọ̀nà rẹ̀ tí ó bá ń kíìpù gbogbo àwọn òfin yẹn lọ níparí padà yóò mistake torí jínú ìbá èèyàn sọ̀rọ̀ ẹ dalẹ̀ oníbà sọ̀rọ̀ ẹ dalẹ̀ yóò bá sọ̀rọ̀ débi pé yóò ti mọ̀ pé kò lè padà mọ́ ìgbà yẹn òun wà á yóò padà ń tiẹ̀ sẹ́mi àpò téèyàn bá padà níbi téèyàn náà ti lè padà tiẹ̀ dáa ó bá padà èmi ló ṣe kí ni èmi ló padà. Hmm jínù máa ń padà lásìkò tó bá ti sèèyàn débi téèyàn ò ti lè padà mọ́ òun wà padà ń tiẹ̀ ó tún àwọn jẹ̀ka àbámọ̀ máa fi ah, kí lòun á ṣe ló fi jẹ́ sí gbogbo àwọn tá a wí yìí ìgbà míì ẹlòmíì máa ń parí ẹ̀ síbi kọ́ya wèrè ìgbà míì ẹlòmíì máa ń bọ́ ẹlòmíì máa ń parẹ́ nínú wọn yọ màmá lọ gbé nǹkan jẹ fúnra ẹ̀ torí pé ó ti rí i pé ọ̀rọ̀ tí ń ó ti ń yíwọ́ bọ̀ irú àwọn báyìí nígbà míì tí wọ́n bá kúrò láyé tán gbogbo owó tí wọ́n kó jọ ìmọ̀ ń parẹ́ padà èmi mẹ́nìkan tá a mọ̀ pé ìlànà tó ń rìn ìlànà rádaràdá báyìí bàbá àgbàlagbà ni ó ti kú ó ti kú tùmọ̀njọ́ tó kú náà ni gbogbo tó ní náà kú pẹ̀lú ẹ̀ ilé tó kọ́ gba odidi síríìtì láti ìyànà ń yẹn títí dé police station gbogbo wíńgì báyìí táyìdì báyìí òun lọ fa ilé lọ ń bẹ̀ lọ tó fi dópin tá a bá ń kà báyà bíi ààfo kìlómítà òun ló occupy gbogbo side kan ó sì kọ́lé three three four four stories náà níjọ́ tó kú báyìí ìjọ náà ni gbogbo nǹkan rẹ̀ kú báwo ló ṣe kú sílé yẹn wó ni kò wó o ṣùgbọ́n níjọ́ tó ti kú kò sẹ́nì kankan tó lè gbénú ilé yẹn mọ́ gbogbo àwọn tó ń gbé bẹ̀ wọn ò gbádùn wọ́n wà ń lágídí tó ń sàn ka tó wáyé pàfà lòun tó ń wọ́n máa ka àsìkárò sọ̀bá wàlùmọ̀sá ẹ̀ẹ́n tó ti gbé kalẹ̀ yìí lágbára ju àsìkárò sọ̀bá yóò ṣèfowó ṣùgbọ́n ò ní gbé bẹ́ẹ̀ bó ṣe kó mẹ́lẹ̀ àwọn tó gbalé ti ṣe kíni wọ́n ti gbalé àwọn tó gbalé làwọn tí ì sẹ́mi ènìyàn wọ́n wá dé ìwọ̀ lọ́fẹ́ rẹ̀ ti yàrá àwọn ti kó bẹ̀kọ̀ gba wọn gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so ilé yẹn ó padà dá horo padà ní gbogbo nǹkan parẹ́ ọmọ kankan ò jẹ́ èèyàn nú ọmọ rẹ̀ ó bí ma tó pọ̀ dáadáa kò sí kankan tó jẹ́ èèyàn gbogbo nǹkan tó ní dúkìá àrí kankan mọ́ ìmí àmọ́ ẹ̀sẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ sí pé ẹni tó bá jẹ́ pé ìlànà tó lò yẹn tó lò nìyẹn ọ̀rọ̀ rẹ̀ máa ń parí báyìí sọ̀rọ̀ ẹ̀yin olùgbọ́ wa ẹ jẹ́ kí á kì í sára káwòrò àdánwò tí ń bẹ́ fẹ́ tí ń rìn lànà àṣírí owó nílànà ṣètọ́ọ̀nù tààrà kọ̀kọ́ yìí lànà ẹlẹ́ẹ̀kejì nínú lànà ṣètọ́ọ̀nù òun náà lè yìí tọ́já sí wípé kì í ṣe pé ó ní contact kò commit àlìjànú kankan ṣùgbọ́n wọ́n máa ń àwọn èèyàn máa polówó ẹ̀ káàkiri wọ́n sì máa ń pariwo ẹ̀ káàkiri àwọn yorùbá mi àmà pè ní osólẹ̀ ẹlẹ́mi àmà pè ní osólẹ̀ tútù mo ní ah ṣé gbígbóná ń bẹ wọ́n ní osólẹ̀ osólẹ̀ tútù èwo ń gbígbóná ntamini pẹ̀lú tútù ni pé kìí ṣe ntẹ́ abali jàǹdùn ṣe mo rò pé bẹ́ẹ̀ ntamini nìyẹn ìlànà eléyìí àwọn náà máa ń pè lóògùn owó wọn a sì máa ń pè ní àṣírí owó ah, àwọn olórìṣà àwọn aláwo àwọn àfáà àwọn pásítọ̀ àwọn nǹkan kan báwọn tí wọ́n sá jẹ̀bi olórí ẹ̀sìn àwọn máa ń sọ pé àwọn ní nǹkan yìí lọ́wọ́ wọ́n láti rí owó lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n bá lọ bá wọn kó n fẹ́ ṣe irú ẹ̀ irú táwọn máa ń béèrè lọ́wọ́ ènìyàn ọ̀ràn yẹn ni wọ́n gbọ́dọ̀ béèrè nǹkan tí òyìn sì fún ẹ láti rí lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n ẹlòmíì lágbára débi pé tí ó ní òyìn sì láti rí yẹn yóò sì dààmú dààmú dààmú gbogbo ọjọ́ ayé ni ó fi wà tí ó fi rí ọwọ́ lè jẹ́ pé fèkì lórí oṣù mọ́ yóò sá sọ fún mi pé mo ti rí lápèjúwe wọ́n lè sọ fún mi pé kọ́ lọ mú àfòmọ́ igi méje wá àfòmọ́ igi méje ẹ̀ pé àfòmọ́ igi igi tọ́jẹ́ ìyá fúnra rẹ̀ wọ́n wà pé kí igi méje ọ wà ní orí àfòmọ́ àbí gbogbo àgbẹ̀ lójókòó tí mò ń wò yẹn tẹ́ ráfòmọ́ igi méje rí bíi mẹ́ta mẹ́rin gan mi ọ̀mọ̀ gan bíi mẹ́ta méjì ìkan lọ́pọ̀ jù ẹ̀ẹ́dì igi kan tó fò mọ́ igi kan lórí tó náà hù lára ẹ̀. ṣùgbọ́n méje wọ́n gbé ọmọ wa káàkiri ó ọlọ́run lè gbé orí o wọ́n lè béèrè nǹkan bá lọ́wọ́ ẹ̀ tàbí wọ́n gbé kọ́ lọ wá abuké ọ̀kẹ́rẹ́ wa àwọn yorùbá náà ní àìrìjìnà àìrìjìnà làìrí abuké ọ̀kẹ́rẹ́ ìyẹn ni pé wọ́n ń bẹ nìyẹn wọ́n ní àìrìjìnà ní àìrí abuké ọ̀kẹ́rẹ́ ọwọ́ àná nìyẹn ṣùgbọ́n ojú tó rí ọ̀kẹ́rẹ́ gánṣó lórí fún àwọn sọ pé kọ́ lọ wá adìẹ tí ò níyẹ lára rárá ìyẹn náà ń bẹ ṣùgbọ́n kó tó rí yẹn náà yóò ti wàhálà wọ́n sá wa nǹkan kan lọ́dọ̀ rẹ tó jẹ́ sí pé o mọ̀ pé nǹkan àmì ni ìlànà wọn nìyẹn wọ́n sì lè pé kó lọ wá ìgbìn tí kò ní ìgbìn tó lórí méjì wá ìgbìn tó ní orí méjì wá ẹ̀yà kan kígbìn ò tó yọrí jáde gan wàhálà ni bọ́bá yọrí jáde bá tó fi kankan kan báyìí ó ti sáré bọ́ nínú yẹn wọ́n ní olórí méjì ìgbìn rán wọn wá káàkiri ọlọ́run lè dá lóòótọ́ ó lè mọ̀ bẹ́ẹ̀ bí yàn bá wá wá wá wá ó lè kàn lóòótọ́ tùmọ̀ wọ́n sá wá nǹkan kan fún ọ pé tọ́ dààmú tẹ́bí láàrin ọdún kan ọdún méjì ọmọ wa káàkiri kó ti gbọ́wọ́ rẹ tẹ̀ni wọ́n lè fi kọ́ lọ wá irun orí fíráúnà wa ẹ̀rọ kan wọ́n ń tà bọ́bá lọ́dọ̀ àwọn nílé ìkúlẹ́jà yẹn bọ́bá lọ́dọ̀ àwọn orí fíráúnà wọ́n ta lọ fún ẹ wọ́n gbọ́ pọ̀ ẹ̀gọ́ làwọn ènìyàn èmi àmọ́ bí yàrá wa lọ Cairo ní tó fi wá lọ mú <laughs> irun orí fíráúnà wa ẹ gbé lọ mú irun orí fẹ ó sì dá bẹ́ẹ̀ náà torí pé irun orí fíráwọn dání wọn mú wa ó ti fi àgbé ìlànà kíni ìlànà èsì ní sí èèyàn rí ní fíráwọn náà ebi hmm. èèyàn burú ayé yìí ẹ gbé lọ wá irun orí fíráwọn náà wá nàám ẹlòmíà máa sún mọ́ nǹkan mi pé lọ wá ẹ̀jẹ̀ àgbò tí Ibrahim pa rọ́pò anabi Ismail ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ bá dé gbogbo àwọn nǹkan kan ìrọ̀rùn gbogbo ẹ̀ wọ́n sá wà nǹkan kan fún ọ ẹlòmíì tó fà jìnnà gan-an lè wípé èèpo igi tí ànábì ádámà jẹ alayhi salatu wassalam wọ́n lè pè kọ́ lọ wá wa ẹ̀wù àtijọ́ tí ànábì ádámà ti jẹ igi alayhi salatu wassalam ti jẹ ní tí wọ́n jẹ wọ́n ní ọ̀rọ̀ mú èèpo rẹ̀ wá òun náà láàfin bọ́ ṣe àṣírí yìí nàám tó ń tì bá wá rí kan nínú àwọn nǹkan wọ̀nyí fún àwọn aláwo àbáwọn àfáà tí wọ́n bá gbé fún wọn tán wọ́n lè fọ́n fìtílà kan wọ́n wá kó ọṣẹ sínú ẹ̀ ọmọ ìyá mi bọ́ tó ń wọ ọṣẹ nínú fìtílà sọ ara rẹ̀ o ti ń tẹ̀sẹ̀ bọnú gbò o ti ń jánu kòtò lọ gbogbo nǹkan tí wọ́n bá ti kó sínú fìtílà lọ́ọ́ mọ̀ nǹkan ṣe ìtàn ni lọ́ọ́ mọ̀ bá ń dájú sáká nínú ilẹ̀ Yorùbá mi báyìí tí wọ́n bá kó nǹkan kan sínú fìtílà pé náà ni kó o ti máa la àbí kó o ti máa mú wẹ̀ tàbí kó o ti máa ṣe nǹkan kan ìlànà ètò hánà ìnáà ni o ò sì lè bá débi tó da aláyé àti lálùkè yàmọ. Hmm. wọ́n lè gbé fìtílà kan yín lọ́wọ́ pé ọ̀sẹ̀ yìí lọ́ọ́ fi máa wẹ̀ òṣòlẹ̀ tuntun nìyẹn. gbà mí wọ́n lè gbé ìgbìnfín nìyàn níbi wọ́n ti ṣe sínú apẹ́ wọ́n máa jẹ́ máa wọ́ ọmọ ẹ̀ ìgbín méje láàárọ̀ láàárọ̀ lọ́wọ́ máa jẹ gbín títí ó fi kọjá méje lẹ́yìn ọjọ́ méje báyìí kí ló dé owó ti dé nìyẹn gbogbo eléyìí ìlànà ṣètọ́nù náà àṣírí owó nílànà èso tí kò ní ká contact jinnu nínú ìkànnì ẹ̀ náà nìyẹn gbogbo àwọn ìlànà wọn yìí ẹlòmíì wọn lè fi kọ́ lọ wẹ̀ lórí sáré lóru sáwà yín ní sáré sálọ wẹ̀ ń bẹ̀ ee wọn ti fún lọ́sẹ̀ tí ó fi wẹ̀ lórí sáré kí lọ́n wẹ̀ lórí sáré ee ọ̀sẹ̀ yìí o tọ́ bá fẹ́ fi wẹ̀ orí sáré lọ́gbọ́dọ̀ ti wẹ̀ tọ́ bá wẹ̀ tán ẹ̀hẹ́n ìjọ méje ló fi ṣe lẹ́yìn ọjọ́ keje báyìí owó ti dé nìyẹn eléyẹn náà. ara àwọn àpẹrẹ táìpù ẹlẹ́ẹ̀kejì ni ló fi jẹ́ sí pé tí wọ́n bá bẹ wá léèrè pé àwọn tí wọ́n ń kiri ayé yìí àwọn èèyàn tí wọ́n ń wá owó kiri nílànà ṣètọ́nù yìí èèwo nínú ìlànà méjèèjì làwọn èèyàn ń tẹ̀lé jù àkọ́kọ́ ni àbí ìlànà ẹlẹ́ẹ̀kejì ẹ sọ fún wọn yìí pé ìlànà ẹlẹ́ẹ̀kejì lọ́pọ̀ jù ìlànà alákọ̀ọ́kọ́ yẹn kéré nínú àwọn èèyàn ni àwọn àfáà àwọn aláwo àwọn pásítọ̀ ibẹ̀ ni wọ́n ti ń gbá àwọn èèyàn lójújù ibẹ̀ ni wọ́n ti ń fa àwọn èèyàn lójújù hmm. ló fi jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn náà ń fọwọ́ búlẹ̀ látara bẹ́ẹ̀ torí pé kìí ṣe ìlànà tòótọ́ ẹ̀yin olùbọ̀ wa ẹni àpọ́nlé ọlọ́run ọba sọ wípé alimalu walibanun. alimalu walibanun zinatul hayati dunya. naam. <clears throat> ẹ jẹ́ ká padà síbi kí ni orísun owó tòótọ́ ti ṣe òrìjìnà tá a fi máa lówó nírọ̀rùn tí ò sì ní jẹ́ sí pé a kọlu ọlọ́run ọba láyé tọ́lọ́run ọba náà sì sí ní búni sí wa lálùkè àmọ́ mọ̀ká tó lọ síbẹ̀ a ní di kókó méjì kan tó yẹ ká gbọ́gbọ́ mọ̀ ìpè owó tá ń wò ní a ní di kókó méjì tó yẹ ká mọ̀ foundation méjì tó yẹ ká mọ̀ òun náà ni ìpè alákọ̀ọ́kọ́ ọdọ̀ náà yàn fún wa pé ká gbà yìí pé ẹni tó lówó òun náà ni Allah subhanahu wa ta'ala òun náà sì ni máa ń fún ènìyàn subhanahu wa ta'ala eléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wọ́wọ́ tí wọ́n gbàgbé tí wọ́n mọ̀ pé ọlọ́run ọba ló lówó lọ́dọ̀ ìyẹn lọ́fà tó fi jẹ́ sí pé tá a bá ti mọ̀ pé ọlọ́run ọba ló lówó lọ́dọ̀ abọ́dọ̀ bíléèrè abọ́dọ̀ tọrọ lọ́dọ̀ rẹ̀ subhanahu wa ta'ala ọlọ́run ọba náà sàfihàn owó sọ́dọ̀ ara rẹ̀ Suratu Nur àyà kẹta أنا ما بتقيم وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مال الله الذي آتاكم ẹ̀rí náà ni pé وآتوهم من مال الله الذي آتاكم وآتوهم من مال الله الذي آتاكم ta ló lówó jàmá ọlọ́run ọba ló ní Allahu abọ́dọ̀ ní torí pé ara àwọn nǹkan tí ó jẹ́ ká lè gbádùn àṣírí twenty one yẹn dáadáa nìyẹn ká gbà pé ẹni tó ní òun náà ni ọlọ́run ọba subhanahu wa ta'ala. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn foundation tá a fẹ́ ká ní òun náà ni pé tá a bá lówó yìí tán ọlọ́run ọba náà la gbọ́dọ̀ ná fún a gbọ́dọ̀ ná fún nǹkan míì lẹ́yìn ọlọ́run torí pé owó tá a bá ná fọlọ́run ọba òun náà ni yóò ṣe wá láǹfààní èyí tá a bá ná fọlọ́run ọba kò ní ṣe wá láǹfààní ìyẹn lọ́ba tọ́lọ́run ọba mi sọ pé owó ò ní wúlò lálẹ́ kìámà owó wúlò lálẹ́ kìámà ṣùgbọ́n àwọn owó kan wà tí ò ní wúlò lálẹ́ kìyàmà ẹlòmíà máa ń àwọn àyà tá a ètò ọ̀yà káyà yẹn Suratu Shu'ara eighty four títí dé eighty nine anabi Ibrahim. anabi Ibrahim ń ṣàdúrà ìpè ọlọ́run ọba jẹ́ kí orúkọ mi kọ́mọ́tà ńlẹ̀ mọ́ sèmi lẹ́ni tí ó jáde ńlẹ̀ tán sèmi ni ajáde mọ́tà ní ilé bẹ́ẹ̀ náà lọ́rọ̀ rẹ̀ sì rí anabi wa Ibrahim aleyhi salatu wa salam. Ah. واجعلني من ورثة جنة النعيم ولا أبا في مثل أن توى الجنة نعم واغفر لأبي إنه كان من الضالين أها wàlá tukhzini yawma yub'athun. ó ní ọlọ́run ọba má bà mí nínú jẹ́njọ́ àlùkìyàmọ̀ yawma la yawma. ينفع مال ولا بنون. ó ọjọ́ tí owó kankan ò ní wúlò fọ́mọ kankan ò ní wúlò ọmọ ó sì wúlò owó wúlò fáwọn tó bá lo wọn síbi tó bá dáa hmm. bẹ́ẹ̀ náà ni ọmọ wa yóò wúlò fún alálùkè àmà tá a bá lo ọmọ wa síbi tó bá dáa ṣùgbọ́n tí Al-Kùránì sọ́nbà ni pé owó tá a bá ti fi ṣe tọ́lọ́wọ́n ọba àtọ́mọ́ tá a tẹ́rí rẹ̀ bá fọ́lọ́wọ́n ọba la yanfa'u malun wala banun yanfa'u malun wala banun. ìdí nìyẹn tó fi ṣe expectation tó fi sọ pé illa man ata Allaha bi qalbin salim. illa man ata Allaha bi qalbin salim. naam lọ́fà tó jẹ́ sí pé kò sí nínú orúkọ ọlọ́run ọba alimọ̀máwílù hmm. tẹ́ǹ pé máàlù lówó tó bá jẹ́ sí pé mọ̀máwílù bá wà ní orúkọ ọlọ́run ọba ni àwọn èèyàn ní orúkọ mi mà tí wọ́n máa wù sí yá màmá wíìlì wọn máa wí ọba ti fúnni lówó yá màmá wíìlì kò sí màmá wíìlì ní orúkọ ọlọ́wọ́n ọba kí ló fà torí pé owó tẹ̀ ń wò ní irin iṣẹ́ lásán ni asọ̀fún alẹ́ kan kì í tún gan ni ibi tá ń lọ irin iṣẹ́ lásán náà lówó jẹ fún wa láti dé ibi tá a fẹ́ dé orúkọ ọlọ́wọ́n ọba alghani almughni alkarim ní àwọn orúkọ ọlọ́wọ́n alwahab arrazaq nàám tẹ́nba bí wàá lè pèsè lójú òfin sí mọ̀mọ́ wíìlù ní orúkọ ọlọ́run tí ń fúnni lówó bówó ṣe pàtàkì tó yìí ẹ sọ pé torí pé owó kọ́ ni ń ta afẹ́ dé gan owó kàn jẹ́ sábàbí irinṣẹ́ láti fi débi tí afẹ́ dé ni nàám. àwọn àṣírí owó twenty one tójú rẹ̀ fẹ́ rọ̀ fún wa yìí yọ bẹ̀rẹ̀ báyìí ọlọ́run ọba pa márùn pọ̀ fáwa mùsùlùmí nínú àwọn àṣírí owó tá a fi lówó eléyìí yọ máa jẹ́ kíì láti fi tilẹ̀kùn mọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí láti ṣàǹfààní níbi márààrún yìí ó lè ṣàǹfààní bí yòókù o ṣe ẹ láti rí owó tá à ń sọ yìí kò ní má jẹ̀mú ìsìláàmù náà o <laughs> ṣe ń gbọ́ mi yé àwọn kò ní pé ọbọ̀lọ̀ jẹ́ mùsùlùmí ọbọ̀lọ̀ jẹ́ kèfèrí ọbọ̀lọ̀ máa kírun déédéé hmm. bọ́ ọba ti ṣe òní ṣùgbọ́n márùn tí mo kọ́kọ́ fẹ́ sọ yìí òní kan ni ò ṣeé ṣe àbẹ̀ntọ́ bá jẹ́ mùsùlùmí èyí yóò ti máa jẹ́ ìpèníjà fún gbogbo ẹni tí bá ń gbọ́ wa padà tàbí ń gbọ́ wa báyìí tí ò ṣe Islam tó bá fẹ́ jàǹfààní márùn àkọ́kọ́ tá a wí yìí darapọ̀ márùn mùsùlùmí kó lè báyìí òun ló dẹ̀ jù ní gbogbo ọ̀nà twenty one tá a mọ́ wáyìí mọ́kànlélógún yìí téèyàn lè fi lè gbà ní owó òun lọ́rọ̀rùn jù márùn yìí lọ́rọ̀rùn jù márùn tí mo fẹ́ sọ yìí lọ́rọ̀rùn jù ṣùgbọ́n ẹnìkan kan ò lè ní márùn ọlọ́run ọba wa pa ọwa pa ọwa pa pọ̀ ah, ah, márààrún yìí ọlọ́run bá wa pàápọ̀ sáàyè kan ọ̀pàápọ̀ kan ọjọ́ kan la ẹ̀wà ní ọlọ́run ọba lórí kan ọjọ́ wo ọjọ́ jùmọ̀ ni ọjọ́ jùmọ̀ ọlọ́run iná làfẹ́ mú ṣùgbọ́n ọkọ̀ ẹni tí ó lo ọ̀pọ̀lọpọ̀ wa ò lò lọ́fà máa bá bẹ̀rẹ̀ sí sọ́nà tí a máa gbọ́ alákọ̀ọ́kọ́ jẹ́mọ́ inú márààrún yìí òun náà ni àtàbùkí <clears throat> ah, àtàbùkí ah, alákọ̀ọ́kọ́ òun náà ni wípé àtàbùkí ìlàlùjọmọ̀ ká tètè lọ sí jọmọ̀ mo sọ fún wa pé àṣírí owó márùn-ún ti mẹ́rin báyìí ara jọ jimá lọ wa ṣùgbọ́n yìí tá a wí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àtẹ̀bùkírù ìlàlẹ̀ jọmọ́ tètè dé jumá gbogbo wa abáni ninety nine àwa mùsùlùmí là máa pẹ́ dé jumá tètè dé ẹ̀ ba bá ń tètè dé dé nítorí tọ́lọ́wọ́n ọba ṣùgbọ́n tó ń wò wípé àá wọ́n lọ́wọ́ àná owó mo fẹ́ tètè dé tètè dé sí jumá wà nínú àwọn ẹni àkọ́kọ́ tí ọkọ máa dé jùmọ̀ àgbà tó bá jẹ́ pé ìwọ ni ìmáàmù hmm. ìmáàmù nìkan ni kò yẹ kó tètè máa dé jùmọ̀ káwọn èèyàn lè bá a lè jàǹfààní dáadáa irú ẹ̀yìn tó fẹ́ kí wọn lẹ́yìn ìmáàmù tètè dé jùmọ̀ jẹ́ kan nínú àwọn ẹni àkọ́kọ́ tí ọmọ dé jùmọ̀ ẹ̀rí nǹkan mo sọ fún apọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀mọ̀ nǹkan rí kọjá àṣírí ọ̀sọ̀ọ̀sẹ̀ nìyẹn tẹ̀mọ̀ pé eléyìí ṣe pé kọ́ máa báyà rẹ sọ̀rọ̀ sọ̀sẹ̀ ọgbà ládàá ni ó sì máa renew àṣírí owó rẹ ní every week tètè dé jùmọ̀ máa rí i pé inú àwọn ẹni àkọ́kọ́ lọ wà tó kọ́ máa di jùmọ̀ mo ní bàádà fún ẹ ìbí náà aago mélòó ni a máa bẹ̀rẹ̀ jùmọ̀ aago kan aago méjì ok aago kan ọ̀pọ̀ mi tán mo gbọ́dọ̀ ti dé jùmọ̀ ìwọ lọ́mọ lọ ìwọ lọ́mọ bí ń tiẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì nínú jùmọ̀ náà gbogbo ẹ̀ wà sàmà kutuba, kótóbà kutuba, kótóbà kutuba. kótóbà ẹlòmíì gbà tí wọ́n máa ń ṣe kótóbà lọ́wọ́ nǹkan mìíràn ọmọ àti ẹlòmíì máa bá tẹ̀sán bá ó lè máa ka koran ó lè máa bẹ́ẹ̀ tó wà àbí kọ́kàn jókòó lásán ọkàn lòsìn bí kótóbà fi tí ẹ balẹ̀ kọ́ gbogbo ní tí ẹ ti bá ń ṣe àṣírí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta. tọ́rùkù bẹ́ẹ̀ wà tìjára ẹ̀ńdẹ̀ nìyà. tọ́ bá ti pè wọn báyà Allahu akbar lọ́jọ́ jùmọ̀ gbogbo ntọ́ bá ń ṣe sílẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan náà bí ìgbà tọ́jẹ́ sí wọ́n gan ẹ̀ ń bá ń ṣe léyìí ọkà àbọ̀ tó bá yẹ pé bí wọ́n ṣe pè náà ló fi ti ń ṣe sílẹ̀ ṣùgbọ́n ẹni tó ti fi sílẹ̀ bí fún àkókò tí wọ́n pè òun tó dáa jẹ́ léyìí lọ ṣùgbọ́n tọ́ ọba tiẹ̀ fẹ́ wà nínú tó láṣìírí owó lọ́wọ́ níjọ́ júmọ́ àyè látara àjọsìn yìí ni pé tọ́ ọba tiẹ̀ jẹ́ sí pé iṣẹ́ rẹ bá wọ̀ ọ́ lẹ́mìí débi pé ọ ò tètè fi sílẹ̀ tí wọ́n fi pé ọba ti gbé wa lọ́ lójú ẹsẹ̀ kò kúrò mẹ́. ó di mélòó jama. ó di mẹ́ta. ó tá a bá kí júmọ́ àtàn àròjù lil amal aw tijarati ba'da salat. tọ́ bá kí tọba kí jùmọ̀ àtàn má lọ sùn láti kí jùmọ̀ àtàn padà sẹ́nu sẹ́ rẹ tó ń ṣe irú sẹ́ torí ọmọ ṣe tíjà ni ọ padà bẹ ẹ kìnní kan ni ọ padà bẹ oníṣẹ́ ọwọ́ kan ni ọ padà síbẹ̀ ìyẹn ò yọ ayífọ́jọ́ jùmọ̀ yìí sọjọ́ lídé jama ẹbí náà ni ọjọ́ lídé ìyẹn máa fi jọ jùmọ̀ sùn ó ti ju nǹkan nù nù àṣírí owó tiẹ̀ nìyẹn lẹ́yìn jùmọ̀ padà síbi iṣẹ́ إليه كانوا جماعة الذكر الكثير بين, بين الجمعة والمغرب كما تينا تيو لون وبا لاني مغربي لاني جمعة تتي في دي مغربي ما أنا تيو لون دادا كيسي نكو جوكو كيسي نكو جوكو فما تقول سبحان الله نو بيوتين سينا نكو سبحان الله بيوتين سيلو ما أنا تيو لون ما سأل الله أكبر اللهم صل على محمد وسلم <clears throat> ما سأل النبي هم كمالا نويه pàápàá jùlọ tọ́lọ́wọ́n bá bá sànú ẹ̀ tọ́ba ilé ṣe ìrántí ọlọ́run tá a máa ń ṣe nírọ̀lẹ́ tọ́wọ́n nù sẹ́ríà láti àásìrì lẹ́yìn àásìrì tá a máa ń ṣe tọ́ba ti ṣe ọlọ́run ti bọ́ sí nìyẹn ó ti ní lọ́wọ́ nǹkan márààrún yìí akópọ̀ sábẹ́ ọjọ́ jùmọ̀ ẹ jẹ́ káka fún alẹ́ kan sí ká tètè dé jùmọ̀ ká gbọ́ kótóbà dáadáa ká fi ń tàǹsẹ̀ sílẹ̀ tá a bá ti gbọ́ tí wọ́n bá sọ pé Allahu Akbar tí wọ́n bá gbẹ̀rún ẹlẹ́ẹ̀kẹrin ká padà sẹ́nu sẹ́ ẹ wá lẹ́yìn bàtà bá kéjú máa tán ẹlẹ́ẹ̀karùn kí ni jama ká máa rántí ọlọ́run lẹ́yìn látẹ̀yìn júmọ́à títí tí ó fi di magrib kì í ti pa ní kálẹ́pà ní sin kankan mi o ó lè má wà lẹ́nu sẹ́ rẹ rántí ọlọ́run tá à ń wí ìgò ní nọ́mbà bí fún ọ̀kadà ti pé ibi tó ti ń sẹ́ lọ́wọ́ ni tọ́wá ti rántí bẹ́ẹ̀ ah subhanallah ó ti wọ bẹ̀ ó ti wọ bẹ̀ sájẹ̀ pé àkókò yẹn ọjọ́ jimá yẹn special ni lọ́dọ̀ rẹ̀ kílẹ̀ rí àwọn ọ̀rọ̀ yìí ọlọ́run ọba sọ nù suratul Jumu'ah àyà nine ten eleven ọlọ́run ọba sọ pé. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا فضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين نعم àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí ibẹ̀ ni wọ́n ti mẹ́ńṣán àwọn nǹkan márùn-ún tá a wí ṣùgbọ́n fẹ́ni tí ọba máa yé ibẹ̀ máa rọra tọ́ka síbẹ̀ fún wa. Ya ayyuhal ladhina amanu. Ọlọ́run ni mo pẹ̀yìn tẹ́ ní ìgbàgbọ́ òdodo. Idha nudiya lissalati min yawmil jum'ah. Tí wọ́n bá pè wọ́n ní ọjọ́ Júmọ́. Fas'aw ila dhikrillah. Fas'aw. Ibẹ̀ ni alákọ̀ọ́kọ́ wà. Ibẹ̀ ni alákọ̀ọ́kọ́ wà. Fas'aw ila dhikrillah. Ẹ tètè máa lọ síbi asọ́láàt irun kíkí náà. wàdàrú báyìí. ẹ fi títà rírà sílẹ̀ ìyẹn la fi ní ká fi sọ́ọ̀pù sílẹ̀ ká kírun tá a máa ti pè ó di méjì. ذلكم خير لكم إن كنتم تعلمون نعم فإذا قضيت الصلاة بابا كنو جمعة فانتشروا في الأرض وابتغوا فانتشروا في الأرض وابتغوا من فضل الله tẹ́bákì irun júmọ̀ tán ẹ padà sẹ́nu sẹ́yìn ẹ máa wá oore ọlọ́run káàkiri ẹni pé ẹ máa ta ẹ máa rà ẹ lọ ṣiṣẹ́ ó di mẹ́ta ìyẹn ni pé àyè ẹlẹ́kẹta ni pé lẹ́yìn júmọ̀ jáde ọba lẹ́bẹ̀ẹ́ ni pé sẹ́tẹ̀yìn abá ṣe lẹ́yìn júmọ̀ yẹn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run lọ́ọ́ máa rìn lẹ́yìn júmọ́ àtọ́wá kí júmọ́ àtàn ọjà tó ta nǹkan tó rà bísíǹsì tó ṣe ẹ̀kọ́ tó kọ́ nǹkan tó ṣe ń gbà náà ọlọ́lọ́ máa rìn yẹn torí pé ọlọ́run ọba òní pa wá láṣẹ pé ká ṣe nǹkan kan tí kò bàjẹ́ sí pé kíní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òòrè wà ń bẹ̀ fún wa wọ́n ní òfin ọ̀r ẹ fọ́nká ẹ lọ ẹ wà ní tẹ́jọ káàkiri wà á bẹ tẹ mi ń fọ́nlélá ẹ máa wá àánú ìmí ẹni tó ní àmọ́ wà àánú lọ tí kò sí fàánú lẹ̀ tá a pàdé ó ti fi ilẹ̀ fún wa bá pàdé nìyẹn yẹn ni pé ẹyin júmọ̀ ẹ̀ sásìkò tí a máa fi ṣe bá a ti ń ṣe ẹ̀rí ó di mélòó báwọn ó di mẹ́ta ẹ̀yẹ kẹrin. wadhkurullaha kathira. ìyẹn ni ẹlẹ́ẹ̀kẹrin wadhkurullaha kathira lẹ́yìn júmọ̀ àní o lẹ́yìn júmọ̀ àní o ní ń sọ̀rọ̀ rẹ̀ yìí o lẹ́yìn júmọ̀ àní o. وإذا رأوا تجارة أو لهوا فاضوا إليها wàtàrọ̀kúkà kọ́ ìmá. ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ pé wàtàrọ̀kúkà kọ́ ìmá òun náà ní evidence lórí pé kó gbọ́ kótóbà dáadáa kó listen sí ẹni tí ń ṣe kótóbà lọ́wọ́ kó gbọ́ dáadáa tó bá ti wá gbọ́ dáadáa. ulma inda Allahi khayrun. من اللهو ومن التجارة كلا وقال والله خير الرازقين ìparí àyà yìí ló jẹ́ ká mọ̀ ìpè ẹni tó bá sin nǹkan márààrún yìí ọba tí ń jẹ́ khairu raziqin ẹni tí fún ni jẹ́ ẹni tí fún èèyàn lọ yóò ṣe kíni yóò fọ. Allahu akbar. ìtumẹ̀ ibi tí a ti mú ọ̀rọ̀ jáde nù kò mú nǹkan ọ̀rọ̀ ni o ẹni tọ́lọ́wọ́n bá bá sàánú láti jàǹfààní ẹ̀ kó lò gbogbo nta ń ṣe ní bíbá yẹn gbígbọ́ létí ó ṣàǹfààní o àfikọ́ practice ẹ̀ tẹ́ bá practice ẹ̀ a mọ̀ pé àwùjọ yìí padà gbogbo ẹni tí ń rún pa ẹ̀ẹ́dẹ́gbẹ́ báwọn aré kò tí máa ń fèrè kò ní ṣe kí ni kò ní rún pa mọ́ gbogbo ẹni tí ń sọ́fà pẹ̀lú àánú ọlọ́run ọba gbogbo wàhálà yìí ọlọ́run ọba mú kú gbogbo nta ń kì í ṣe ká gbọ́ lásán lílo òun náà tá a bá lè lò á sàǹfààní bẹ́ẹ̀ o torí tí yàrá practice àwọn nǹkan yìí ọkàn ní o kò wù ọ kò fún ẹ nǹkan má láàánú yìí ó ti di tàwa mùsùlùmí báyìí kẹfìrí ò lè bá wa lò ń bẹ àfikún náà sọ pé ashhadu an ilaha wa anna muhammadan islam tó islam ń jí ma tó bá ti kí jí ma yìí èmi ò sì rí ìtọ́jà sí pé yóò máa repeat ara rẹ̀ ní gbogbo twenty one tí mo ní mo mú wáyé yìí tí yóò máa repeat ara tí yóò máa renew ara rẹ̀ every week tó márùn yìí ìyẹn náà máa jẹ́ ọlá fún wọn tó jẹ́ mùsùlùmí yóò sì máa jẹ́ ìbànújẹ́ àbí ìsọfanù fẹ́ni tí kò jẹ́ mùsùlùmí òdodo náà eléyìí ni àṣírí márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́lọ́wọ́n ọba fún wa lọ́fẹ̀ẹ́ nínú alukur'an ẹ̀jẹ̀ kábọ̀ síbi àṣírí owó ẹlẹ́ẹ̀kẹfà àṣírí owó ẹlẹ́ẹ̀kẹfà ní àṣírí tọ́já sí pé jẹ́ bọ́lá wọn bá ṣe gbé kalẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ fún wa náà. al-ihsan ila al-fuqara wal òun náà ni ká máa ṣe dáadáa sí àwọn aláìní àwọn tálíkà ká máa náwó fún àwọn tí ò rí jẹ àṣírí owó ni àṣírí owó tó lágbára ká máa bùn aláìní nìkan babalá aláìní ẹlòmí ọmọ tó mẹ lọ́sọ̀ pé ńgbà tó ń bá tó dọ́dọ̀ àwọn tí wọ́n sọ pé sàárà tó lọ́lọ́run nìkan ni aláìní pọ̀ gbogbo ẹni tọ́ ọba ti rí pé kò ní ó béèrè kò béèrè ẹ̀fún tọ́ ọba ti ní lọ́wọ́ bí fún tọ́ fún yẹn o ti kọ lẹ́tà o sì gba reply látọ̀dọ̀ ọlọ́run ọba ẹnìkẹ́yìn náwó fáláyìn ní kọ́ kábàámọ̀ ẹnìkẹ́yìn náwó fáláyìn ní kọ́ tálíkà ẹnìkẹyìn lọ́wọ́ bá láyìn ní kọ́mọ́rò owó náà mọ́ kò ṣeéṣe bọ́lá wọn ọ̀bá torí tiẹ̀ fún ọ lówó yóò torí tàwọn aláìní tó ń bọ́ tí wọ́n ń sayé látara rẹ̀ yóò torí ẹ̀ sí kínní yóò torí ẹ̀ fún ọ. àwọn nǹkan táwọn èèyàn tí ò yá àwọn ènìyàn nìyẹn táwọn èèyàn bá ń bẹ lábẹ́ rẹ tàbí nítòsí rẹ tí wọ́n ń ayé tí wọ́n mi tọ́lọ tó jẹ́ pé ẹ̀mí rẹ ni ẹ̀mí tiwọn lọ́lọ́run so mọ́ mọ́ ríra rẹ pé wọ́n lọ lọ́lá fún wa o àwọn yẹn gan torí wọn lọ́lọ́run fi ń fọ́ o <laughs> torí wọn ni o tọ́lọ́run bá bá gbà lọ́wọ́ rẹ ìwọ nìkan kíyàwó jẹ o àwọn tó ń fún yìí lọ́lọ́run wò mọ́ ọ la ànábì ti gbé wá fún wa sallallahu alaihi wasallam ẹ jẹ́ kàkàkà hadith tí imaamu wa Bukhari gbà wá náà ọ̀dọ̀ fún wa pé an Sa'd ibn Abi Waqqas. Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu anna rasulallah sallallahu alaihi wasallam qala walladhi nafsi biyadihi. ما تنصرون ولا ترزقون إلا بالضعفاء الله أكبر ẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí yọ mọ̀ pé àgbékalẹ̀ náà lágbára anábì ni mo fi ọlọ́run ọba búra wàlẹ́rì nafsi bíyàdì ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ ẹ̀ iná mo fi búra ẹ̀mí tiẹ̀ ń kọ́ ìwé olùgbọ́ mi ọwọ́ ta lọ́wọ́ kí lọ́wọ́ ń bẹ̀rù pé ẹnìkan pa ọ́ lẹ́nìkan hmm. lérí àfa kan lérí ọ́ ní dáìlà àwọn àfa mọ́ dáìlà àbí àti ẹ̀dì mọ́dà làásàrì mọ́dà ìlà náà ẹ bá sọ fún wa pé òní dá ìlà sọ fún pa ìlà ti pẹ́ jù nísìn nísìn tó o bá wí bá ń fún ọ rí pé ẹ̀rù ọba ó ń gan ni ó ti da nǹkan sí láàrin yẹn wọn ni òní dá ìlà sọ fún mi wàlẹ́dì nafsi bìyẹ́dì ọlọ́run ọba lẹ́mí mi bẹ lọ́wọ́ ẹ̀ àyílà ti pẹ́ jù bàbá olóògùn yìí yìí sìn yìí sìn nísìn ní kò dán o ẹ rí pé ojú ó tì ní naam anabi ní ẹnìkan ò sí ẹ̀mí mi ò sí lọ́wọ́ ẹnìkan kan ọwọ́ ọlọ́run lọ́wọ́ àkídà gbogbo mùsùlùmí dẹ̀ nìyẹn tọ́gbọ́dọ̀ ní. anabi ní mo fi ọlọ́run ọba tí ẹ̀mí mi wà lọ́wọ́ ẹ̀ búra má tún sọ̀rùn ẹ̀ lè ní láárí láyé wàlá tòrùsàkùn ẹ̀ lè lówó láyé ìlà bí dùn àfà. àwọn aláìní tẹ́ ń bọ́ yìí náà ni ẹ fi máa ní láárí lẹ́sìn fi máa lówó Allahu akbar bíbọ́ ọba ti bọ́ àwọn aláìní tó ń tọ́jú àwọn aláìní tó bẹ́ẹ̀ ni kíni bẹ́ẹ̀ ni owó rẹ ó ti pọ̀ tó àti rí owó nìyẹn o táwọn ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀mà táàtò máa sọ̀rọ̀ tí ọ̀dà lálàsí ọ̀rọ̀ àbùkù a máa sọ sí aláìní pé ẹ̀yin ẹ̀ kóra gbá yín kóra à àwọn lówó rẹ̀ <laughs> àwọn àṣírí yẹn làwọn bàbá olówó lẹ Yorùbá kan máa lò ẹ̀kan àbí mo dé ilé ẹnìkan rí nínú àwọn olówó ó ti kúrò láyé o a lọ ṣe program kan bẹ́ẹ̀ mo bá ti dé yànnà street ẹ̀ bẹ́ẹ̀ látòkè street rẹ̀ ó jìn gan ó ga gan ó sì jìn yóò tó bí bóyá five hundred meters lẹ́gbẹ̀ẹ́ báyìí àti lẹ́gbẹ̀ẹ́ báyìí làwọn èèyàn ti tò àwọn aláìn yóò sá jáde kò sì gbọdọ̀ jáde láì má fún gbogbo wọn ní nǹkan gbogbo wọn ní ó fún ní ìdí náà fi pọ̀ nìyẹn wọ́n kú ti mọ̀ pé bàbá táwa ń lé yóò sì lọ yóò sá jáde <laughs> yóò sá jáde lónìí wọ́n ti mọjọ́ tí máa jáde wọ́n sì mọjọ́ tí kèé jáde tí ọ̀bàjẹ́ ti ti ń lé wọn àní wá bá ti dé báyìí wọ́n ti mọ̀ information ti dé wọ́n tò ní gbogbo wọn ní kọ̀ọ̀kan ni wọ́n hà fún òun ọ̀rẹ́ni sọ fún náà ni àwọn aláìní yìí kíì lọ jẹ́ fún wa láti ṣe pé káwa náà fi káfi gòkè nàám ànábì gbé kalẹ̀ fún wa ní ọ̀rọ̀ yìí pé àrántí ọlọ́run ọba ọ̀ma wa bá yín owó owó lè máa yalù yín àfi kẹ́ ẹ máa ṣàánú àwọn aláìní aláìní ni ni àṣírí owó àárín yìí kọ́ gbọ́ mi yé dáadáa àṣírí owó kẹfà nìyẹn ìwọ́tá náà ní bá ń tọrọ lọ́wọ́ ẹ tàbí tọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ rẹ àdúrà ẹgbà nìyẹn àwọn Yorùbá ní olówó kan olóòsì mẹ́fà kí lẹ́ máa wí irọ́ ni wọ́n gbà ẹ rí i pé kíwù yorùbá nù kíwù dì kíwù sẹ̀ríà ni pé owó rẹ̀ máa pọ̀ sí ni olówó kan olòṣì mẹ́fà ẹ má bọ̀ wọn wá wọ ọlọ́run tó fún ọ nílé yìí ọmọ pé mẹ́fà ń bẹ lábẹ́ rẹ yóò fi kún fún ẹ náà àwọn yorùbá ní olòṣì olòṣì olòṣì gbogbo wọn ẹ gbá o nítawọ̀ wí ni pé owó rẹ̀ máa pọ̀ sí ni olówó kan olòṣì mẹ́fà ó kú oríire láwùjọ fún ọ wá àdúrà ẹ ti gbà owó rẹ̀ máa pọ̀ sí ànábì ní. والذي نفسي بيده ما تنصرون ولا ترزقون إلا بالضعفاء owó ò lè jẹ́ tí àrísìkí yín ò lè gbòòrò ẹ̀ lédolówó tabua àfikẹ́ máa sànú àwọn aláìní nínú yẹn hadith mi tún bẹ́ẹ̀ mi tọ́jú hadith kudusi imam bukhari àti muslim gbà wá àni abi hurayra ta rọ́bì radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam qala allahu azza wa jalla anfiq unfiq alayk. wọn ní alábi sọ pé ọlọ́run ọba sọ nù záàtì ẹ̀ pé anfiq ìwọ́mi ènìyàn máa ná máa ná ní èdè lárúbáwá bó ti gbé wáyé máa ná yẹn pé ná díẹ̀ tá a bá fẹ́ túmọ̀ ẹ̀ ní bó ti wí nù anfik na díẹ̀ anfik àlẹ́yìká màá yálù ọ́ torí pé kò fi àlá síbi ti wọ́n máa Ádámù ó wá fi àlá síbi ti òun gangan subhanahu wa ta'ala tẹ́ bá sọ pé èèyàn ná owó lé èèyàn lórí yẹn ni pé mo rò ju owó látòrí ẹ̀ dẹ́sẹ̀ rẹ̀ ọlọ́run ní anfik na díẹ̀ anfik àlẹ́yìká màá yálù ẹ̀ dowó bọ̀ ẹ̀ na díẹ̀ fáwọn tí ó bá ní bùkátà máa fún ẹ lè tọ́pọ̀ hadith mẹ́nu ọ̀yà hadith mọ́mọ́ abu bayi hakina tún gbà wá ó sì lẹ́sẹ̀ ńlẹ̀ ani abi hurayra. wa an abi hurayra radiyallahu anhu qaal qaala rasulillahi sallallahu alayhi wa sallam ma fataha rajulun baba atiyatin bi sadaqatin aw silah illa zaadahu allahu ta'ala biha kathra. ó ní anabi wa sallallahu alayhi wa sallam ó lọ́kùnrin kan ò sílẹ̀ ẹnìkan ẹ̀dá ènìyàn kan ò lè wà lórí ilẹ̀ kó sílẹ̀kùn sa àánú fáwọn ènìyàn pé ẹ máa gbà ẹ máa gbà ẹ máa gbà kọ́ máa báwọn èèyàn ní nǹkan kọ́ máa báwọn èèyàn ní nǹkan hàn àyàfi kọjá sí pé ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ́lọ́run ọba yóò fi sí fún nà tọ́ba ti sílẹ̀kùn ẹ̀ wọ́n sí fáwọn ènìyàn ọba tó ní tiẹ̀ lọ́wọ́ yóò ṣe kíni yóò ṣe fún wọn náà eléyìí ni àṣírí owó ẹlẹ́ẹ̀kẹfà àṣírí owó ẹlẹ́ẹ̀kẹfà yìí sọ́márì ẹ̀ ni pé àṣírí owó náà ni pé àwọn aláìní ni pé mímọ tọ́jú àwọn aláìní ẹlẹ́ẹ̀keje nínú àwọn àṣírí owó tọ́jẹ́ ti ò tọ́ tọ́jẹ́ ti pé tá a bá lò ó tiwa ti da àti ní ẹnì pé mẹ́fà láti sọ yìí ní ìsìn márùn-ún yìí gbàgbọ́ máa lò ẹlẹ́ẹ̀kẹfà tó ń fi kún ìjẹ́ ká máa lékún nígbàgbọ́ ní bàbá rẹ̀ tó lè kó gbogbo ẹ̀ náà mo sọ fún yín pé ẹ sọ fún pé kò lè kú láyé tí òfin ní tí àfikọ́ dọlọ́rọ̀ torí pé ọlọ́run ọba ti so owó mọ́ gbogbo àwọn kan tá a kà yìí ẹ pẹ̀lú ògo ọlọ́run ọba náà ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀mẹ́lẹ́ẹ̀keje òun náà ni. sílátù rọ́ṣìmì bil àtọ́. ká máa fún mọ̀lẹ́bí ní nǹkan mọ̀lẹ́bí fámìlì àwọn ẹbí ká máa tọ́jú ẹbí pẹ̀lú nǹkan nù àánú tó ṣòro ṣe jù òun náà ni àánú ẹbí ẹ pé kí lọ́ba tí mo fi sọ báyìí tani ọba mi sọ. So ká fún ẹbí ní nǹkan ká máa fún ẹ lówó ká máa fún ẹ ní nǹkan ká máa gbọ́ bùkátà ẹbí òun ló ṣòro ṣe jù kí lọ́ọ̀fà kò ṣòro ṣe wọ́n torí ogun ìdílé wọ́n ní wọ́n ní ogun ìdílé ó gan ni jù ogun ìdílé bó fún àwọn mọ̀ pé olówó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdílé ló dùn ló ṣòro fún ní nǹkan látara yìí pé àwọn ni wọ́n máa ń yà appreciate kálukú náà wọ ẹgbẹ́ o àwọn ni wọ́n yìí tiẹ̀ wọ́n fi bí súnyàn yìí ah. ẹni tí ó sì jó yin inú àpáta kò ní wo ẹnu àké bó ṣe jẹ́ nìyẹn sàárà àti ṣe ó dùn ṣe ṣùgbọ́n ọ̀tọ̀ lórin ní ti ìdílé tó o bá ti sàrà fún ìdílé o ti sílẹ̀kùn owó fúnra rẹ̀ ọ wà fara da ẹ̀gbin tí wọ́n bá ń tàn bá mọ pẹ́ dú àwọn náà wọ́n gbé ẹ mọ́ gbà lọ́wọ́ ẹ̀ mọ́ bóyá sì kí ní segin ní ń lò wọ́n mọ̀ fún wọn lọ mọ́lì sí tiẹ̀ wọ́n kú mọ̀ pé àṣírí owó kan ni àṣírí owó tí ò nítumọ̀ Yorùbá ń nùgbọ́n ń lo arzikí ẹnìkankan iná ni o ta ló jẹ́ ká mọ̀ pàṣírí owó ni pé ká máa fún mọ̀lẹ́bí ní nǹkan ká máa tọ́jú wọn ànábì wa Muhammad sallallahu alaihi kódà ọ̀nà tó gbàgbé kalẹ̀ ó fi yára pé kì í sowó kékeré nìyẹn ọmọ rí látara ẹ̀ gbogbo àṣírí owó tá a wí ọ̀nà tí ń gbà gbówó wájú ra wọn lọ o eléyìí tún yẹ ká tún understand ẹ̀ eléyìí tá à ń sọ yìí irú owó tí gbé wá kì í sowó kékeré báyìí ti gbọ́rọ̀ ẹ̀ kalẹ̀ sallallahu alaihi ọ̀yà gbọ́ عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من أحب أن يبتق له في رزقه وينشأ له في أثره fàlẹ́yẹsì lọ́rọ̀hìnmá. ó ní ẹnikẹ́ni tó bá wù nínú yín tó fẹ́ kí arísìkí òun yóò bú sátọ̀ lẹ́hù bástò náà ló lò fún. tí mo fi ní ọ̀nà owó eléyìí owó tabua ni. wọ́n tẹ ọba fẹ́ kọ́ lọ́wọ́ tẹ ẹni owó fún ẹ àpò gan tí bàbá kó sápò àpò agbádá àpò gbogbo ẹ̀ tí wọ́n bá kó fa inú wọn ó dùn náà pé owó ńlá lọ́wọ́ àmì ẹ̀ ṣùgbọ́n wọ́n tẹ́ ẹ ní fún owó wọ́n tẹ́ ìtẹ́ fún owó ó yẹ ká mọ̀ pé owó kékeré kọ́ ẹ̀ ń bá bẹ́ẹ̀ kí wọ́n tẹ́ ìtẹ́ owó fún wọn o kó wọn pọ̀ kò wá ní jẹ́ pé olówó púpọ̀ ẹlẹ́mìí kúkúrú tẹ́mi rẹ̀ ó tún gún mọ́ ó yá ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí ẹ̀ àṣírí owó kìí ẹlẹ́ẹ̀kẹ́ lónìí ẹlẹ́ẹ̀kejì ó ṣòro ṣe torí pé n táàmù níbẹ̀ tóbi púpọ̀ ìwọ wàá pa ọgbẹ́ ọkàn rẹ ọ parẹ́ ọgbẹ́ tí mẹ́lọ́kàn rẹ pé bá a ti ṣe fún tó náà wọ́n kò fi bí sú wa náà ní mọ́wọ́ rí bí ó tún tẹ́wọ́ wá bá tún tẹ́wọ́ wá tún fún bí ó tún fi bí sú ọ ṣebí wọ́n ti gba ó ti gba ìtẹ́ oúnjẹ lọ́dọ̀ ọ̀la ni látọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala sọ eléyìí ni àṣírí ẹlẹ́ẹ̀kẹ́ lòó ẹlẹ́ẹ̀keje ẹ jẹ́ ká bọ́ síbi àṣírí ẹlẹ́ẹ̀kẹjọ torí nǹkan pọ̀ níbà twenty one. التبكير بالعمل تاجرا كنت أو موظفا أو عاملا عن صخر الغامدي عن النبي صلى الله عليه وسلم نعم التبكير بالعمل تاجرا كنت أو موظفا أو عاملا àṣírí owó ẹlẹ́ẹ̀kẹjọ yìí òun náà ni ká tètè máa bẹ̀rẹ̀ ká tètè máa ṣiṣẹ́ التبكير بالعمل. bil-amal pàápàá jùlọ tá a bá jẹ́ oníṣẹ́ ọwọ́ àbóníṣòwò àbóníṣẹ́ ìjọba má fi àárọ̀ ṣeré ìtumọ̀ ẹni ẹ̀ ìkànnà àṣírí owó ni pé òwúrọ̀ lọ́jọ́ ẹgbẹ́ àwọn ìbátí máa ń sọ ànábìwá náà sáyẹ̀nsì àríṣọ́lá àti wọ́sálàm wọ́n ti pa ìtàn sàábé kan tó jẹ́ sí pé nígbà tí ó fọ́lù àsọ́lẹ̀ ànábì yìí bó ti di olówó ayé tó àárọ̀ ọ̀bọ̀lọ̀ fi ṣeré máa tètè débẹ̀ lákòókò naam hadith náà gbà wáyé Sakhr al-Ghamidi عن صخر الغامدي عن النبي صلى الله عليه وسلم قال اللهم بارك لأمتي في بكورها قال فكان رسول الله صلى الله عليه النبي صلى الله عليه وسلم ó ti ṣàdúà fún wa ó ṣàdúà fún wa níbi nǹkan kan àkókò tọ́mọ ènìyàn máa ń lò láyé mẹ́ta náà àárọ̀ ọ̀sán alẹ́ gbogbo àárọ̀ ọ̀sán alẹ́ yìí ànábì wa mú kan bẹ̀ ọ wá tọrọ fún àwa àjọ yìí lórí ẹ̀ onírẹ̀ ọlọ́run mọ̀ bẹ̀ ọ́ wọn náà ti mọ̀ pé tádùá àdúrà ànábì sallallahu alaihi wasallam mustajab ntọ́lọ́run ti gbà ní onírẹ̀ ọlọ́run ọba bá mi fi bá mi fi ìbùkún tó kọjá bẹ́ẹ̀ bá fi sí àárọ̀ àwọn àjọ mi àárọ̀ lọ́jọ́ àwọn yorùbá náà ní àárọ̀ lọ́jọ́ àwa mùsùlùmí àárọ̀ ní bùkún nínú sẹ̀ríà àwọn yorùbá ní àárọ̀ lọ́jọ́ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn mùsùlùmí àárọ̀ ní ìbùkún àárọ̀ lóore wọ́n fa àárọ̀ rẹ̀ ṣeré nínú nǹkan tí owó èèyàn fi máa ń pọ̀ láàárọ̀ wa kó o ṣiṣẹ́ tó ń ṣe láàárọ̀ kó o mójútó sẹ́rẹ̀ láàárọ̀ wọ́n fa àárọ̀ ṣeré náà anábì wa sallallahu alayhi wa sallam tó bá fẹ́ràn àwọn èèyàn níṣẹ́ pé kí wọ́n lọ ra nǹkan wọ́n lọ gba nǹkan wọ́n lọ ṣe nǹkan wọ́n lọ wádìí nǹkan àárọ̀ ni máa ń rán wọn kì í gbé èèyàn dìde lọ́sàn-án kì í sẹ́ǹdì oníṣẹ́ rẹ̀ ní sọ̀rọ̀ pé ọ̀sán ni ẹ wá lọ ẹ dì lálẹ́ hmm. àárọ̀ ní anábì máa ń lò sallallahu alaihi torí pé àárọ̀ ní bùkún wà àṣírí kan nìyẹn èyí pé àárọ̀ ni wọ́n tó jẹ́ ń business wọ́n fẹ́ bọ́ gbé ọjà láti Òṣogbo lọ sí Lagos mọ́jú gbéra lọ́sàn-án o ìdajì àárọ̀ lẹ́yìn àsùnbà kọ́ máa lọ. bẹ́ẹ̀ náà ni ẹnìkan fẹ́ supply rẹ pé kó máa gbé bọ̀ láàárọ̀ wọ́n fi gbé wa lọ́sàn àṣírí nìyẹn o níwọ̀n lẹ́yìn igba ọjà ọ̀sán ni ah, ah, mm. àfi tó bá jẹ́ pọ́ bá díkàráǹgì dátán náà ló kù ṣùgbọ́n máa fíìkì gbogbo ó ṣe supply ni o ìwọ náà ó receive ọjà ni o rí i pé àárọ̀ ni ọ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ àárọ̀ ni ó ti pèpè fún kí owó ọ̀yà lọ mẹ́ ó ti pèpè fún pé ò lè sọ́ọ̀tì mẹ́ torí pé ìbùkún bẹ láàárọ̀ afẹ́ ẹ̀ lè fi gbogbo ẹnu sọ yí pé ọjà tó bá gbà láàárọ̀ tàbí ìtọ́ sẹ́ǹdì láàárọ̀ ò ní tọ́ọ̀tì mbẹ́ afẹ́ ìlú gbogbo ẹni sọ bẹ́ẹ̀ torí bí anábì ní Allahumma barik li ummati fi bukuriha ṣé ìbùkún bá ti wá wọ nǹkan sátùn àmà pínyà sọ́ọ̀tì mẹ́rin ẹ̀yìn pínyà ò lè sọ́ọ̀tì mẹ́rin ìwọ mùsùlùmí tó jẹ́ ní business àǹfààní tiẹ̀ nìyí ọ̀bọ̀lọ̀ fi ṣeré láti lò kówó lè bá a kó lè bá a naam sọ́kàrù tó wá gba hadith wa. ẹni tó gba hadith wa àwọn dàbí àwa a máa ka hadith a ní lò òun wá ní àhà ànábì ní ìbùkún bẹ̀rẹ̀ oníṣòwò ni mí ẹ jẹ́ kí n practice ọ̀rọ̀ rẹ̀ yìí. wàkàna sọ́kọ̀rọ̀ wàkàna sọ́kọ̀rọ̀ rajulan jẹ́ oní business man ni sọ́kọ̀rọ̀ ẹni tó gba wa. mo ti wá gbọ́ hadith yìí ọ̀wá ni látòní lọ. gbogbo bísínẹ́sì tí màá máa send tàbí tí màá receive tí Ma gbà àárọ̀ ni màá fi sí ọwọ́ àtẹlẹ. mo wá sílé yìí fàkàsọ̀rọ̀ máa lù hù owó rẹ̀ wá pọ̀ débi pé sọ́kọ̀rù nígbà tó bẹ̀rẹ̀ owó rẹ̀ tó nǹkan nígbà tó sílé yìí fàkàsọ̀rọ̀ máa lù hù owó rẹ̀ wá pọ̀ débi pé mo lọ́pọ̀ dé. kò tiẹ̀ mọ́ ibi tí ó kòwó sí mọ́ ibi tó wọ́pọ̀ dé ẹni pé àwọn òní báǹkì inú ilé ni. kò síbi tí ó tiẹ̀ ti sùn gan-an pé mo láwà sùn báyìí náà gan-an tó pọ̀ dé wọ́n sọ fún wa pé sábàbí tó rẹ fi pọ̀ ni pé ó change program business yẹ ó gbé kúrò láwọn àkókò ọ̀sán alẹ́ nkankan ọ wá gbé sí kínní ó gbé sáàrọ̀ owó sì pọ̀ torí kó lo hadith anabi alayhi salatu wa salam èyí ní business tó ń dá ọ lágara tí business rẹ ò gbòòrò ìwọ náà change èèyàn nìyí ó pa ó pa rìn dà. orin ìlànà tánàbí ní kò rìn alayhi owó rẹ̀ sì di ń tọ́pọ̀ tí òfin máa bí tí ó kò wó sí ma ìyẹn ni pé tí wọn náà bá ṣe ó ma yé báńkì tó wẹ̀ wà bí ha báńkì kan bẹ̀ banki kan bẹ̀ ha ṣé mo tiẹ̀ lówó ń bẹ̀ àyẹ̀wò sàmà ha! ti ah ten billion lẹ́ni bẹ̀ ah níjò mo fi síbẹ̀ ti pọ̀ nìyẹn tí wọn náà bá ṣe bẹ́ẹ̀ bi naam. àṣírí wọ ẹlẹ́ẹ̀kẹsàn. al-imanu sadiq al-khali min al-kufri wa jami'i sha'abihi. naam kéèyàn jìnnà tí gbogbo ń pè ní kúfùr kó sì ní ìgbàgbọ́ tó strong ìgbàgbọ́ jẹ́ kan nínú irinṣẹ́ eléyìí kò sì sẹ́ńbẹ̀ tó nǹkan bí kò ṣe pé kí wọ́n gangan kó kó gbìyànjú láti tún ìgbàgbọ́ rẹ̀ ṣe ìgbàgbọ́ wà nínú nǹkan tí yàn fi lówó tí yàn fi láyé rọrùn ìgbàgbọ́ nígbàgbọ́ ìmánul Islam alèmánu fìlẹ̀ islam nǹkan pè nígbàgbọ́ nínú ẹ̀sìn islam là ń sọ o kì í ṣe ìgbàgbọ́ sówó là ń sọ. naam ẹ̀rí eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run ọba tó wà ní suratu nahl ọlọ́run ọba sọ suratu nahl ayah ninety seven. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون بين من عمل صالحا ان بس دادا ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni o ṣùgbọ́n dáadáa tó ṣe yìí ó ní má jẹ̀mú clout wà mẹ́ wàhùwà mọ́mìn tó ní ìgbàgbọ́ tó jẹ́ mọ́mìn ní òdodo ìyẹn ni pé gbogbo ẹni tó bá jẹ́ mọ́mìn ní òdodo tó dáa kò ní sáyé tó le falanu hiyannahu hayatan tayyiba Ah, ìgbésí ayé tó wà yìí tó easy dáadáa ọ̀nà ni ó lò ìgbésí ayé tó easy dáadáa ní wọ́n sì láyé easy fè níyàn kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jama owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ah, ayé rẹ̀ easy o ah, ẹ̀yà máa fi eh, nǹkan kí ni àfi easy ayé owó náà ni ooru mú wa ní ìsìn kí la fi easy ẹ̀ hmm. owó ni atan fan hmm. tí ọba ti fan gbogbo wa máa ṣe báyìí hmm. tọ́ba yẹ pé kọ̀ọ̀tà ga tá a jókòó ńlẹ̀lẹ̀ tí ọ̀rọ̀ àlọ́run bá ti jókòó kí ló máa ga wa owó ní jẹ́ báyìí falanu hiyannahu hayatan tayyiba bísí ayé rọrùn láàfù yẹn ni pé ìgbàgbọ́ ọ wà nínú nǹkan tí a fi máa ń rí owó máa gbọ́ ní tí mò ń sẹ́ rí pé mò ń sọ fún wa pé àwọn àṣírí owó yìí wọ́n lágbára jura wọn lọ wọ́n lágbára jura wọn lọ láti taari owó wa lẹ́yìn àṣẹ ọlọ́run ọba mo ti sọ àwọn nǹkan tó lágbára fún alẹ́ kan ètí ìbá ti sọ ọ̀rọ̀ kan bẹ̀ mọ̀ pé àǹfààní àlẹ́ áhírọ̀ lọ́pọ̀ jù ń bẹ̀ ń tẹ̀ ètí mo sọ tán yìí àǹfààní àlùkìyàmà lọ́pọ̀ jù ń bẹ̀ ju àǹfààní owó lọ èyàn ò rò owó ń bẹ̀ ṣùgbọ́n kì í sowó dábọ̀ à bóyá inú nǹkan tó fi máa ṣayé lásán àfẹ́gun machine o lè má rí machine gun o lè má ra o o lè kọ́lé two bedroom flat lásán o owó náà ìgbàgbọ́ a máa jẹ́ kí n ìgbésí ayé tó yí sí báyẹn sọ pé báyà yóò di olówó tabua eléyìí ò sí ń bẹ tọ́ba yẹ pé bẹ́ẹ̀ ni gbogbo mọ́mìnì lọ́yẹ kó ṣe kí ni kò lówó tó àṣírí owó àárín yìí àṣírí owó níwọ̀nba tó òfin ní jẹun gbèsè láyé tó sì fi máa rí nǹkan tó ní bùkátà láti gbọ́ tó fi máa rí bùkátà rẹ̀ gbọ́ iná ni ó gbé wá fún wa ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn àṣírí owó oná ni ọba rẹ̀. سؤال الله ذلك وحده وتسدير الدعاء بي ALLAHUMMA ربنا والثناء على الله بقولك في آخر الدعاء وأنت خير الرازقين كما جاء في دعاء عيسى وطلبه واستجاب الله له نعم ẹlẹ́ẹ̀kẹ́ wa òun náà ni ká bẹ ọlọ́run ọba gan pé ìwọ ọlọ́run fún mi lówó kọ́ làmọ́lẹ̀ ọlọ́run owó fún mi lówó ọlọ́run gbogbo níta mi látò ní òun ò tí ì béèrè rẹ̀ àbí ọkàn ọkàn ń lórin iṣẹ́ lásán ni àṣírí ẹ̀ lásán lọ́kàn ń ṣe eléyìí gangan ni gbogbo tó kò tiẹ̀ sí kínní kankan bẹ̀rẹ̀ láyé ọlọ́run o ya Allah fún mi bíbéèrè àrèrè tá a lẹ́tọ̀ àti béèrè owó bẹ́ẹ̀ ni a lẹ́tọ̀ àti béèrè owó lọ́dọ̀ ọlọ́run ọba ọba lẹ́nu kan ní béèrè pé wọ́n lọ́n fún mi lówó má fojú àlébù wọ́ o halal ni ti ń ṣe a lẹ́tọ̀ àti tọrọ owó lọ́dọ̀ ọlọ́run pé wọ́n lọ́n fún mi lówó ṣùgbọ́n máa tọrọ pé owó tí ò ní gbé mi wọ iná máa fi kún báwọn fún mi lówó tí ò ní ba jẹ́ níwájú rẹ̀ hmm. yóò sì fún wa eléyìí tá a bá wá fẹ́ béèrè owó nínú ẹ̀kọ́ tá a rí mú jáde fún wa nínú ẹ̀kọ́ wa yìí náà ni pé àdúrà tó fẹ́ fi béèrè owó yìí múra kó o fi nǹkan méjì tí mo fẹ́ sọ yìí síbẹ̀ alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ béèrè owó níta àfi sáyé rọrùn tó fẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run ọba fi Allahumma Rabbana ti bẹ̀rẹ̀ rẹ̀ hmm. Allahumma Rabbana. kó fi bẹ̀rẹ̀ rẹ̀ yẹn pété bá ní kéèyàn tọrọ owó ọlẹ́tọ̀ rẹ̀ àṣírí àṣírí wa ni kí ni irú ń tọ́ yẹ kó o wí àti pé irú kílẹ̀ yẹ kó o fi parí àdúrà owó nítorí gbọ́n bí ni pé ní tó fi bẹ̀rẹ̀ àdúrà owó fi parí ẹ̀ tí ó fi dàbí ó ti yẹ kọ́ dà alákọ̀ọ́kọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ àdúrà owó pé ọ̀dà pọ̀ nù fi rọ́bànà lásán kọ́ Allahumma rọ́bànà kọ́ wà ní bẹ̀rẹ̀ tọ́ba tó wá parí àdúrà tán tọ́ba ní Allahumma rọ́bànà fún mi lówó fún mi ní kíní fún mi láwa fún mi láwo tọ́ba wá parí ẹ̀ tán kó tó close àdúrà kó pé wa anta khayrur raziqin. wa anta khayrur raziqin. mo sàǹfààní ọ̀rọ̀ méjèèjì yìí látara al-Qur'anul Karim asanfani dáwì látara aya alukoran alikarim tẹnìkan lò bẹ́ẹ̀ tó sì rí bẹ́ẹ̀ fún tá a sì wá awa sago awa safinton tọtọrọ ọwọ gbé àdúrà owó sáàrin Allahumma rabbana àti wa anta khairu razikin ó gbàdúrà owó síbẹ̀ bí ìṣe ń wí tán báyìí ọlọ́run sọ fún pé a mo ti fún ẹ táwa náà bá ṣe bẹ́ẹ̀ sọ wá lè fọlọ́n pé kó fáwa náà iná ni pé ká tọrọ owó lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àní tọrọ lásán pé ọlọ́run fún mi lówó fún mi lówó fún mi lówó ó bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ntaawu yẹn ó ti parí rẹ̀ pẹ̀lú ntaawu yẹn nínú Suratul Maida àyà one fourteen títí dá àyà one fifteen anabi wa Isa alayhi salatu wa salam. qala Isa bin Maryam Allahumma rabbana anzil alayna ma'idatan. من السماء تكون لنا عيدا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم شوف قال الله إني إني منزلها عليكم anabi isa alayhi salatu wasalam mọtò fẹẹ ṣàdúrà ó ní allahumma rabbana allahumma rabbana mọtò fẹẹ parí àdúrà ó ní wa anta khayrur raziqin nígbà tó bá parí àdúrà tán bí ti ń parí ẹ qala allahu inni munazziluha alaykum ọlọ́run ni mo ti fún yín ànábì Ìsá ọtọrọ nǹkan alayhi salatu wa salam pé wọ́lọ́n sọ́ńtàwí ìkàlẹ̀ nsọ́mà namani maida tébùrù tí gbogbo nǹkan tó yàn nílò láyé tọ́wà ń bẹ̀ sọ̀kalẹ̀ fún wa tọ́wọ́ bá fún wa àwa ò ní tán àwọn tí ń bọ̀ lẹ́yìn wa náà ṣe kí wọn tó máa jẹ́ tó fi jẹ́ pé owó tó bá wá látara arú àdúrà báyìí kò ní parẹ́ àní jẹ́ tán àwọn tí tó ń bọ̀ lẹ́yìn náà wọ́n tún bá ọwọ́ ni wa anta khairu raziqin ọlọ́run sọ pé nígbà tó ti sàdúrà bó ti ṣe yìí qala Allahu inni munazziluha alaykum màá sọ kalẹ̀ màá sọ nǹkan yẹn kalẹ̀ fún yín báwa náà bá sàdúrà ta síbẹ̀ yóò sọ táwa náà béèrè lọ́wọ́ rẹ̀ yóò sì kíni àyà yìí la fi mú jáde ànábì Ìsá bẹ̀rẹ̀ rẹ̀ pé Allahumma rabbana ó sì parí ẹ̀ pé wa anta khayrur raziqin wọ́n ti wọ́n ti kọ́lé yín ajá náà àbíbò lẹ́sìn ń pàwé yẹn ẹwọ́n inú àdúrà yẹn bó ṣe rárá mọ́ gbogbo àdúrà kò ju bí láyàn kan àtààbọ̀ lọ́wọ́ اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين كجبانا أولا فا مو بيوفا نقبا مليون كنيزين كاكا one million yàlá yàlá yàlá yàlá yàlá yàlá yàlá one million kò sí mú kankan wá torí pé bídíà ni ó ní ẹ̀ẹ̀kan náà lábẹ́ èyí tá a wí tó ọ náà bá wí tó ọ bẹ̀rẹ̀ rẹ̀ bó ti yẹ kọ́ ọ bẹ̀rẹ̀ rẹ̀ tó ọ parí ẹ̀ bó ti yẹ kọ́ ọ parí ẹ̀ yunazziluhu yóò sọ̀ kalẹ̀ fún wọn náà. naam ẹlẹ́kọ̀ọ́ kan lánàá àwọn àṣírí owó alikafu an su'ali nas wa inzalu alfaqati ala allah. wọ́n tó fẹ́ lówó lọ́wọ́ mọ gbìyọ kan rẹ sọ́dọ̀ ẹ̀dá ènìyàn kan pé ènìyàn kan ní ó fún ọ lóyún ní ó establish owó fún ẹ àṣírí owó kan nìyẹn ẹlòmíràn mọ bàbá ń sí ẹlòmíràn mọ pé ẹ̀gbọ́n òun kan wà orí ti dáadáa oní ọ̀sán òun dolówó ó lè lówó jẹ́ sọ́dọ̀ ọ̀rọ̀ fún ẹ. já ọkàn kó lọ́dọ̀ ẹgbẹ́ ẹ fọkàn sọ́dọ̀ ẹni tó jẹ́ sí pé òun nìkan ló lè sọ̀yàn dolówó tó lè sọ̀yàn dọlọ́rọ̀ bẹ́gbọ̀n bá dé ọkà àbọ̀ bí ọba sì dé ọkàn rẹ̀ òsì lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣírí kan ní tẹ́lẹ̀mí ọmọ ní tí tẹ́lẹ̀mí ọmọ dààmú nìyẹn kò lè jẹ́ èèyàn torí pé ó ti fọkàn sọ́dọ̀ ẹ̀dá ènìyàn ẹni tí ò lówó lọ́dọ̀ àtọ̀fà ń bẹ̀rẹ̀ pé ẹni tó lówó lọ́dọ̀ la fọkàn sí lọ́dọ̀ àṣírí owó kan ni ló fi jẹ́ sí pé ànábì wa gbé kalẹ̀ fún anú ọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam pé ìwọ tó bá fẹ́ lówó já ọkàn rẹ kúrò lọ́dọ̀ ọmọ ènìyàn kan púpọ̀ ní òfò lówó gbàgbé ẹ̀ gbàgbé ẹ̀ pátápátá fẹ́ẹ̀ dá ọlọ́run kan fún ọ gbàgbé ẹ̀ abdullahi bin mas'ud gba hadithi wa. mas'ud radiyallahu anhu qala qala rasulillah sallallahu alayhi wa sallam. oní anabi wa kọ́lọ́mù bá kó ṣe kí àtọ́lá fún sọ yìí pé. man asabathu faqatun. ẹnikẹ́ni tí àdánwò tí òṣì bá kọlù bá a ṣe lọ́sì láwùjọ yìí tí ó bá jẹ́ pé òṣì ń bá a jà ó ń bá a farafinra fa anzalaha binnas. tọ́wọ́n lọ gbé òṣì ẹ̀ báwọn ènìyàn pé ẹ̀yin ìyàlẹ́ bá ń yẹ ah, àwọn ẹ̀gbọ́n mi ni àwọn bàbá mi ni àwọn bàbá wa ni àwọn chairman wa ni tọ́lọ̀ gbé báwọn pé àwọn ni wọ́n bá wọn mú òsì yẹn kú o. lámùtòsá dó fáwọkọ tó hó. òsì rẹ̀ ò ní lọ àrẹ́bìlọ sọ bẹ́ẹ̀ òsì rẹ̀ ò ní lọ kò lè lọ bí wọ́n bá gbọ́ yẹn tán ó tún wá bá wọn padà tọ́ bá gbọ́ bùkátà tó gbé lọ tán òsì yóò ṣẹ́kù lára rẹ̀ ìmí tó ń bọ̀ wá tó tún lọ bá wọn padà ń bọ̀ bá wá di bí wọ́n bá ń bá wọn lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta òun jìrẹ̀ ọ̀rẹ́ rẹ̀ gbé ah sẹ́mi ah, ni mo torí ẹ̀ wáyé mo torí ẹ wáyé ni wọ́n ṣàṣìṣe ọ anabi wa ni wàmán anzalaha billah ẹnikẹ́ni tó wáyé pé ńgbà tí ó sì bábà gbogbo tó yọ sí ń dà láàmú anzilaha gbilẹ̀ ọbọ̀lọ́wọ́n ọba fúnra rẹ̀ fayusikullahu lahu fayusikullahu lahu bi rizqin ajilin aw ajilin. ọlọ́wọ́n ọba ó lè fà ńlẹ̀ díẹ̀ tó fún ẹ o ṣùgbọ́n tó o bá ti lọ gbé bá dé tó o bá ti gbé dé báyìí òṣì ò ní gbẹ̀yìn ẹ̀ mọ́ mọ́tò bá lọ gbé bá mọ́ ènìyàn fún ọ tán òṣì ó tún wá wọn tó bá dúró tó bá dúró pé àṣírí owó kan ni pé kí n má gbé òsì mi lọ bá ènìyàn kí n gbé lọ bọ́lọ́wọ́n ọba tó bá tiẹ̀ pẹ́ tó bá pé tiẹ̀ wà nínú ẹni tí ó pẹ́ díẹ̀ kó tó di bó dé tó bá lọ dé báyìí òsì òní gbẹ̀yìn ẹ̀ mọ́ ìyẹn tó fi yàtọ̀ sí ká lọ gbé bá dé ènìyàn ló fi jẹ́ pé kan náà àwọn oníhíkímà ọkọ̀ orin pé. la tas'alanna baniya adama hajatan. وفللذي الذي أبوابه لا تحجب لا تسألن بني آدم حاجة لا تسألن بني آدم حاجة وسل الذي أبوابه لا تحجب وسل الذي أبوابه لا تحجب الله يغضب إن تركت سؤاله الله يغضب إن تركت سؤاله وبني آدم حين يسأل يغضب وبني آدم حين يسأل يغضب ó ní má ti máa gbé bùkátà rẹ lọ bá mi ènìyàn máa bẹ ọlọ́run ọba tó yẹ sí pé ilẹ̀kùn tiẹ̀ kì í tì láéláé ọlọ́run máa bínú tá a bá bí léèrè ọmọ ènìyàn a máa ń bínú tá a bá ń tọrọ ọ̀pọ̀ lọ́wọ́ wa. àṣírí ẹlẹ́ẹ̀kejìlá nínú àwọn àṣírí tí wọ́n fi lò òun náà ni nǹkan méjì tá a papọ̀ sínú àyà yìí òun náà ni iṣẹ́ ọlọ́run ní sẹ́yìn ṣùgbọ́n látara pé òun ṣe iṣẹ́ ọlọ́run yìí ó ti tún láṣìírí owó kan lọ́wọ́ méjì lọ papọ̀ ńbẹ kí ni nǹkan náà. amúrùlẹ̀ ahli bisola. amúrùlẹ̀ ahli yẹn ni bí ká mú kájíyàwó wa pé ìdílẹ̀ kírun àti inú ọ̀ràn yàn àti náfìlà lóru kájí àwọn ọmọ wa ìtọ́ba jẹ́ kọ́ lọ mọ́sálásí kọ́ lọ etí ò ti tó lọ mọ́sálásí ìwọ náà kírun ká máa jà àwọn ológun pé ká kírun nínú ilé àtàwọn tó yẹ ká tẹ̀lé wa lọ sí mọ́sálásí jíjà àwọn ológun tó ń jà àwọn ológun yìí òun ṣiṣẹ́ ẹ̀sìn ni sì lọ́ọ́ mọ̀ pé bó o ti ń ṣiṣẹ́ ẹ̀sìn yìí ó tún ń jẹ́ àṣírí owó fún ẹ. bákan náà tọ́ba wa fẹ́ kírun náà ní àṣírí owó tó tún dájú òun náà ni kí ni èèyàn ó máa kírun pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sọ́burú alàsọ̀là ẹ̀ méjèèjì yìí akósojú kan náà papọ̀ agbe twelve and thirteen ẹlẹ́ẹ̀kejìlá òun náà ni kọ́ ọ máa pàṣẹ fún àwọn ará ilé pé kán kírun àtìyàwó àtọmọ àti gbogbo ẹni tó wà lábẹ́ ìjọba rẹ̀ kọ́ máa pa wọ́n láṣẹ pé kán kírun jàmáà yálà irun jama masalasi ni o àbí irun inú ilé ni o kájà wọn lógun rẹ àṣírí kejì tó wà bíbáyìí tó jẹ́ nàmbà thirteen òun náà ni kama máa kírun pẹ̀lẹ́pẹ̀lẹ́ hmm. Kama máa kírun pẹ̀lẹ́pẹ̀lẹ́ kama máa kánjú lórí irun wa naam ká ti máa kírun rọ́ọ̀sìn Allah Allah Allah Allah àṣẹ tó ń kírun pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtọ̀ ní kankan lọ́wọ́ yàtọ̀ sí pò ń sin lọ́wọ́ ọba tó gbọ́ lọ́wọ́ tó gbọ́ ládàá ẹ̀ kó kírun ẹ̀ dáadáa àtọ̀ tó ti ní àṣírí owó kan lọ́wọ́ kílẹ̀ rí eléyìí sọ́tò tọ́ àyà one thirty two ọlọ́run ọba sọ pé. wa mur ahlaka bis-salati wastabir 'alayha la nas'aluka rizqa nahnu narzuquk wal-'aqibatu lit-taqwa. subhanallah wo àgbékalẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ wa mur ahlak bis-salati máa pàṣẹ fáwọn aráalé ẹ̀ pé ká máa kírun lákòókò wastabir 'alayha ìwọ náà má rọ̀ọ̀ṣì ṣe sùúrù lórí àṣẹ tó ń pa wọ́n láṣẹ yẹn náà ṣùgbọ́n wọn náà tún ṣe sùúrù lórí ìrun náà tó fẹ́ máa kí. náà la nas'aluka rizqa ọlọ́run láwa o àwọn ọlọ́run a sọ fún ọ pé ọmọ wa rìsíkì rẹ fúnra rẹ yẹn níbi tó bá ti kírun tó pa wọn aráàlú ẹ láṣẹ ká máa kírun dáadáa àfi ọmọ dààmú kiri la nas'aluka rizqa mọ́ dààmú wa rìsíkì kiri ọmọ ọ̀nà rìsíkì ti wà èmi ni èmi ni nahnu narzuqu èmi ní mú fún ọ ní tó jẹ tí wọn bá nínú nǹkan tí yàn fi lówó irun kíkí ọwọ à a máa kírun a sì máa pa àwọn yàrá láti a sì máa kírun yẹn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá ń ṣe a ní kan nínú àwọn nǹkan tá a fi ní arziki lọ́wọ́ tá a fi lówó lọ́wọ́ dáadáa náà ẹlẹ́ fourteen nàmbà fourteen nínú àwọn àṣírí náà. asabatu ala tawhid wa tafarruqu lil ibada. atawakkul ala Allah ma'al jiddi fil amal òun náà ni ká dúró tọ́lọ́wọ́n ọba tàbá wá dúró tọ́lọ́wọ́n ọba tán ká sì ṣiṣẹ́ wa dáadáa kì í ṣe bí ká pé mo gbára tọ́lọ́wọ́n pé àṣìbí Allahu wa ní màlúwà kíló àfààní ọ̀rọ̀ kíló ṣùgbọ́n òṣìṣẹ́ rẹ dáadáa kò sí mẹ́ o nínú nǹkan tá a fi lówó ká ṣiṣẹ́ wa dáadáa sàràn pé àwọn nǹkan tá n kà fún wa nínú àwọn àṣírí owó yìí mí wà ń bẹ tó jẹ mẹ́sìn ìmí wà ń bẹ tí ò tiẹ̀ jẹ mẹ́sìn rárá ṣùgbọ́n Al-Kùránì sọ fún wa pé inú ẹ̀ ni àbí hadith anabi gbé wá fún wa pé ṣiṣẹ́ rẹ dá nínú tá a fi lówó ni pé ntí máa fa owó wá bọ́ yẹn sí dáadáa bàbá bá sí dáadáa náà tán má gbára lé pé wọn nìkan náà ló sí dáadáa tún gbára lé pé ọlọ́run ọba ni yóò yóò jẹ́ kó láǹfààní. naam. فعن عمر بن الخطاب رضي الله عنه أو أنه حديث جاء النبي صلى الله عليه وسلم لو أنكم لو أنكم كنتم توكلون على الله حق توكله tọ́ba jẹ́ sípẹ́ ẹ bá ń gbára lé Ọlọ́run ọba bó ti yẹ ni làrọ̀sá kọ̀kùn. làrọ̀sá kọ̀kùn kama yarzuqu qair. kì bá fún yín ní owó dáadáa kì bí ṣe máa fún bá fún yín ní tẹ́ fẹ́ dáadáa ẹgẹ́ bí ṣe máa fún ẹyẹ ní tó wù tó jẹ. ala tarawna àdìsí fi yá wáyé pé ẹyẹ kì í jẹ nítorí. jama àdìsí yóò fi yá wáyé pé ẹyẹ kì í jẹ nítorí o. ntòwù ni máa jẹ ntòwù ẹyẹ òun ló ń jẹ tí a bá nínú àwọn ẹranko tí ń gbádùn tó wù láti jẹ jù nínú ẹ̀dá ọlọ́run ọba ẹyẹ ni ẹ bá sì fẹ́ wádìí ẹ̀ ó rí i pé ẹyẹ máa dán ju gbogbo nǹkan nǹkan ọ̀sìn yòókù lọ a sì sìn yìí tá à ń sìn gan ọ̀dán tó wẹ̀yẹ kan tó bá bà lọ́ọ̀kan kékeré báyìí bó ti mọ tó mọ yẹn tó bá dúró báyìí ó rí bí yóò ti máa bára rẹ̀ ó ti fresh ìyẹ́ rẹ̀ ọmọ dẹ́kọ̀lọ̀lọ̀ kí ló bá ntòwù lọ́jẹ̀ hmm. àdìsí fi yà bẹ́ẹ̀ hmm. torí pé tí wọ́n fi wáwé mí báyìí tí ó ń gbé jáde mí báyìí nítorí tí ń wù tí ń jẹ yẹn kì í sòun náà ọlọ́run ọba ló darí ẹ̀ orí atẹ́gùn ní ti ń fò hmm. oúnjẹ tẹ́yẹ ń jẹ nínú atẹ́gùn ó kéré ju èyí tí ń jẹ lórí rẹ̀ lọ báwo ni tí wàá ń rí oúnjẹ tí ó jẹ lórí rẹ̀ látòkè òbí yà pé ọlọ́run ní ń darí ẹ̀ bí kíbi tó bá bà sí ẹyẹ ọ̀gbọ́dọ̀ má rí ní tó wù jẹ́ mẹ́ tẹ́yẹ bá bà síbi kan pé òun fẹ́ jẹun kò gbọ́dọ̀ má rí ní tí ọjà mẹ́ àfi tó yẹ kó fẹ́ ṣeré ọmọ àmọ́ fẹ́ ṣeré ni ó ti yó mọ̀ ń wá ní tí ọjà lọ ọwọ́ àbà síbi kan ibi tó bà sí yẹn fọwọ́ sọ̀yà yìí pé tó bá yẹ pé bí bá ń pa ni ní tí ọjà ti wà ńbẹ̀ kò tó débẹ̀ ó ta ńbẹ̀ kò tó débẹ̀ torí bí ọlọ́run ọba ànábì wa sọ fún wa yìí pé tó bá jẹ́ sí pé yín gangan bá dúró tó gẹ́gẹ́ bó ti yẹ kẹ́ dúró tó ni ìgbà fún yín ni tẹ́ lò tẹ́ nà gẹ́gẹ́ bí ti máa ń fún ẹyẹ ni tó wù tí ó jẹ tí ó mu nírọ̀rùn alátara òun tẹ́ ẹ̀ rí ni ẹ̀ rí pé máa jáde láàárọ̀ ni ẹyẹ máa jáde ní láàárọ̀ nígbà tí ó bá ti fi dalẹ́ báyìí yóò yò wálé ni àpèjúwe tó lágbára jù ní àwọn ẹyẹ white yẹn white yẹn máa kóra wọn jọ níjọ níjọ yẹn láàárọ̀ ẹ̀rí tí wọ́n lọ wọ́n ti máa bọ̀ nírọ̀lẹ́ irú ìjọ wọn tẹ́yìn bá mọ̀ wọn kà dáadáa lásìkò tí wọ́n lọ láàárọ̀ tí wọ́n bá ń bọ̀ lọ́sàn-án nọ́mbà yìí náà lórí àti tí kan bá kú nu wọn ló kù gúrùpù ni wọ́n ti mọ́ra wọn níjọ níjọ ni wọn kì í sábà dárìn tó wọ́n ní tẹ́ ẹ bá dúró dáadáa ni bó ti yẹ kẹ́ ẹ dúró kẹ́ ẹ dúró tọ́ ọlọ́run ọba dáadáa ni kẹ́ ẹ dẹ̀ ṣiṣẹ́ yín bó ti tó àti bó ti yẹ torí pé tòun ti bá wọ ọlọ́run ọba ṣe fún ẹyẹ ní tí ó jẹ yìí òun ṣiṣẹ́ kò jókòó kalẹ̀ ẹ̀ àbí ẹyẹ ò jókòó kalẹ̀ ọjà dé ní láàárọ̀ ó sì ń padà bọ̀ wálé ní ọ̀sán ìrọ̀lẹ́ yẹn ni pé ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ yín bó ti yẹ kẹ́ ẹ ṣe lẹ́yìn ìgbàdẹ́ bá gbára ti ọlọ́run ọba tán ẹ rí i pé àtìkẹ́ wà owó wà nam nọmba fifteen nínú àwọn àṣírí tá a fi máa ń ní arzikì òun náà tá a fi lówó òun náà ní ká dúró dáadáa. kéèyàn ọmọ yẹ kọ́mọ yẹ ẹsẹ̀ níbi tawhid má ṣẹbọ o nínú àwọn àṣírí ni ọlọ́run bá sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ma uridu minhum min. ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun. inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. Inna Allaha huwa ar-razzaqu dhul quwwatil matin. ọlọ́run bá ní mi dẹ́yìn àtàwọn àlejò nù àfikẹ́ lè bá a máa sìn mí tó mo ní ẹ wá sìn mi ní ìṣẹ̀fẹ̀ kẹ́ ẹ fún mi ní nǹkan kan ẹ ẹ lè bọ́ mi ẹ ẹ lè fún mi ṣùgbọ́n èmi dáhùn wò yìí tẹ́ ẹ bá ti sìn mí bẹ́ẹ̀ ti jẹ́ ká ẹ sìn mí èmi dáhùn wò yìí ọ̀rọ̀ zákò ni mí ìyẹn ni pé ọba ti fún ìyẹn ju téèyàn nílò lọ ìtumọ̀ ọ̀rọ̀ zákò nìyẹn ìmọ̀ fún ìyẹn ju téèyàn nílò lọ gbogbo ntọ́nà ọba ti fún wa nínú nǹkan ètò ayé ó ju ta nílò lọ oòrùn ọ̀pọ̀jù ń ta nílò lọ ìràwọ̀ ọ̀pọ̀jù ń ta nílò lọ omi ọ̀pọ̀jù ń ta nílò lọ atẹ́gùn ọ̀pọ̀jù ta nílò lọ gbogbo ilẹ̀ ọ̀pọ̀jù àwa a wà lórí ẹ̀ lọ bẹ́ẹ̀ ni Razak ọlọ́run ọba yìí ọba tí máa ń fún yẹn ju tí yẹn nílò lọ nìyẹn nípìtẹ́ bá ti sin ọlọ́run ọba bó ti yẹ kẹ́ ẹ̀ sìn yóò fún yín tẹ́ lò àṣìlówẹ́lẹ́ kẹyìn nídìógún sixteen òun náà ni qawlu ma sha Allahu la quwwata illa billah inda tamakkun ala ni'am kọ́ ọ sọ pé la masha allahu la quwwata illa billah ẹ jẹ́ ká jọ wíbẹ̀. masha allahu la quwwata illa billah. Ah, mo fẹ́ gbọ́ lẹ́ẹ̀kan sí. masha allahu la quwwata illa billah. lẹ́ẹ̀kan sí. masha allah la quwwata illa billah. ẹ̀yin ah, tó jẹ́ kí n báyìí ni pé a ní láti mọ̀ kó lè bàa jẹ́ pé a lè lò gbólóhùn yìí kéènìyàn ó wí lẹ́yìn ìgbà tí ọwọ́ rẹ bá tẹ nǹkan kan nínú nǹkan ayé owó bóyá ẹnìkan jẹ ọ́ lówó ó wá san fún ẹ tàbí o fowó establish nǹkan kan ó wá parí ẹ bó ṣe parí ẹ tó débẹ̀ báyìí kó sọ pé masha allah la quwwata illa billah ìdẹ̀ra ni owó ni owó yẹn téèyàn bá ṣerú gbólóhùn yẹn owó tá a fi bẹ̀rẹ̀ yẹn ò ní parẹ́ níta establish yẹn ò ní pa kò ní tán ìyẹn kí lẹ́ evidence yẹ Suratul Kahf àyà thirty nine <clears throat> nígbà tó lọ́n ń pa ìtàn àwọn méjì tí wọ́n fún ní ọgbà ńláńlá wàláwùlá. wàláwùlá ìdàkọ́lùtà jannataka qulta ma sha Allahu la quwwata illa billah. إن ترني أنا أقل منك مالا وولدا أبي ولولا إذ دخلت جنتك tó bá yẹ pé ńgbà tó wọnú ọlá rẹ nínú orí tá a ṣe fún ẹ nínú ààyè rẹ kọ́ńpáǹdì rẹ tá a fún ẹ níbi ọgbà rẹ ìbùkún tá a fún la quwwata illa billah tó bá wí ni kò ní parẹ́ bí owó ọ̀bá ṣẹ̀ ti parẹ́ kí ni yóò ṣẹlẹ̀ sí yóò máa dàgbà sókè sí masha allah ẹ parí ẹ. Ah, o nàbà sixteen ká máa wí gbólóhùn yẹn especially ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ má fojú kéré nǹkan kan kà ní pé wọ́n fọ́n one thousand one thousand ló fẹ́ fẹ́ establish wá sí ṣọ́ọ̀bù one thousand ló fi ra ọjà síbẹ̀ níjọ́ kọ́kọ́ fẹ́ wọ bẹ̀ báyìí masha allah la quwwata illa billah kà á tán kò ní tán kíní yẹn ò ní tán ọ máa lò lọ ni nígbà tí foundation ọ̀bàdàn ti wó ilé òkè ó ti kíni yóò máa dàgbà tíyàn bá wí lákòókò yẹn ó dáa bẹ́ẹ̀ bá sì lè máa wí náà lọ lẹ́yìn ìgbà náà náà sì bá ń débẹ̀ masha allah la quwwata illa billah tó bá ti rí nǹkan tó ń fún ẹ tó jẹ́ nǹkan tó dáa masha allah la quwwata illa billah. now number seventeen. al-ata'u òun náà ni al-mutaba'atu. بين الحج والعمرة المتابعة بين الحج والعمرة بابا نيو بابا بابا سريو هنا لبوسي المتابعة بين الحج والعمرة هنا نكين يوم سي حج عمرة لوا لوا كم في جماعة كين يوم سي حاج مواني بابا كني بابا àṣírí كان. kan بابا كني bàbá بابا ni بابا pè كان máa ṣe umra lera wọn máa ṣe hajj lera wọn ẹlòmẹ́wàá máa wòye pé àà èyí tẹ́ wí yìí olówó gangan náà ni yóò lè <laughs> yóò lè láti rí eléyìí bẹ́ẹ̀ ni kàtígórì báyìí kàtígórì náà ni olówó náà lè máa ń sàwọn míì dáwìn náà tí ètò lágbára láti ṣe nìyẹn wọn bẹ nínú wọn tó jólówó tó forí pa àwọn ọmọ àwọn míì ń dápa wọn jókòó sí kọ́nà àwọn ọ̀jà ara wọn ẹlòmíì sì ń bẹ tó yẹ sí pé yọọ náà ìwọ náà ti ẹ̀ bẹ̀rẹ̀ three hundred and fifty thousand three hundred and sixty thousand three hundred thousand ní fi ń lọ ń bàbá fa three hundred thousand naira jáde nínú one million owó bísínẹ́sì rẹ̀ kọ́pọ́ ibà ọmọ pé owó làá fi ṣe kí ni lọ kọ́ wá dín kọ́ ohun tí ó tẹ̀lẹ̀ tùwálà nìyẹn pé nígbà báyìí ló tù mẹ́fà màá tún ṣe kí ni màá tún lọ kó ní ti máa dájọ́ rẹ̀ kalẹ̀ lọ́ntorí tọ́lọ́n ni o má lọ́ntorí pé ọ̀fẹ́ dolówó nìkan mm-hmm. kọ́mọ́ àgbàgbé foundation tá a fi lọ umura àti hajj lọ́tọ̀ torí pé ntí hajj àti umura máa bí sínú gbèsè ayé ènìyàn ọkọ̀ já bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó o bá ṣe ẹ̀sìn tán ayé ló tún tẹ̀lé lẹ́yìn tá à ń sọ yìí níbi ẹ̀sìn lọ́lọ́ ọjọ́ sìn tí a bá ń ṣe yóò sì máa rí nǹkan tí wọ́n máa lò kò sì ní dààmú rárá ta ló jẹ́ àmọ́ eléyìí anabi wa muhammad sallallahu alayhi wa sallam. الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير كما ينفي كما ينفي الكير خبث كير الحديد. كير نعم كما ينفي الكير خبث الحديد خبث الحديد خبث الحديد عيد نعم. ولا كما ينفي الكير خبث الحديد نعم النبي صلى الله عليه وسلم ما هو احمد عتف المدينه واربعه ونتابع بين الحج والعمره اما ساجا تمرا لرا لرا لرا لرا اما جورين اما جوسوين اما سي كوالوفا فانهما اتاجا تمرا ينفيان الفقر وما بقوت سنين wọ́n á máa bá wọ́n á máa bá wọ́n wọ́n wọ́n lé òsì jìnnà ni bí wọ́n ti wá ń lé òsì jìnnà wà zonop bẹ́ẹ̀ náà ni wọ́n tún lé <clears throat> ẹ̀ṣẹ̀ jìnnà. alábi wa bẹ́ẹ̀ fi wí nǹkan kan sallallahu alayhi wa sallam ó ní kama yanfil kir khabata alhadid gẹ́gẹ́ bí ẹ̀wùrì iná alágbẹ̀dẹ kir náà ni ẹ̀wùrì tẹ́ máa ti fòó fòó tẹ́ máa fi ṣe náà yẹn tẹ́ máa fi fẹ́ náà yẹn ìfẹ́ ń fẹ́ náà bí fẹ́ǹfẹ́ náà yẹn tẹ́ǹpìlẹ̀ wìrì bí ṣe máa lé ìdọ̀tí ara rin tí máa gbọ̀n dànù bẹ́ẹ̀ ni ahájà ti ń wá ní ṣe máa ń gbọ̀n òsì àti ẹ̀sẹ̀ dànù lára ènìyàn Allahu akbar ẹ wo ni tó dógùn tẹ́ ẹ bá kí bọ́ná nìsín tẹ́ fẹ́ fẹ́ fẹ́ ẹ bá ti ń fi òdùrọ̀ lù báyìí bẹ́ẹ̀ ni àwọn ìdọ̀tí rẹ̀ ni wọ́n máa sí dànù ni wọ́n wá tuntun padà Allahu akbar yẹn ni pé tó sì bá bóyàn látòrí dẹ́sẹ̀ tó bá lọ ṣe ájì tó rìpí tó ṣe léra wọn ájì ọmúra tó ṣe léra wọn kí ni yóò ṣẹlẹ̀ sí wọ́n gbọ́n òsì yẹn nù lára ẹ̀ kí ni yóò gbọ́n hajj àti kí ni àti ọmúra Allahu Akbar ìyẹn fi ayé pé òsì tẹ̀ ń wò yẹn ìdọ̀tí ni torí pé tí fi wé ń bí báyìí kí ni wọ́n fi wé jàmbá ìdọ̀tí ni ìdọ̀tí ara irin òbí yà pé òsì tẹ̀ ń wò ni kí lórúkọ ẹ̀ ìdọ̀tí ni tó sì bá jẹ́ dọ̀tí olòṣì náà máa dọ̀tí àbólòṣì dọ̀tí olòṣì ọ̀dọ̀tí torí pé òṣì gangan fún ara rà ìdọ̀tí ni tó nípa báyìí ká máa lọ umra lọ́pọ̀lọpọ̀ gbà ká sì máa ṣe hajj bàbá ṣe lágbára láti máa tẹ̀lé ra wọn nínú àwọn nǹkan tí èèyàn fi máa ní owó dáadáa ni. naam nọ́mbà eighteen nínú àwọn àṣírí owó owó náà ni taqwa الله عز وجل. jalla. ìbẹ̀rù ọlọ́run hmm. gbogbo àwọn yìí dáhùn wí ìtàpè níbẹ̀rù ọlọ́run yìí owó ńlá kí ó gbé wá bá ọ ṣùgbọ́n ò ní táwọ́ náà ni mo sọ fún wa yìí pé gbogbo àwọn àṣírí owó tá n kà fún wa yìí wọ́n jura wọn lọ ní sáìdì gbígbówó kíkìn olówó lọ́wọ́ àwọn kan bẹ́ẹ̀ mẹ́tọ́ pé wọ́n páàkì máàlì áhírọ̀ pọ̀ ṣùgbọ́n wọn ò ní jẹ́ ọláyé òsì tó o bá ń ta nǹkan yẹn pẹ̀lú àánú ọlọ́run ọba àwọn kan bẹ́ẹ̀ mẹ́tọ́ yọ ya lù ní pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ìyẹn ó gbẹ̀sán àlùkìyàmà náà ṣùgbọ́n ta yé pọ̀ ju ti àlùkìyàmà rẹ lọ ìwé níta bọ́ bẹ́yìn àtàkọ́wàlá ìbẹ̀rù ọlọ́run yóò jẹ́ kó orí jẹ nì mọ́ kì í ṣe olówó ta bu alẹ́ yìí mọ́ yóò pèsè ọ̀run tó rọrùn fún ẹ dáadáa nígbà ibi tó ń páàkì mọ́jú àlùkìyàmà ni díẹ̀ nínú ẹ̀ yóò fi àtẹ́gùn ìrọ̀rùn ayé sí ọ lára náà eléyìí

ọ̀yà tani bẹ láàrin wa ní ìsìn tí ó wà dẹ́ṣẹ̀ ẹ̀yà á wà máa jura wa lọ nínú ìbẹ̀rù ọlọ́run bí mi bá ṣe jìnnà sẹ́ṣẹ̀ tó bẹ́ẹ̀ ni mo ti jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba tó bí wọn náà bá ṣe jìnnà tó bẹ́ẹ̀ ló ṣe jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba tó bọ́ ọba ṣe súnmọ́ ẹ̀ṣẹ̀ tó bẹ́ẹ̀ ló ṣe jìnnà sí ìbẹ̀rù ọlọ́run ọba tó yẹn ni pé ìwọ náà bá yẹra rẹ wò pé ẹ̀ṣẹ̀ wo mọ̀ ń dá tí wọn náà bá wò kí àtòkè délẹ̀ tó ti ẹ̀ràn tí ẹ̀ṣẹ̀ kankan tó ń dá àjẹsí pé ẹ̀ṣẹ̀ tó ń dẹ́ ẹ̀ṣẹ̀ tó ọ̀mà nìyẹn ọyẹ kọkàn ọ̀rọ̀ balẹ̀ pé olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba ni ọ mọ́wọ́ tó yẹ sí pé ọmọ àpá àwọn ẹ̀ṣẹ̀ kan wà tó ń dá tó sì mà pẹ́sẹ̀ ni lọ́ọ́ mà pé bẹ́sẹ̀ yẹn ṣe pọ̀ tó àbí bó ṣe tóbi tó bẹ́ẹ̀ ló ṣe jìnnà sí tó síbẹ̀rẹ̀ ọlọ́run ọba tó bá ṣe jìnnà síbẹ̀rẹ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ náà ló ṣe jìnnà tí bẹ́ẹ̀ náà ló ṣe jìnnà tó sí result tá à ń sọ yìí ní tá à ń sọ pé ìbẹ̀rẹ̀ ọlọ́run máa bí fẹ́nìyàn yìí bọ́ bá dẹ̀ ti bẹ́ẹ̀ náà ni ọwọ́ rẹ yóò ṣe tẹ àwọn nǹkan yìí tó ọlọ́run bá sọ pé ẹnikẹ́ni tí bá ń bẹ̀rù èmi yaj'al lahu makhraja gbogbo problem tó bá ní láyé yóò máa rí solution fún gbogbo problem tí yàn bá ní láyé yóò máa rí solution problem inú ẹ̀mí inú ara inú aya inú ọkọ inú àgbùjọ gbogbo yóò máa rí solution makhraja ni eléyìí ẹ̀bùn ńlá ni o ló jẹ́ sí pé olùbẹ̀rù ọlọ́run ọba ilẹ̀ ìdí máa olùbẹ̀rù ọlọ́run ọba ilẹ̀kùn etí pa mọ́ olùbẹ̀rù ọlọ́run ọba ojú etí olùbẹ̀rù ọlọ́run ọba tọ́balẹ̀ nìkan tójú bá tì í kọ̀bẹ̀rù ọlọ́run ọba ni o ojú etí olùbẹ̀rù ọlọ́run ọba kàkà tí ojú ọba etí yọ ó lè kú díẹ̀ ọlọ́run ó ti padà mí nóò eléyìí ẹrú sí mi ojú ọ̀gbọ́dọ̀ tì wa man yattaqillah yaj'al lahu makhraja bí ọba wa rí nǹkan ويرزقه من حيث لا يحتسب tó bá ti bẹ̀rù ọlọ́run ọba ìtọ́ máa rí owó tí màá gbé bá ọ kì í sowó tó expect gan ibi tó ti expect náà lówó ti máa wá tọ́lọ́n bá ti ń gbó wá báyẹn níbi tí yóò ti expect ó dájú pé ó ti fún wa níbi tá a ti expect tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà nìyẹn náà ni wọ́n máa yìí ibi tó n tó lérò pé màá fún ẹ náà ni màá ṣe kíni ni màá máa fún ẹ tábàtọ̀ bá ń fọ́ ọmọ ọmọ ò ti fọkàn balẹ̀ pé ah, oúnjẹ àárọ̀ àti tọ̀sán àti talẹ́ ó ṣe kíni O ti dájú nìyẹn wíwọ ọmọ yìí màá fún ní nǹkan ní nǹkan tó tiẹ̀ lérò ọmọ ní ó ti lérò pé ní máa ń gbowó oúnjẹ àárọ̀ àtọ̀sán àti talẹ́ tẹ́lẹ̀ tí bàbá bá sọ pé màá ní nǹkan ti expect tẹ́ ẹ̀ ronú pé oúnjẹ oúnjẹ àti oúnjẹ nìkan kí ni ọmọ expect special iná láyà ń sọ fún wa pé wàyà zokho min haythu la yahtasib tí ẹ̀ bá ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba yóò fún ní àwọn àwọn owó níbi tí ò tiẹ̀ lérò yẹn ni wípé ibi tó lérò ó ti sọ nìyẹn wáyé pé sẹ́lò ń ṣe ní ìsìn tó ń ta nǹkan fọkànbalẹ̀ wàá tà ṣùgbọ́n ibi tó tiẹ̀ lérò pé owó ti lè wá tí ìtọ́jà rẹ lọ́jà ó ti wá lẹ́nu mo bí ah, wá afẹ́ra kankan bẹ̀yẹn jẹ́ kájọ débẹ̀ ní wọ́n bá sì dòwó fún ẹ̀ náà wọ́n yàrá sókòó min haythu la yahtasib ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا آية من سورة الأعراف ọlọ́run ọba ọlà amọ̀lẹ̀ fún wa yìí pé tẹ́ ẹ bá bẹ̀rù ọlọ́run ọba ẹ máa jẹ ẹ máa ná ẹ máa lò nírọ̀rùn látòkè ẹ máa jẹ lókè ẹ máa jẹ nísàlẹ̀ yẹn pé gbogbo nǹkan tẹ́ ẹ lò yọ wà surplus lọ́dọ̀ yín ẹ ní dààmú kankan ọlọ́run bá sọ pé. wàláwo anna ahlalqura amanu wattaqaw lafatahna alayhim lafatahna alayhim barakatin minas samaa'i wal ard ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. أي أي سمعي أي نعم àṣírí owó ẹlẹ́ẹ̀kọkàndínlógún nineteen òun náà ni alistighfar. alistighfar. ká máa tọrọ àforíjì ká máa ṣe astaghfirullah astaghfirullah. ẹ má jẹ́ ká gbọ́ igbó ọ̀rọ̀ táwọn aláìnímọ̀ kan tí wọ́n máa ń sọ káàkiri wípé bíyàn bá ń ṣe istighfar púpọ̀ yóò tètè kú ní. ẹ bá ń parí ẹ ẹ tètè kú ò láyé ẹ yóò tètè kú lọ́wọ́n ti sèkì fáwọn òpọ̀ ó tètè kú irọ́ ni aláìmọ̀ kan ní máa sọ báyẹn ẹ bá ti gbọ́ bí ilé ńlẹ́ nìkan tó bá sọ ẹ pé ah, ah, àṣẹ òtí ẹ̀ mọ nǹkan kan báyìí àṣọ ọmọ ntọ́lọ́ ń wí ọmọ ntánà bí wí ọmọ ntíṣẹ́ rí aṣọ ní ọgbẹ́ tó bá ń ṣe aṣọ kà fúnra ẹ̀pọ̀ pọ̀ ó tètè kú ó láyé ó tètè kú tá ń sọ bẹ́ẹ̀ fún wa astaghfirullah ilẹ̀kùn ńlá lọ́jẹ́ tí ọmọ sílẹ̀kùn àwọn oore kódà ẹ bá lè yàn ọ̀rọ̀ máa bí inú ní tá a fún yìí àwọn náà sì kọ́ ọlọ́run ló gbé kalẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀bà rọ́ọ̀mọ bíi àwọn ẹ̀rọ lè pé axel nílẹ̀ ìsẹ̀kùfà wọ ọmọ ìyá mi tó ń gbẹ̀ǹgbẹ̀ ọmọ lọ́kùnrin lọ́jẹ́ ni àbóbìnrin lọ́jẹ́ oògùn ọmọ kan nìyẹn bá a ti ń gbé àṣírí owó àṣírí ọmọ nìyẹn ìsẹ̀kùfà kọ́ ọmọ ní nǹkan kan ní ìgbé ìsẹ̀kùfà rò lọ nínú ìjọsìn lẹ́yìn ìgbà tó bá ti sọ̀rọ̀ yẹn tán ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí astaghfirullah astaghfirullah ọ̀hún mọ iye nọ́mbà ẹ̀ ma kò sí nọ́mbà fún yọ pọ̀ débi pé ìwọ gán mọ̀ pé ah ah alhamdulilah mo ṣe é ṣe kìfà àlùbọ̀tì ẹ̀ kí n ṣe máa retí ọmọ nínú tá a fi wá owó istighfar wa mẹ ìwọ lò sí tí ò rí nǹkan tó jẹ yìí ìwọ dún ní mọ istighfar dáadáa gbogbo ìgbà kọ rẹ sí dáadáa lẹkùn ó sì fún ẹ Ọlọ́run ló ní lọ́dọ̀ naam ká máa tọrọ istighfar ká máa ti istighfar ká máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba àwọn àánú tá a fi lówó tá a sì fi ní ọmọ rẹgẹdẹ ọmọ tabua suratul hajj naam àbí suratu suratu nuh naam suratu nuh ten and eleven ọlọ́run ọba sọ pé. فقلت استغفروا ربكم إن innahu kana ghaffara. anabi anabi nuhu alayhi salatu wa salam ó ní ẹ máa tọrọ àforíjì ọ̀n sọ fáwọn èèyàn rẹ̀ tẹ́bá ìtọrọ àforíjì nǹkan báyọ̀ ṣẹlẹ̀ o kí ni yọ ṣẹlẹ̀. yursilis samaa alaykum midrara. òjò ọmọ ọrọ̀ dáadáa bó ti tó àti bó ti yẹ kò ní disappoint àwọn àgbẹ̀ mọ́ òjò ọrọ̀ lásìkò ìyẹn ni pé tí gbogbo aráàlú bí òṣèṣójò yìí tá a wà lóṣù tójú ẹ̀rọ yìí tó bá jẹ́ sí pé ẹnu ká gbogbo ìlú Òṣogbo yìí àbí gbogbo Ọ̀ṣun state tẹ́ni gbogbo àti mùsùlùmí gbogbo mùsùlùmí lásán ọ̀yà gbogbo yín pátápátá a rẹ̀kọ́mẹ́ndì fún wa pé ẹ jẹ́ ká àfọ́n nọ́mbà o jẹ́ ká máa ṣe six fáàrù lẹ́yìn mọ́ iye nọ́mbà rẹ̀ láàrin òní sákòókò báyìí pé ká máa wo ohun tí ó gbogbo wàhálà tá à ń jẹ yìí yóò kú o ojú ọ̀rọ̀ arótú àwọn ènìyàn wọ́n pè á ah, ojú fẹ́bírì máàkì ni sábà máa ń bẹ̀rẹ̀ òjò bẹ̀rẹ̀ fẹ́bùrì fún yín tọ́ba bẹ̀rẹ̀ fẹ́bùrì tọ́lọ́run ló wọn ó ní ọlọ́run ọba lára kò ní lára ebi á fi gbádùn ẹ̀ dáadáa kò sì ní dúró títí tí ó fi rọ̀dìgbà tó yẹ kọ́ rọ̀dì náà. ṣùgbọ́n àti ń dá fèrè nǹkan gbà lọ́lọ́run náà fi jẹ́ pé kọ́ máa ṣẹ́kù lórí àádá rẹ̀ àṣà tẹ́ ẹ máa náà lẹ́ẹ̀ máa jẹ hmm. àṣà yín náà ni pé máàkì ni máa ń bẹ̀rẹ̀ ẹ máa lo máàkì yín náà lọ mọ̀tẹ́ ẹ bá fẹ́ kọ́ fẹ́ sí tẹ́ ẹ fẹ́ kọ́ máa rọ̀ yípo ọdún gan bẹ́ẹ̀ bá ṣe yọ máa rọ̀ fún yín torí pé anábì Nuh wá sọ fún wa pé ẹ tọrọ àforíjìn tẹ́ ẹ bá tọrọ àforíjìn yóò foríjìn yín tó bá ti foríjìn yín tán fún yín ni ǹjẹ́ ń pè ọ yàtọ̀ sí òjò lásán òjò tó jẹ́ sí pé oore lọ́wọ́ à ń bẹ̀ kò sí òjò mi àmọ́ tí ó ويمددكم ويمددكم بأموال وبنين bákan náà ọlọ́run ọba yìí يمددكم بأموال yóò fún yín ní sẹ̀ǹgbẹ́dùkú owó náà ń pè ní amual àwọn kudi àwọn dollars pounds يمددكم بأموال kìí sowó kéékèèké tẹ́mání àmàdàhù yòmídùhù imdad yẹn ni pé yóò yóò yóò da bóyin yóò da owó bóyin ní ìdàkudà wà ìmùdíde kan bí àmọ́wálé wà bá ní kìí ṣe owó nìkan ẹ̀yin tẹ́ ẹ̀rọ máa bí ẹ̀yin náà bímọ oníbẹ̀rin oníbàárùn oní àní sìgìfàrù tí wọ́n bá ní àdúrà oníbàárùn ẹni pé ọmọ márùn ní sìgìfàrù máa bí sígbèsè ayé ènìyàn oní àní àyà ìgbéwáyé ṣùgbọ́n mẹ́ta lọ́gbọ́n ni yòókù ìṣe àyè ẹ̀rá alákọ̀ọ́kọ́ òjò ọ̀rọ̀ tó bàyà sí fẹ́ ẹlẹ́ẹ̀kejì owó ọ̀tẹ̀yìn lọ́rùn ẹ̀ rí náà ẹlẹ́ẹ̀kẹta ẹni tí ọ̀rọ̀ máa bí yóò ti kíni yẹ ọ̀rọ̀ máa bí padà náà eléyìí ni àṣírí owó nàbà nineteen nàbà twenty nínú àwọn ọ̀nà tá a máa ń gbà lówó òun náà ni. ìrọ́dà tó zàwá ta àfòfàn. ẹ̀yin tẹ́ ẹ fẹ́yàwó ẹ mọ̀ pa ìfẹ́yàwó lọ́jọ́ kẹ́ ẹ máa tẹ́ ẹ sì tó ìwọ ọmọ ìyá mi tó ń pè kò tí ì da kò tí ì da kò tí ì da ṣé bó ṣe máa bára náà nù ó ti wọ thirty five years mo bá gbé forty tán ló tó wá ronú pé ah, ọmọ ti bọ̀ tètè ṣe fífẹ́yàwó àbí lílọ ní ọkọ fífẹ́yàwó lápè á ní pé yọ lọ́kọ torí pé obìnrin yọ lọ gba ìtọ́jú ni ọkùnrin ni ọmọ ń tọ́jú obìnrin kí wọ́n ọkùnrin kó tètè márì lẹ́nu tọ́jú ẹ sí pé ọ fẹ́ márì láti pé kọ́ mọ́ bá ti bọ́ sínú haram kọ́ mọ́ bá ti máa ṣe sìnà bọ́ọ̀bá ṣe sì ní abẹ́ ó ṣe sì ní ojú ìwọ̀n tó tètè máa rí tọ́ba ní àmì ah, òṣèṣì ní abẹ́ ó ṣe tójú náà bọ́ọ̀lù ń ti dá ọkùnrin nìyẹn tó bá ti tó àsìkò tó yẹ kó níyàwó tí ọba ti ní tí ọba ti tabẹ́ yóò ṣe tójú o tọ́ba wa lọ fẹ́yàwó nítorí kọ́ mọ́ba ti já sínú ọ̀fin sínú ojú àbí tabẹ́ yìí lọ mọ̀ pé àrísìkì oògùn owó kan ló ṣe yẹn ìtọ́ba tó fi fẹ́yàwó tí òfin sówó lọ́dọ̀ rẹ ni pé ọ̀fẹ́ nítorí kọ́ mọ́ba ti ṣe sìnà ìwọ kó pé mi fẹ́ já lu haram torí ẹ̀ mo fẹ́ fẹ́ yà o ìwọ fẹ́ yà o kódà kọ́ yáwó fẹ́ yà wá wo ntọ́nà òun gbé wa àṣírí owó kan nìyẹn ta ló jẹ́ ká mà bẹ́ẹ̀ ọlọ́run ọba wa tó dá wa ni ló ká mà bẹ́ẹ̀ subhanahu wa ta'ala kí ọlọ́run ọba sọ. wa ankihul ayama minkum was-salihina min ibadikum wa imaikum. إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم إن يكونوا فقراء tẹ́ẹ̀bá jólóòsì tí ò sówó lọ́wọ́ yín tẹ́ni àwọn ni ò sínú ọjà fẹ́yàwó tẹ́ẹ̀bá wá fẹ́yàwó nítorí wípé ẹ̀fẹ́ jìn sínú òfin haram yuhnihimullahu min fadlihi. Allahu akbar. ọlọ́run ọba yóò fún yín ní nínú ọlẹ́ẹ̀ yóò ya ọlá rẹ̀ yóò ya lóyìn ọlọ́run tó wá padà rẹ̀ pé wàlláhu wasi'un alim wasi'un tó wà ń bẹ̀yẹn fi hàn pé kìí sowó kékeré lẹ́rìí nìyẹn ni pé ọba tó gba iyì ni pé owó tá a fún owó tí ó tó yín sáyé ni wàá gbọ́ ní tí Abubakar Siddiq àtàwọn sàhábà tí wọ́n sọ nípa kéèsì pé ẹ̀yin tẹ́ ẹ fẹ́ yà ó bẹ́ẹ̀ ṣe ń tòsí wọ́n fẹ́ sọ̀rọ̀ yín ọ̀yà. Abubakar lọ sọ̀rọ̀ ọ̀ sẹ́ńtọ́ sọ̀rọ̀ náà Abubakar Siddiq radiyallahu anhu ọ̀tọ̀ fún wa yí pé àfihàn Allah fima amarakum bihi ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba nínú tó pa yín láṣẹ kí ni nǹkan náà. yóò nínà nìka. ó ní ẹ fẹ́ yàwó tẹ́ ẹ bá ti tẹ̀ láṣẹ ọlọ́run tó ní kẹ́ ẹ fẹ́ yàwó yunjiz lakum ma wa'adakum min al-ghina. òun náà pé àdéhùn tó sọ fún yín pé òun ọ̀rọ̀ yìí lọ́rọ̀ òun fún yín lówó tẹ́nu. Abubakar lọ́sọ̀ báyọ̀ radiyallahu وعن المسعود رضي الله عنه قال التمس الغنى في النكاح او نكاح النبي عبد الله بن مسعود sọ fún wa pé التمس الغنى في النكاح ẹ máa wá owó síbi marriage ẹ máa wá owó síbi fífẹ́yàwó ẹni pé ẹ máa ẹ máa mọ̀ pé àṣírí owó wà lára kẹ́ tètè fẹ́ ìyàwó التمس الغنى sóhun owó ni ọmọ ìyá mi tó bá ń wá owó tó ti mari mari tó bá mari tán kí ni ó ṣẹlẹ̀ owó wà ẹ máa ní kanú ẹ máa jẹ àwọn ìròrí àwọn àwọn òyìnbó àbáwọn tí ń tẹlẹsìn ẹ máa yí pé fífẹ́yàwó yìí máa ń sọ yẹn di olòṣì tí òun ni yọ bọ̀ wọn ni ọlọ́run ọba ló ní ìtàmìsòlò rínà fi nìka sáré pé àníyàn tó fẹ́ fẹ́yàwó yẹn ọ̀fẹ́ fi jìnnà sí kínni haram tó bá ti ṣe bá ń tọ́ ọ̀dẹ̀ fẹ́yàwó nílànà ṣẹ̀ríà tí kì í sí lànà ti sìnà mọ̀ dáadáa o torí pé lómi lè practice ẹ̀ nílànà haram tọba bá jẹ nílànà haram ọkọ lẹ́tà sówó o mọ tọba fẹ́ yàwó nílànà òfin islam tọ ní halal tí kìí ṣe sìnà lẹ́sẹ̀ tó fi fẹ́ yàwó yẹn nílànà sẹ̀ríà tọ dẹ̀ nítorí wípé ọ̀fẹ́ jìn sọ́fin haram lọ́mọ yìí pé arísìkì ọ̀wà owó ọ̀wà torí pé ọlọ́run ọba tó lówó lọ́dọ̀ lọ́sàdéhùn yìí pé tẹ́ ẹ bá ti ṣe ti mo ní ẹ̀sìn yẹn bí kẹ́ níyàwó èmi ọlọ́run ọba màá pèsè owó tẹ́ ẹ̀ nà fún yín náà abu hurairah radiyallahu anhu. abi hurairah radiyallahu anhu qala. àwọn yàrá nàbí wa sallallahu alayhi wa sallam nínú hadith imam wa tirmidhi gbà wa àti ahmed wọ́n gbà wá wípé ànábì wa sọ wípé thalathatun haqqun ala Allahi àwòrán. ó láwọn èèyàn mẹ́ta kan bẹ tó jẹ́ sí pé áá ẹ jẹ́ ká fọwọ́ sọ̀yà pé ọlọ́run ti rẹ́dì pé màá ràn wọ́n lọ́wọ́ màá hẹ̀pù wọn. àwọn èèyàn mẹ́ta kan bẹ tọ́lọ́run ti ṣàdéhùn yìí màá ràn wọ́n lọ́wọ́ pé wọ́n ní tòsí tí wọn ò ní bàjẹ́ ìrọ̀rùn láyé wọn jẹ́ alákọ̀ọ́kọ́

ayé rẹ ó yí padà torí bí àdéhùn ọlọ́run ọba yìí náà ọ̀yà nọmba twenty one tó jẹ́ ti parí òun náà ni. tólótó lẹ́yìn àkẹ́rẹ́ wà dùn án òfin. náà òun náà ni ká máa lo ìdá kẹta nínú ìdá mẹ́ta òru ìdá kan tó last nínú ìdá mẹ́ta òru ká máa fi bẹ ọlọ́run ọba ká máa fi béèrè owó lọ́dọ̀ ọlọ́run ọba ẹni bí ta bá ń sàdúrà ń bẹ àná ká sàdúrà ń bẹ kílẹ̀ rí ẹ̀ àni àbí hùrọ̀ ìrọ̀tà. àbí hùrọ̀ ìrọ̀tà rọ́bì allahu anhu qal qal rasulillah sallallahu alayhi wa sallam idà bàqì atúlùtù layl al-akhir idà bàqì atúlùtù layl nazal allahu azza wa jalla ila sama'i dunya fayaqul man dha alladhi yad'uni fa astajiba lah من ذا الذي يستغفرني فأغفر له من ذا الذي يسترزقني فأرزقه hatta yanfajira alfajr. nǹkan mẹ́ta náà ni wọ́n mẹ́ńsàn mi báyìí anabi wa sallallahu alayhi wa sallam ó ní tí òru bá ku ìdá kan nínú ìdá mẹ́ta rẹ̀ ẹlòmí lè máa béèrè pé báwo ni màá ṣe mọ ìdá kan nínú ìdá mẹ́ta o yẹn ni pé wo gbàtà lẹ́bẹ̀rẹ̀ lásìkò tá a wà yìí mọ́gìrì wọlé nìkan bíi báyà fifteen minutes ten minutes to seven àbí bíi ten minutes to seven naam ẹ wò ìgbà wo ni fájìrì ń wọlé báyà five minutes to six àbí ká pé six o'clock ó ti ẹ̀ tán aago mẹ́fà wákàtí mélòó ní ń bẹ láàrin aago mẹ́fà àdájí sí aago méje ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀dá mi ló ń jama eleven àbí twelve hàn eleven hours kò lé nǹkan kan ó dín ó dín ìṣẹ́jú mẹ́wàá ó dín ìṣẹ́jú mẹ́wàá eleven ẹ̀ ẹ́ sọ pé eleven hours wákàtí mọ́kànlá ẹ̀ ẹ̀ dà sọ́nà mẹ́ta. tí fẹ́ mọ ìdá kẹta tó kàn yín nínú òru nìyẹn òru náà ni magrebi ti di fájò ẹ dá eleven hours mẹ́ta ọ lọ́jẹ̀ kò pè fọ́ọ̀fọ́ àbí tírí àti tírí àti tírí àti by bá ń bá kù yẹn bí ó bá fall sí náà ni òru ti bẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ó lè fọwọ́ ẹbẹ́ after aago méjì ni yóò tó bẹ̀rẹ̀ yóò ti parí tí rí ètò ẹni pé títí gbogbo five thirty ó tún láǹfààní lákòókò tá a wà yìí láti lè máa lo sólótò láyélé àlàáfíà láti máa lo páàtì kan nínú páàtì ìdá òru tó kàn yìí ẹni pé tó bá jí ní five ó kú oríire ọba kódà ọba ọfẹ ìbátó wákàtí kan tó bá jí ní five ẹlòmíì five yẹn nígbà náà ni ọ máa wẹ̀ ah ìyẹn wẹ̀ lẹ́rú àsìkò yẹn tó tó wọ́n ni gbàtà máa ń wẹ̀ sí sáfi sẹ́yìn àsánbà torí pé àsìkò tí ọ̀wọ́n tó tìǹ yẹn àsìkò tó wọ́n àmọ́ serious ntọ́ pàtàkì là á sí ń bẹ̀ tó bá jí níbi five tó lọ́n bá dẹ̀ tànú ẹ̀ tó bá jí níbi three three ó ti bẹ̀rẹ̀ bí after two ló ti bẹ̀rẹ̀ títí tí ó fi di fàjẹ́ mọ̀ bọ́ bá tiẹ̀ lé jí lókè jí ní parí tọ́ba wá jí ní parí yẹn wọ́n máa ń sọ fún àwọn hadith pé tọ́ba dàsìkò gbà náà ọlọ́run ọba ó béèrè wípé من ذا الذي يدعوني؟ ثاني ni ó pè mí nínú ẹ̀yin ẹ̀dẹ́ ènìyàn fa astajiba lah ta ló fẹ́ pè mí mo fẹ́ dáhùn ta ni ó pè mí bíbà tó ọlọ́jà ń kiri ọjà ẹ wá bá mi ra kínní tẹ mọ̀ pé tá a bá pe ọlọ́jà tí bá ń kiri lọ àmọ́ ń na nínàkúnà ni àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> mọ́tà bá lọ bá ń ṣọ́ọ̀bù àlè ń na nínàkúnà torí ọ̀wọ́ wà fún ẹni tí ń kiri ọjà kò sọ́wọ́ fún ìnàkúnà ni ó gbé à ah, wọ́lọ́ ma òun náà ó sì máa gba ní tí ọ̀yẹ́ kó ṣe kí ni kọ́ gbà ọ yàtọ̀ sọ́tà ọjà tí ó tà ní ṣọ́ọ̀bù ọlọ́run á sọ pé ta ni ó pè mí yẹn fi ayé pé ìsìjàbà lákòókò yìí ó ní agbára ta ni ó fẹ́ pè mí bíbà tá ń polówó la ilaha illallah àánú ọlọ́run ọba lélẹ́ yìí pé man yad'uni ta ni ó pè mí astajiba la kí n fún lóhùn kí n dá lóhùn àkọ́kọ́ nìyẹn mọ́ndàládé yasọ̀gẹ̀fẹ́rù ni ta ni ó tọrọ àforíjì lọ́dọ̀ mi fa àgùsẹ̀rọ̀ la kí n foríjì ó di mélòó dáhùn ó di méjì ẹlẹ́kẹta wa lọ bá wa ọ̀hún ni mọ́ndàládé yasọ̀gẹ̀fẹ́rù ni ta ni yọ ń wá owó tí ó béèrè owó lọ́wọ́ èmi ọlọ́run ọba fa àrùsókọ̀ kí n fún lówó lọ́nbẹ́ ẹlẹ́kẹta nìyẹn ọlọ́run ọba wa máa sọ̀rọ̀ yìí gbogbo ẹni tí bá ń béèrè yóò wá máa béèrè yẹn ni pé àwa á lo nàmbà tírì yẹn torí pé a ní ìdí ẹ̀ àṣírí owó kan nìyẹn torí pé àkókò tọ́lọ́ sọ ta ló ń wówó ta ní ń wọ́lá ta ní ń wáwó ta ní ń wá rìsìkì ta ní ń wá àwọn nǹkan báyìí tá a bá pè é yóò fún wa àwọn náà wà sọ pé ọlọ́run ọba fún mi ìlú àkókò yìí àá là àmọ́lẹ̀ ni tá a bá fẹ́ tọrọ owó àmọ́ àmọ́lẹ̀ ìwọ ọlọ́run fún mi o mo fẹ́ kó fún mi kọ́pọ̀ ṣùgbọ́n mọ́jì òkú bá mi níwájú rẹ̀ ọlọ́run ọba. nàám tàbá wa fẹ́ ṣàdúrà ní òru yìí ẹ káwa náà lẹ́kọ̀ọ́ tàbá fẹ́ bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ àdúrà wa pẹ̀lú orúkọ ọlọ́run ọba máa ń dá lẹ́dí ni ta ni ó pè ẹni bí ká sọ pé yá tàbí ẹni bí fẹ́ mẹ́tẹ̀ẹ̀ta káwa àpèyà Allah tàbí yá àbí Allahumma torí pé ó ní mandaladi yad'uni ta ni ó pè mí gbogbo orúkọ kókọ táwọn èèyàn máa ń pè yẹn àwọn ọ̀bọ̀dọ̀ pé àbọ̀dọ̀ pàlìjànú àbọ̀dọ̀ pé màláìkà àbọ̀dọ̀ pé séwù àbọ̀dọ̀ pànábì ọlọ́run kankan torí pé oríṣiríṣi nǹkan ló ti wà báyìí wọ́n wọn fẹ́ lómi ahamsa kakọ̀ aláwọ̀ yá kí ni túmọ̀ ẹ̀ táwọn mọ̀ túmọ̀ ahamsa kakọ̀ aláwọ̀ yá ẹlòmíì wọ́n gbé ọmọ afà lóru ó kọ tá àmà túmà kìí ṣèdè lárúbáwá kìí ṣe haúsá kìí ṣe yorùbá kìí ṣe òyìnbó kìí ṣe gbéra gbogbo àwọn eléyìí lábílẹ̀rẹ̀ wọn làwọn ọ̀gbọ́ rí bó ló ṣe àmà wí nítorí ọ̀mà rí kẹ́nìkan wọn pé lakalakalakalakalakalakalakalaka máa wí tí wọn náà máa wí bẹ́ẹ̀ ni ọlá ó kò kí ni túmọ̀ lakalakalakalaka hádà máa náà àwọn olùkọ́ pọ̀ táwọn èèyàn máa wí káàkiri ni pé ẹni tí ó ní sulusu láìlẹ̀ àkírí yìí ọ gbọ́dọ̀ jẹ́ sí pé ọ bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọ tọrọ àforíjì ṣé àwọn pàṣẹ fún wa pé nínú àṣírí owó lẹ́ẹ̀kan tó dá dúró ní àforíjì wa mọ láàrin yìí ọ wọnú nǹkan ni a bẹ̀rẹ̀ pẹ̀lú ya allah aw allahumma allahumma ya allah astaghfirullah astaghfirullah lẹ́yìn ìgbà náà àwọn àtọ́ fi wọ ọlọ́run fún mi ní kíni fún mi lówó àtò bọ́lọ̀ wọn bá náà ṣe tòun ní ọ̀rọ̀ rẹ̀ pé manzaladi yad'uni ومن ذا الذي يستغفرني ومن ذا الذي يسترزقني àtòbọ́lọ̀ ń ṣètò nìyẹn so eléyìí ní nọ́mbà twenty one nínú àwọn àṣírí tá a fi máa ní owó abẹ́lẹ́wọ̀n ọba mugbẹ́ni tó ti lówó ọlọ́run ní gba owó náà lọ́wọ́ wa ah, yóò jẹ́ kó máa lékún fẹ́ni kọ̀ọ̀kan wa sí i ah. a sì gbà pé àwa tá a ti nì náà àti rọ́nà àbáyọ àwa náà ní pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ah, owó tí ò ní kó bá wa níwájú ọlọ́run ọba ọlọ́run ọba yóò fẹ́ ní kọ̀ọ̀kan wa ah. a sọ fún wa níbẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó nílò owó ni tẹ́mbà lẹ́sìn wo ló nílò owó nínú gbogbo ẹ̀sìn tẹ́mbà lórílẹ̀ ayé ààrí tó fi níta fi lè wé Islam mẹ́ ẹnẹ o ẹ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ lójúmọ́ láwà sí mọ́sálásí ẹlẹ́sìn wo ní pàdé lẹ́yìn márùn lójúmọ́ ẹ sọ fún mi sọfẹ̀ láwà pàdé lẹ́yìn márùn àtànná ọ̀fẹ́ ní fáwọn ọ̀sẹ̀ à ń níbi tá a ti ń jókòó tí ó rọrùn à ń nílé àlùwàlà à ń lomi àbí à ń fi kíní pinnu tàbá tó ti tán à ń sàlùwàlà ìyẹn wo ní sàlùwàlà báwa bá rómi pure water lámàrà sókùtà láfíra owó ni bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ó rìn pẹ̀lú owó láti ìpìlẹ̀ rẹ̀ ni ló fi jẹ́ sí pé àwa mùsùlùmí a nídìí kíní yìí ló fi jẹ́ sí pé abẹ́lọ́hún gbogbo àwa tá a gbọ́ lẹ́kṣọ̀ yìí abẹ̀ wá kọ́lọ́n kó sì rọ̀ wá láti lò ó tá a bá lò àwa nígbàgbọ́ yí pé ìgbésí ayé ó yí padà ju bó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ mọ tá a bá lò ó bá a ti ń wọra wa náà láàmú wọra wa o bá a ti ń wọra wa afẹ́ ká yí padà má fojú kéré kankan ìwọ tó bá rí jọ́ọ̀t lọ gba ọ́díò kọ́ máa tún gbọ́ kó fi jẹ́ sí pé a lè máa lè practice àwọn nǹkan yẹn a máa fọ́lù ẹ̀ tó bá ti lè fọ́lù ẹ̀ láàrin bí ọdún kan yóò di dẹnà jẹ̀ẹ́rẹ́ kò ní ṣe fílẹ̀ mọ́ tọ́ba sì lè dẹnu jẹ mọ́yàn rárá ó ti di tèèyàn nìyẹn ọkàn yẹn ọba lẹ̀ pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé yàtọ̀ nù gbèsè ayé rẹ̀ torí pé ọlọ́run ọba lọ́sàdé gbogbo nǹkan tá a kà fún wa yìí ànábì ló mú wa alayhi salatu wassalam àwọn àparí àdúrà náà fi allahumma inni. allahumma inni a'udhu bika min al-faqri illa ilayk. allahumma inna lọ́ba wa lò. allahumma inna na'udhu bika min al-faqri ومن الخوف إلا منك آمين. ومن الذل إلا لك ومن التوكل إلا عليك اللهم إنا نعوذ بك من الفقر إلا إليك ومن الخوف إلا منك ومن الذل إلا لك ومن التوكل إلا عليك اللهم إنا نعوذ بك من الفقر إلا إليك ومن الخوف إلا منك ومن الذل إلا لك ومن التوكل إلا عليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب رب العالمين الحمد لله والصلاة والسلام على رسول الله وجزاكم الله خيرا وزادكم مالا وعلما وفهما وتقا وورعا ونفع بكم الأمة وجعلنا وإياكم من ورثة جنات النعيم إنه كريم قريب مجيب الدعوات لن إليه أدعو فالله سبحانه وتعالى eléyìí tí ó ṣe nírọ̀rùn fún gbogbo wa ẹ jẹ́ jẹ́ kí a jókòó sí àyè wa lẹ́tọ̀ ò tíì parí ẹ jẹ́ kí gbogbo wa ká mẹ́ǹtẹ́ yìí tí a ti jókòó ẹ jẹ́ ká padà sí àyè wa. adá ọpẹ́ fún ọlọ́run wa subhanahu wa ta'ala eléyìí tí ó sọ gbogbo wa di olówó láàrin wákàtí méjì sí mẹ́ta àbẹ́rẹ́ gbogbo ẹni tó bá ti ní àṣírí nǹkan lọ́wọ́ ó ti àjọ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó fi àlékún owó ẹnì kọ̀ọ̀kan wa kó tó wá ṣe owó tí ó ṣe wá láǹfààní láyé àti àlùkìyàmọ̀ kó ṣe fún wa ẹ̀rí kan lẹ́yìn eléyìí a rí pé ọjọ́ ti lọ nǹkan tí ó kù tí a mọ̀ gbà báyìí náà ni àwọn ìbéèrè tí a bá ní fún àwọn ṣéèkù wa sàwa tí a bá níbi rẹ̀ jẹ́ kí a kọ wọ́n ránṣẹ́ sí iwájú. Now. nínú àwọn ìbéèrè ilé tí ẹ jẹ́ kí á jókòó sí àyè wa padà. gbogbo àwa tí a wà ní ẹ̀yìn ẹ kí a padà sáyè wa. sọ wá tí a wà lẹ́yìn ẹ jẹ́ kí a padà sí àyíwá. ẹ jẹ́ kí a dákẹ́ báyìí torí pé wọ́n bá wa fi ìdáhùn sí àwọn ìbéèrè tí a fi ránṣẹ́ síwájú. gbogbo àwa tí à ń pariwo ẹ jẹ́ kí á dákẹ́ ẹ jẹ́ kí á dákẹ́. jazakumullahu khairan lára àwọn ìbéèrè lè tí ó wà bí ni wípé gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé fún wa wípé lára nǹkan tí èèyàn lè fi di olówó òní wípé kéèyàn máa so okùn ẹbí pọ̀ especially kéèyàn máa fún wa ní nǹkan ìjẹ́ ní ẹni tó bá wà nínú ẹbí tí ò wà ní owó lọ́wọ́ tí ọ̀nà àbáyọ míì wà fún níbi ọ̀nà sísokùn ẹbí pọ̀ yìí tí ó fi lè join ara wọn tí ó lówó tú sísokùn ẹbí pọ̀. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين àwọn kan tí yàn fi máa ń so okùn ẹbí pọ̀ kò parí sórí owó nìkan ṣùgbọ́n owó lọ́dún jù ni kò parí sórí owó nìkan ṣùgbọ́n owó ni ó dùn jù láti fi so okùn ẹbí pọ̀ ìwé níta rẹ̀ wí gbogbo ẹni tó bá mọ ti ń lọ lórí ilẹ̀ ayé yọ ọmọ pé bẹ́ẹ̀ náà pé yàn bá wá ní owó ó ní àbẹ̀wò ó lè máa ṣàbẹ̀wò wọn ó lè máa ṣàbẹ̀wò wọn tó bá ti ṣàbẹ̀wò wọn kò sópọ̀ náà ni ṣùgbọ́n kò lè dàbí owó ni torí bí owó bọ́ọ̀lù ọbẹ̀ gan tó bá ti débẹ̀ ó lágbára ju pé kọ́ kọ́ lọ ọbẹ̀ lọ́dọ̀ ẹlòmíì lọ so ntí yẹn fi ṣokùn abí kì í ṣe pé owó nìkan nìyẹn lè fi nǹkan mìíràn ṣe iṣẹ́ yẹn náà jazakumullahu khairan oníbèrè béèrè wípé ǹjẹ́ mùsùlùmí lè ṣe ǹjẹ́ mùsùlùmí lè ṣe àánú fún opó tí kò kì í ṣe mùsùlùmí. ẹ. ǹjẹ́ ní mùsùlùmí lè ṣe àánú fún opó tí kò kì ṣe mùsùlùmí. bẹ́ẹ̀ni gbogbo ìran ènìyàn tí ń bẹ lórílẹ̀ lálẹ́tọ̀ láti ṣe àánú fún ṣùgbọ́n ìwúni ládàá rẹ̀ pọ̀ jù ìyẹn nìkan dé bọ́ bá ṣàánú fún kèfèrí ọgbẹ̀san ọgbẹ̀san kò ṣe dáadáa ìgbàtẹ́sán rẹ̀ wà dáa jù nígbà tó bá jẹ́ sí pé àníyàn ẹ̀sìn wà ń bẹ fún ẹ̀ ọ̀rọ̀ lánìyàn yìí pé tí mo fi sàánú fún ẹ̀ tí sì ṣe mùsùlùmí ni yìí pé mo fẹ́ kọ́ understand pé ẹ̀sìn Islam ẹ̀sìn kíni ẹ̀sìn àánú ni ìgbà yẹn ẹ̀sìn rẹ̀ ọ̀pọ̀ tọ́nà bá rí opó tọ́já sí pé kì í ṣe mùsùlùmí nínú àwọn tá a máa ń sàánú lọ́wọ́ nínú nǹkan tá a lè ti dá ọkàn rẹ̀ padà sínú ẹ̀sìn lọ́wọ́ ṣùgbọ́n tábà wá gbé sínú òṣùwọ̀n pé a rí opó tó jẹ́ mùsùlùmá a sì rí ẹni tí ó jẹ́ káfírọ̀ tọ́jú opó èwo ló yẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ mùsùlùmá lá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ tòun yẹn ìgbà tá a bá ń ṣe comparative láàrin èèyàn méjì ìmọ̀ tí ọba sí sẹ́gbù nìkan náà lọ́ba wà tó a lè ṣe dáadáa fún láti fi ṣe ọ̀ṣọ́ ẹ̀sìn Islam. Jazakumullahu khairan oníbèrè béèrè wípé a gbọ́ wípé àwọn tí ó ń ṣògùn owó gẹ́gẹ́ ti ṣàlàyé fún wa wọ́n máa ń lo àwọn nǹkan kọ̀ọ̀kan so lára àwọn nǹkan tí wọ́n máa ń lò ní wípé wọ́n máa ń ká pampers sí wọ́n máa ń ká pampers sí àwọn ìyá ọmọ bá sá síta ǹjẹ́ ní báwo ni àwa mùsùlùmí ṣe lè dáàbò bo àwọn ọmọ wa nípa ilé yìí. ìbéèrè tí wọ́n béèrè yẹn atẹ́tún méjì ní mẹ́mẹ́. <clears throat> wọ́n ní àwọn gbọ́ pé náà àwọn tí wọ́n máa ń ṣe oògùn owó káàkiri wọ́n máa ń ká pampasì ọmọ wọ́n wá ní báwo ni mùsùlùmí ti lè dáàbò bọ́mọ rẹ̀ kúrò níbi kí wọ́n máa ká pampasì ẹ̀ àkọ́kọ́ náà ṣé kíka pampasì ṣé ó lè jẹ́ kan nínú orin iṣẹ́ ẹ̀ tí wọ́n lè máa fi ṣe oògùn owó bí àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ní kíka pampers tó lè kó bá ọmọ tá a ká pampers mo rò bá gbọ́ yìí torí pé tí ń wá ààbò fọ́mọ rẹ̀ ó ti gbà pé yóò kó bá nìyẹn mo já mọ̀ pé akẹ́tọ́ méjì ní bẹ́ẹ̀ àkọ́kọ́ kíka pampers ó lè jẹ́ kan nínú nǹkan tí wọ́n fi máa ń ṣe àṣàṣì kò ní í jẹ́ oògùn owó <clears throat> wọ́n lè fi ṣe àṣàṣì sí ọmọ tí ń lo pampers yẹn tó yí báyìí yẹn fi ya pé wọn lè fi ṣe oògùn owó tẹ́yìn sọ yẹn wọ́n lè fi ṣe àṣàṣì sọ́mọ yẹn. nínú àwọn nǹkan tí àwọn yẹn máa ń fi ṣe iṣẹ́ burú òun náà ni wọ́n máa ń wá nǹkan tí ẹ̀ńtìn máa ń lò dáadáa ẹ̀yin náà sì mọ̀ pé pampasì àwa tálíkà mi báyìí napin àmọ́ sá àmọ́ fọ́ àwọn òyìnbó àbáwọn tọ́lọ́ bá nìkan rí jẹ tó bá ti ṣe kinní sínú ẹyọ kan báyìí wọ́n ṣe kinní wọ́n sọnù yìí tí wọ́n sọnù yẹn tẹ́ni tó mú bá tó bá mú yóò mú nǹkan mi mọ́ tẹ̀bí yóò mú dọ̀tí mọ́ yóò mú gbẹ̀yẹ yóò mú tọ́ èyí tí wọ́n ká yẹn èyí tí wọ́n ti fọ̀ iná ni tọ́mọ ti lò dáadáa tọ́jà ti yúùsì máa púpọ̀ wọ́n lè fi ṣe nǹkan tí ọ̀dà sí ọmọ nàṣíhà ni pé tá a bá wà láwùjọ tí aburú gbalẹ̀ báyìí irú àwọn nǹkan báyìí a kì í sa síta torí pé ntẹ́ntì ń béèrè ni pé ìkó dàda ntẹ́ntì ń béèrè ni pé bíbí ẹ pé bóyá báwo la ti fẹ́ dáàbò bọ́ ọmọ wa ó rò pé bóyá ní wọ́n ti fi ṣoògùn owó wọ́n lo arzikì <clears throat> ọmọ yẹn kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o ẹnìkan lè lásìkò ẹnìkejì tí mo fẹ́ wó lulẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn nìyẹn ẹbí ó fún ọ ló ń jẹjẹ bàbá tí wàá jẹun ti lárìsìkì rẹ kò sì tún jẹ bẹ́ẹ̀ àyàn máa ń gbé oríṣiríṣi rúmọ̀ pé nígbà tí wọ́n mú àwọn èèyàn ní sókà àti tí wọ́n mú lóṣogbo ń bíbá yẹn nígbà kan wáyé wípé wọ́n bá àwọn èèyàn tí wọ́n dá wọn gúnlẹ̀ síbẹ̀ wípé wọ́n wá ń pọ owó lára kò sì ti ń jẹ́ báyẹn àlùjànnú ni ó gbowó wá fún gẹ́gẹ́ bí n ta wí ṣùgbọ́n ó lè pé kó pa ènìyàn ó sì lè pé bí ó ṣe pa ènìyàn yẹn ni wípé báyìí báyìí báyìí ni kó pa á ó lè fún nílànà bí ó ti pa ń ní tó lè tẹlẹ̀ so lílo pampers ọmọ wọn à lè lo àrísìkẹ́ o ìwọ ìyá tó jẹ́ sí pípẹ́ ti ṣẹlẹ̀ sí má fi àlórí ọmọ rẹ àtọ́ àrísìkí rẹ ò ní ṣe kíni kò ní fòrò ṣùgbọ́n èyí tí wọ́n lè fi bẹ́ẹ̀ sí náà mo sọ fún ayẹ láti wá dáàbò bọ́ máa wa kúrò níbi irú àwọn iṣẹ́ burú báyẹn a láti máa gbérù nǹkan bá ń sínú kọ̀rọ̀ nínú tí kò wà open ṣàyé kí wọ́n má bàa ti máa mú nǹkan yìí tá a bá sì kẹfẹ́ tí ń múrú ẹ̀ ẹ jẹ́ kí wọ́n tètè tú láṣìírí síta torí pé ó léwu púpọ̀ ọlọ́run ọba yóò máa là wá kó níbi àwọn aburú aláburú Allahu ta'ala àyàn náà. jazakumullahu khairan oníbèrè béèrè pé gẹ́gẹ́ bí ẹ ti ṣàlàyé fún wa nínú lẹ́kṣọ̀ wípé lára àwọn nǹkan tí èèyàn fi máa ń lówó ni kéèyàn máa jọ́sìn fọlọ́run ọba ṣé tá a bá wá rí àwọn tí kéèyàn máa jọ́sìn fún ọlọ́run ọba lára àwọn kan tí èèyàn ti máa ń lówó ni tí èèyàn bá wá ń jọ́sìn fọlọ́run ọba tí ó wà sí lówó tó sì bẹ̀rẹ̀ ni pé kò sí ìjọ́sìn fọlọ́run ọba dáadáa. ìjọ́sìn fọlọ́run ọba yìí kò jọ́sìn yẹn dáadáa ni torí pé ìjọ́sìn tá a wí kì í sí ìjọ́sìn kápẹ́ sọ̀láàtù kàbí kágbé àwẹ̀ lásán náà la fi káyà fún wa pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun illa liya'budun kí ni Abdullahi ibn Abbas radiyallahu anhu tó fi túmọ̀ liya'budun liyuwahhidun ẹni tá à ń pè ní ìjọsìn ẹni tó ṣe tawhid dáadáa tí a bá ṣe tawhid dáadáa yóò rí njọ́ jẹ mọ́ kì í ṣe àṣírí tí gbowó ńlá wa bá ní mọ́sọ́fún àwọn àgbàtà débẹ̀ lẹ́ẹ̀kan àṣírí owó tó yẹ pé kò ní jẹ́ kọ́ ọmọ rí ntọ́ jẹ ó sì máa rí ntọ́ mu mọ̀ pé báyọ̀ yọ pọ̀ tọ́wọ́ àti wọnú òdòlówó tabua kì í bẹ́ẹ̀ o mọ̀ pé ọwọ́ àníri nǹkan tó jẹ òní rí nǹkan tó lò níwọ̀n bá dédé tó nílò wàá rí tọ́wọ́ yẹ pọ̀ bá ṣe tawhid tawhid náà ní ìjọsìn tá a wí bẹ̀yẹn ìjọsìn tó jẹ́ sí pé àlẹ́bọ lẹ́rù náà ni tọ́ba ló ń jọsìn tó yẹ pé ọba ọlẹ́bọ lẹ́rù ọ̀n tara ẹ jẹ ni bó o ṣe ń kọ́ bó o ṣe ń wá owó náà lọ́rùn ìrèsì ẹ̀ lọ́ ń parẹ́ padà fúnra rẹ̀ ẹbọ máa ń pa gbogbo nǹkan tó dáa rẹ̀ náà. ìsọkùnlọ́wọ́ kọ́ra ah. oníbèrè béèrè pé gẹ́gẹ́ bí àwọn tó máa ń gbọ́ wípé kò dáa kéèyàn máa tètè dé ọjà wípé ẹni tó bá dé tó bá tètè dé ọjà ẹni burú ni ẹ̀dẹ̀ tó sàlàyé fún wa yìí pé káyọ̀tì máa lọ síbi iṣẹ́ pé báwo la fi fẹ́ combine láàrin méjèèjì. bẹ́ẹ̀ni káyọ̀tì máa lọ síbi iṣẹ́ ntí wọ́n mìíní fún wa ni pé káyọ̀tì dé mọ̀ jẹ́ ẹni àkọ́kọ́ lọ́jà hadith anabi wáyé lórí ẹ̀ sallallahu alaihi wasallam màmá jẹ́ ẹni àkọ́kọ́ ní mọ́sálásí mọ̀ jẹ́ ẹni àkọ́kọ́ lọ́jà ṣùgbọ́n máa jẹ́ ẹni àkọ́kọ́ ní mọ́sálásí mọ̀ jẹ́ ẹni kẹ́yìn ní mọ́sálásí ṣùgbọ́n máa tẹ gbọ́ àlàyé yẹn dáadáa àṣírí ọjà lànàbì tó fún ayẹ alayhi salatu wassalam nígbà ọjà kìí ṣe ibi tí bùkún ọlọ́run ọba wà ibi tí ìbínú ọlọ́run ọba wà tí ìbá ṣe pé ń tájẹ táàmù tó gbé adé bẹ́ẹ̀ kìí ṣe ibi tíyàn máa tíyàn máa wí tíyàn máa fẹ́ lọ níta ń sọ fún anú ọ̀rọ̀ ni pé ká tètè dé bẹ́ẹ̀ kìí ṣe kọ́ jẹ́ni àkọ́kọ́ jẹ́ káwọn tí ọ̀gbàgbọ́ yìí ṣẹ̀ríà kọ́ ọmọ jẹ́ni àkọ́kọ́ wọ́n lọ forí fá ìdọ̀tí inú ọjà ìdọ̀tí bẹ́ẹ̀ náà ọjà à àwọn dábà níbo ni àwọn àlìjẹ̀nu parí sí ọjà ni ọjà àlìjẹ̀nu nájà náà àlìjẹ̀nu ra nǹkan àlìjẹ̀nu wájà àlìjẹ̀nu náà kó nǹkan wá bẹ̀ àwọn míì sì mẹ́fẹ́ tẹ́wọ̀n ní jáwòrín ènìyàn tó yẹ pé wọ́n wà ń bẹ̀ permanent ibi tẹ́ ń gbé nìyẹn torí pé inú ọjà nìjà ti ṣẹlẹ̀ inú ọjà ní ibi tẹ́sẹ̀ bá ti pọ̀ jù sí bẹ́ẹ̀ ni àwọn àlìjẹ̀nu káfíìr kò fáàrù ní wọ́n gbalẹ̀ sí jẹ̀jù ẹ̀sẹ̀ sì parí sínú ọjà ẹ máa nínú ọjà ẹsẹ̀ parí síbẹ̀ fìdí nìyẹn tó fi já pé a máa tètè débẹ̀ tó máa ní jẹ́ni àkọ́kọ́ mọ́jẹ́ni àkọ́kọ́ tí ó máa dé ní ọjà ṣùgbọ́n sì jẹ́ni ìkànnì tí ó máa kú níbẹ̀ anábì wa sallallahu alaihi wasallam ó ní ila Allah masajiduha wa abghaduha aswaquha ìtọ́lọ́ wọn bá fẹ́ràn jù lórí ilẹ̀ jù nínú gbogbo ààyè tá a lè pé ààyè kan wà lórí ilẹ̀ tọ́lọ́ kí lọ́wọ́ àwọn tọ́lọ́ fi láìkí masalasi torí pé ààyè màmá láyìíká ni àwọn ẹni ọlọ́ọ̀ni a máa wá bẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà kí lọ́wọ́ tọ́lọ́ fi ètí ní ọjà àwọn ẹni èṣù ní àtàwọn máa ń pọ̀ jù mẹ́ ẹ̀yin tẹ́ ríra ẹ̀yin tẹ́ wọn àlọ́jà kẹ́ ẹ tó rẹ́ni ọlọ́run kan láàrin ọjà ẹ̀ ti rẹ́ni ṣe bíi ninety bó ti rí nìyẹn o mọ̀jẹ̀kọ́ jọ ẹ́ lójú ìwọ mùsùlùmí òdodo tó wà láàrin ọjà tó ẹ fún gbogbo àwọn ẹni bọ̀ alayhi salatu wa sallam àwa ní máa jẹ́ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa dọ́jà a sì gbọ́dọ̀ máa jẹ́ ẹni kan tí wọ́n máa kú mbẹ́ a máa jẹ́ ní àkọ́kọ́ ní masalasi ká sì máa tíráì ká máa jẹ́ ẹni kan ní masalasi náà. jazakumullahu khairan àwọn oníbèrè béèrè wípé àwọn máa ń gbọ́ pé àwọn súrà mẹ́ta kan wá tí àwọn bá ká àwọn máa lé òsì lọ tí wọ́n ní àwọn súrà yẹn náà ní súratul waqi'ah súratul rahman àti súratul mulk ìjẹ́ níbẹ̀ lórí. kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ní wọ́n pé àwọn sóra mẹ́ta kan wà tí yàrá bá ké ní máa lé sí lọ wọ́n sì kà fún wa pé suratul rahman àti suratul waqi'a wọ́n láwọn sóra mẹ́ta tí yàrá bá ké máa lé sí lọ kìí ṣe bẹ́ẹ̀ o kọ̀lẹ́rì kọ̀lẹ́rì tọ́tọ́ máa fi ta bá ka àwọn sóra mẹ́tẹ̀ẹ̀ta èyí ò dọ́lọ́rọ̀ kọ̀lẹ́rì ìkan lọ́rọ̀ àbẹ̀ ńkọ́ lẹ́rì kan ṣùgbọ́n kọ̀sáǹdì tó ẹ̀rí rẹ̀ ò rẹ̀ ńlẹ̀ dáadáa ló fi jẹ́ sí pé kákàtà pé gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ò ṣe kí ni kọ̀ lẹ́rì bí tí èèyàn bá ké èèyàn máa ní èèyàn ní tòsí kọ̀ nígbà ọlọ́run bá sì ti sànú wa tó fún aláwọn ọ̀nà àṣírí owó tọ́pọ̀ tó báyìí tá a ka twenty one fún wa ń bẹ̀ ah. ilé tó fi wá lọ́mọ á lọ́mọ tí ò tí ò jẹ́ níwò tó nípa báyìí sóràtò lọ́wọ́ akẹ́yàn nìkan ni wọ́n gbà wá látọ̀dọ̀ Usman anhu àti abdullahi bin masoud àti ìjẹ́nsì gbà wá ń bẹ̀ ọlẹ̀ so nípa báyìí nítorí dáa jù fọmọ èdè ènìyàn òun náà ni pé kọ́mọ́ lánìyàn fún un máa ń ka sóra mẹ́tẹ̀ẹ̀tẹ̀ sóra sóra àdánwò yìí láti pé òun fi ń wá arzikhi wallahu ta'ala alam. jazakumullahu khairan oníbèrè béèrè yìí pé ẹ kà fún wa níbi àwọn kan márùn tẹ ọkọ mention nípa wípé ó máa ń lé èsì lọ tó ní í ṣe pẹ̀lú júmọ́à ìjẹ́ ní ṣé àwọn obìnrin náà wọ bẹ̀ gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé kóbìnrin kírun nílé rẹ̀ ó dáa ju kó lọ sí júmọ̀ àlọ́. <laughs> tóbìnrin náà fẹ́ lówó ni ẹ̀yin obìnrin fẹ́ lówó wọn làwọn obìnrin náà fẹ́ lówó pé sí márùn-ún yìí táwọn bàbá lọ sí júmọ̀ à ìṣe òsì à tí ò ti kó àwọn ò tí ì bọ́ náà tábà kamara àrùn yìí a rí i wípé méjì wà ń bẹ́ẹ̀ tóbìnrin lè lò mẹ́ta wà ń bẹ̀ tóbìnrin ò lè lò mẹ́ta tóbìnrin ò lè lò ìyẹn tí ọjọ́ sí pé pilẹ̀ ni kóbìnrin ọmọ wà mọ́sálásì mẹ́ta tóbìnrin ò lè lò òun náà ni kó tètè dé mọ́sálásì ń júmọ́ ẹlẹ́ẹ̀kejì kó fi ti ń tà tí ń rà á nígbà tí wọ́n bá ṣe àdán tí wọ́n bá pèrún ẹlẹ́ẹ̀kẹta kó gbọ́ kótóbà kó lè sìn sí i kótóbà dáadáa àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni obìnrin ò lè ní ò lè ṣe méjì òkú obìnrin lè ṣe kí ni méjì òkú òun náà ni kọ́ máa bá sẹ́rẹ̀ lọ lẹ́yìn júmọ́ ẹ̀bí òun náà kírun nulẹ̀ yóò kì í zúrì náà tó bá ti kí zúrì ẹ̀ tán kọ́ padà sí ibi iṣẹ́ tó bá ń ṣe kọ́ máa bá sẹ́rẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀karùn-ún kọ́ máa rántí ọlọ́run ọba tí ó fi di magori ó lè ṣe nígbà tí wọn ọ̀ràn yẹn irun júmọ́ òtijọ́ ọ̀ràn yẹn fóbìnrin yẹn ẹ̀kọ́ kan tọ́lọ́mbá sì bóyá bá wá kí kó lo àṣírí owó tí mẹ́mẹ́ tí ọba sì wá kó lo ìtí ọba sẹ́kù mbẹ́ yóò gbà láadáa yóò rí tọ́ba láníyàn rẹ̀ yóò gbà ó náà ní náà nìyẹn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àbọ̀lọ̀ mára yẹn obìnrin létí pé eléyìí ọlá ọlọ́run ọba ni yòtíhì yòtíhì máa ń yàṣà ìmọ̀ fẹ̀ntọ́ bá wù ara ń bi tọkùnrin ti ju kí n lọ tó ti jobìnrin lọ nìyẹn mọ́tò ń ti bẹ́ẹ̀ náà méjì sásẹ̀kù fún yín tẹ́ lò tó tí wọ́n bá níta lọ́yẹ kó lówó lọ́jù náà ọkùnrin àti obìnrin ẹ̀dá mi ló ń jama ọkùnrin náà ni ọkùnrin tó bá máa ti ń ṣe ni o ọkùnrin tí ò kéta tí ò dùn fún yàwó ẹ̀ ń lé kọ̀ yóò lówó torí pé torí yín náà la fi lọ́yẹ kẹ́ náà fi fi gbogbo orú nǹkan báyìí fáwọn ọkùnrin nìkan ah. torí àwọn obìnrin náà tó nípa báyìí obìnrin díẹ̀ díẹ̀ ni máa lówó ọkùnrin púpọ̀ ni máa lówó ìpìlẹ̀ bọ́lọ̀ ń ṣe dáyé nìyẹn ìyẹn ló fi jẹ́ sí pé kọ̀jọ́ wá lójú wípé àwọn ọkùnrin la ní márààrún tọjọ́ jimá obìnrin náà rápálá mú méjì ń bẹ ìmí gan ẹyọkan ni ó rì mú ń bẹ ẹyọkan ti parí yẹn nìkan ni ó rì mú ń bẹ alihamudulilayi ẹ sáré kan mú ọlọ́run ọba yóò fi kan náà yóò fi ṣe ẹ̀san fún wa táwa ni ó fi di ẹni tó ní àṣírí owó halali lọ́wọ́ náà. jazakumullahu khairan oníbèrè béèrè yìí pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣàlàyé fún wa pé lára nǹkan tó máa ń lé òsì lọ ni pé kéèyàn máa lọ hajj àti ọmọrọ bó bá ti lágbára mọ́ kó máa tún lọ kó máa tún lọ ìjẹ́ ní pé kéèyàn máa lọ lẹ́lẹ́kejì ló dáa jù ni àbí kéèyàn rán àwọn ẹlòmíín tí ò tí ì lọ rárá. kọ́ lọ lẹ́lẹ́kejì lọ dáa ju kọ́ rán èèyàn lọ torí pé rírán èèyàn lọ yìí kò lè fún ní ìta wíńbí bíbà yìí kò lè fún ní ẹ̀san ìta wíńbí bíbà yìí yọ̀ọ́ gbà ládàá bá rán èèyàn lọ ṣùgbọ́n ṣé yóò dúró fún ní do àṣírí arísìkì arísìkì owó fún kò lè dúró nípò arísìkì fún torí pé kì í sóhun gangan ló ṣe wọn múra yẹn kì í dẹ́ sóhun gangan ló ṣe hajj yẹn náà. jazakumullahu khairan oníbèrè béèrè wípé àwọn gbọ́ wípé zakat tó máa ń fọ owó ènìyàn mọ́ ni zakat tí èèyàn bá yọ wípé ó máa ń fọ owó ènìyàn mọ́ ìjẹ́ ní tó bá wá jẹ́ pé owó yẹn èèyàn rí láti ibi tí ò da kí zakat máa fọ ìyẹn náà mọ́ zakat máa ń fọ owó ènìyàn mọ́ tó bá yẹ pé èèyàn rí owó téèyàn fi yọ zakati yẹn láti haram tó ti máa fọ haram yẹn náà kúrò níbẹ̀. ṣé yìí lẹ́nu tó kówó jẹ lọ́nà haram haram ni o ìdọ̀tí gan-an ni owó nǹkan fúnra ẹ̀ àwọn wọ́n pé zakati máa fọ owó mọ́ ìpè sí zakati ó ah, gbogbo owó mọ́ náà. ìdáhùn ni pé nǹkan ń pè nǹkan tí a bá ní nǹkan fọ nǹkan mọ́ yẹn ni pé bọ́dì kan wà lára nǹkan tí nǹkan wá wà lára rẹ̀ tá a wá fọ̀ lára rẹ̀ ẹni tó yẹ sí pé àsáàsù owó ẹ̀ foundation owó rẹ̀ haram ni kò lówó gan kò lówó gan tí zakat yọ fọ̀ mọ́ and then zakat tó yọ kì í ṣe zakat kì í ṣe kíni kì kì í ṣe zakat owó tí èso wọ ẹ owó tí èso wọ yín wọn yẹ zakat yẹ. sọ̀rọ̀ ẹ̀ ṣe ẹgbàládá kì í sowó yín náà owó yẹn sowó ẹ̀ ẹni ṣubú àyí bá ń tọ̀hún ó rò pòwó òun ni ẹni bí kì í sowó owó tó yẹ kọ́ dá pẹ́ni tó kó nàìjíríà jẹ́ ń sìn zaka kí ló ń yọ padà fún àwa mẹ̀kúnnù tó owó wa dá padà zaka even owó tí ń lóun fi ń yọ zakati yẹn tó bá dojú àlùkìyàmà wọn á kàǹtì ẹ̀ mọ́ owó tó yẹ kó ṣe kíni kọ́dà padà tẹ́gbọ́ yìí ká ní pé one million ló yọ jáde kúrò nù zakati ní pé one million zakati tó yọ jáde nù ṣírò tiẹ̀ owó tó sì yọ owó kúrò bẹ́ẹ̀ sí one billion one million á ní zakati sẹ́mi kó di one billion àti one million báyẹn sì ok káwa ní pé one million láyé tó bá dojú àlùkìyàmà tó yẹ pé one million ní ara owó wa tó kó jẹ ni tó fi yọ zakati tó bá dojú àlùkìyàmà one billion pẹ̀lú one million yẹn ní ọ̀dà padà. kò lè fọ kì í sowó ẹ̀ náà. ìdákùn lọ́wọ́ khairan oníbèrè béèrè wípé ǹjẹ́ ní ó pọ́síbù kí èèyàn bẹnẹfìtì látara àwọn àṣírí owó yìí téèyàn bá ṣiṣẹ́ kéèyàn bẹnẹfìtì látara àwọn àṣírí owó yìí láì ṣiṣẹ́. bẹ́ẹ̀ni ó lè bẹnẹfìtì tí ó bá ṣiṣẹ́ tó bá yẹ pé arúgbó báyìí tàbí ẹni tí ọ̀la láàfíà tàbí ẹni tí abarapa ni àkàndé ènìyàn tí kò lè ṣiṣẹ́ tó pé condition lọ́ba gbé tí òfin lè ṣiṣẹ́ dáadáa àti ó benefit pọ̀ mbẹ́ dáadáa yóò rẹ̀ ní yóò rí nǹkan jẹ yóò rí yóò rà lóṣèké ntọ́ba mo tó bá yẹ pé àṣírí owó halal tí bá ń gbé owó wá bẹ́ni tí ò ṣiṣẹ́ tó jẹ́ pé ní condition tí òfin ṣiṣẹ́ ni báwo wá lẹ́ni tó bá ń ṣiṣẹ́ ẹ̀kọ́ fọkànbalẹ̀ káfọkànbalẹ̀ ni tòmọ̀tò bá yẹ pé àìṣiṣẹ́ yẹn kì í ṣe pé bóyá condition lọ bá fà ọ̀lẹ́ lọ bá fà bó bá wọ ọlọ́run sáànù ọlọ́run fẹ̀ ju gbogbo táwọn àrùn lọ ó lè fún bó bá wọ ọlọ́run ó lè jẹ́ kó máa rí jẹ ṣùgbọ́n àlè fi wẹ́n tó ń ṣe kí ni ẹ̀ tó ń ṣiṣẹ́ tí oògùn bá lágbára púpọ̀ yóò ṣàǹfààní fẹ́ni tó ń ṣàìsàn yóò ṣàǹfààní fún yóò tún ṣàìsàn yóò tó ń pretend bí ẹni pálá ìsàn lòun tó oògùn bá lágbára púpọ̀ gbogbo ń tọ́nà wọn bá bá sì fún wa ní solution ẹ lọ mọ̀ pé kò sí ọ̀nà kankan tó lágbára tó tàbá pé nǹkan láti rí ọ̀nà owó fẹ́nìyàn yóò ní tọ́ba ṣe ń tí wọ́n ní kó ṣe pẹ̀lú ẹ̀ yálà o ó rojú ni o kò ṣiṣẹ́ ni o àbò ṣiṣẹ́ ni o yóò ṣàǹfààní fún un ṣùgbọ́n àǹfààní tí ó ṣe fẹ́ni tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ yóò pọ̀ ju ẹni tí kò ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ lọ. jazakumullahu khairan ah, oníbèrè béèrè wípé ṣé tí ṣé àwẹ̀ gbígbà kéèyàn máa gba àwẹ̀ tó wà lára àwọn ọ̀nà téèyàn fi lè rí owó tó máa gba àwẹ̀. na wọ́n ní ṣé àwẹ̀ gbígbà wà nù tá a fi máa ń ní owó tó ń tì bá lẹ́rìí kó mu wá fà wá pípọ́ wà nù tí èèyàn fi máa ń ní owó ṣùgbọ́n tá a mọ̀ lára àwẹ̀ òun náà ni pé ọ wà nínú àwọn èèyàn mẹ́ta tọ́lọ́wọ́n ọba ò ní dá àdúrà wọn padà ẹnu tó wà fàlàwẹ̀ ni láti wá gbé lórí pé àṣírí owó ni àmẹ́rí ẹ̀ ìmọ̀ náà máa ní àṣírí àṣẹ àwẹ̀ jẹ́ kan mẹ́ àṣírí gíní àfọ̀ṣẹ náà máa pè láfọ̀ṣẹ ti ṣẹ̀ríà àfọ̀ṣẹ àwọn oníranù àwọn ẹlẹ́bọ̀ ń bẹ ṣùgbọ́n àfọ̀ṣẹ ti ṣẹ̀ríà àwẹ̀ jẹ́ kan mẹ́ àwọn àfọ̀ṣẹ ṣẹ̀ríà pọ̀ tí ṣẹ̀ríà mú wá nǹkan tá a máa ń tọ́pẹ́ tó bá ti ṣe báyìí ẹnu rẹ ti di ẹnu àṣẹ ìkànnú ẹ̀ ni àwẹ̀ gbígbà mọ̀ láti pé àṣírí owó lọ́wọ́ èmi ò mọ evidence Allahu ta'ala alam. khairan oníbèrè béèrè wípé ǹjẹ́ ní tí irùngbọ̀n ènìyàn tó bá pọ̀ dáadáa séèyàn lẹ́tọ̀ọ́ láti mú díẹ̀ níbẹ̀. tí. tí irun àgbọ̀n ènìyàn tó bá pọ̀ séèyàn lẹ́tọ̀ọ́ láti mú díẹ̀ níbẹ̀. bẹ́ẹ̀ni ààyè méjì ló wà fún wa lórí irùngbọ̀n ààyè àkọ́kọ́ ká má tọ̀ọ̀ṣì ẹ̀ rárá ká filẹ̀ tá a bá filẹ̀ tá a mú rárá a ní ẹ̀rí tọ́bàkì tá a bá sì rẹ́ni tó yẹ àmọ́ bù báyìí òun náà dáa gbogbo ẹni tó bá ṣe tàkọ́kọ́ àtẹ̀kejì kò sẹ́ni tí ò sí lórí ìlànà kò sì sẹ́ni tí ò ní aláfijọ nínú àwọn tó ṣáájú wa tó nípa báyìí má fojú lámẹ̀tọ́ wẹni tó ń mú díẹ̀ nínú irùngbọ̀n rẹ̀ lẹ́yìn ìgbà tó ti pọ̀ bóyá ó ti tó bíbù báyìí ẹbù tí ń wò náà ẹbù kí n wò ẹbù ẹ ntọ́ba wa lé nídìí báyìí èèyàn lè gé tọ́ba ṣe bẹ́ẹ̀ ọ̀dà tàbáwá rẹ̀ tí ò mú kú rárá kọ́mọ́ wa máa wu ẹni tí mú kú ò pé ìmánì ẹ̀ dínkù kálukú làwà lórí ìgbàgbọ́ kò sẹ́ni tó ṣe tọ̀hún àti tìsàlẹ̀ tí ò ní kíni tí ò ní evidence tòtúrì di eléyìí ibi táàyè bá ti gbà wá nínú ẹ̀sìn àyè fúnlẹ̀ mọ́ra wa ibi táàyè bá táàyè bá ti gbà wá ẹ̀hẹ́n á sọ pé àánú o tọ̀táyè mi o ibi táàyè bá ti fẹ̀ àálà fáwọn èèyàn pé ayé fẹ́ mi báyìí táàyè bá fẹ̀ fáwọn èèyàn ẹ káwọn èèyàn lọ bó ṣe wù wọ́n kọ́ yà síbi tó bá wù wọ́n kó lè bàa jẹ́ sí pé ẹni tó mẹ́sìn wa gan títí ànábì wa Muhammad sọ̀rọ̀ tọ́lá ń fẹ́ràn sọ̀rọ̀ láwọn àlewọ̀ ó fààyè gbà wá níbi tá àyè ti gbà wá ṣùgbọ́n kò fààyè gbà wá níbi tá àyè ò ti gbà wá ìtàn mi bá ti fààyè gbà wá tí wọ́n bá láàyè ọ̀gbà wá ń bẹ̀ ó ti wó Islam nìyẹn ìtàn mi bá ti ní ọ̀sá àyè ń bẹ̀ tí wọ́n bá láàyè bá wà ń bẹ̀ ó ti ba Islam jẹ́ nìyẹn tó nípa báyìí àyè gbà wá láti ṣe èkíní àti èkejì ń ọlọ́run fún alẹ́ bọ̀ ọ̀run gbà tó nǹkan ẹ̀rí gbogbo àwọn èèyàn tí mo rí lọ ẹnìkan náà àbí èmi jẹ́ àmọ́ fẹ́ẹ́ rí pé irun gbọ́n rẹ̀ lè gùn ju bá a ṣe wí lọ gbogbo àwa yòókù táwọn wúra wa yìí ọ̀pọ̀lọpọ̀ wa sásẹ́rẹ́ sásẹ́rẹ́ gbogbo ẹ̀rí lọ ah. wọ́n bá wá dé àwọn ìlú míì ọ wà bá ẹlẹ́bẹ̀ntẹ́ irun gbà níbẹ̀ tọ́ bá gidi dára mo tẹ̀ Philippines ọmọ fi ní dókítà ni o mẹ́díà kejì um, dókítà sẹ̀ríà dókítà nù ma sẹ̀ríà ni ó di pòfẹ́sọ̀ ọmọ Philippines ni àwa wà níbi ìjókòó méjì kan ẹ̀ prógámù kan èmi àti ẹ̀ lájọ àlẹ́gbẹ̀ẹ́ ara wa mo sáré tàn sí báyìí wọ́n sàn fọwọ́ kan àgbọ̀n báyìí mo wá wo àgbọ̀n rẹ̀ irùngbọ̀n ẹyọ kan ní bẹ́ẹ̀ ẹyọ kan ṣoṣo ẹyọ kan ṣoṣo mo wá wò mo ní ó ní kọ́mọ́ bá ti jábọ́ lòun fi oníbòun tí máa ṣe ènìyàn mo máa ń yẹ̀wò pèsè mbẹ́mbẹ́ àbí <laughs> ọlẹ́yọ kan náà tó ń fi wọnú jọ àwọn tó ṣe súnà yẹn nìyẹn irun ẹyọ kan ó lóun sì mọ̀ fún wọn gbà ládàá rẹ̀ lòun fi máa nítorí ẹ̀pẹ́ kọ́mọ́ ti ẹ̀sùn wá jẹ́ pé yọ jàbọ́lẹ̀ ó ń tó bá ń wẹ̀ báyìí òun ìdíbẹ̀ o wọ́n máa dọ́gbọ́n sí pé gíláàsì mbẹ́m tó ti máa wẹ̀ wọ́n wò pé sí mbẹ́mbẹ́ láàárọ̀ tó máa fẹ́ fẹ́ àwa wá ní tọ́pọ̀ àmà abo dànù àmbúsúnà dànù ẹ̀ Allahu Akbar tọba wá dé Afghanistan Pakistan ọwọ́ àbá àwọn bàbá ńlá àrùn gbàǹbẹ̀ tó jẹ́ sí pé ìmí ìbáyìí tọ́ba jùlẹ̀ dáadáa ó lè gùn débi pé yọ́ọ́ fẹ́ máa kan ìdodo rẹ̀ mi tọ́pọ̀ dé kìí ṣe gbọ́gùn sòrò báyìí gbogbo ẹ̀ wà lára ìnìyà láti etí báyìí láti báyìí ni ó ti wà lára. sọ àánú ọlọ́run so tá a bá àwọn yẹn a rí nínú wọn tó yẹ sí pé tọ́ba fi ilẹ̀ pọ̀ tí ò tọ̀ tiẹ̀ rárá fi jẹun dábí ká máa gé nìyẹn yóò ẹ̀dá rẹ̀ yóò chẹ́ǹjì ẹ̀dá rẹ̀ kó lè níyàn yóò dàbí nǹkan mìíràn pé tí ti kọjá àlà padà wọ́n máa wò yàn wíyá pé ti àbí <laughs> àbí nǹkan mìíràn báwo ni lọ́dọ̀ wa ń rí báyìí kí wọn gbòó tó kọjá lọ́dọ̀ wa ń rí báyìí ah! ẹni tó ní tó ọlọ́run ò bùn wa bí kò máa tóbi kò fún kógùn dáadáa wàláhù tààlà náà ìyẹn fún láti ṣe. jazakumullahu khairan ìbéèrè tí ó jẹ́ ìbéèrè tí wọ́n máa gbà láti onáà ni wípé oníbèrè béèrè wípé tí ènìyàn bá ń só lẹ́ẹ̀mẹ́wàá lórí irun ìjẹ́ ní pé ṣé yóò máa tún àlùwàlá ti náà ni àbí ṣẹ̀rí àgbà láàyè láti rí wọn kí wọn lọ báyìí. náà téèyàn bá ń. téèyàn bá sá ń só lórí irun. ó bá sàlùwàlá ó bá ń kírun ìtú wa ń wá sára rẹ̀ ní gbogbo ìgbà bí ẹ̀mí lò ló ti wá. ẹ̀mẹ́ta ni wọ́n kọ sí ìwà yìí. no tó bá wálé ẹ̀mẹ́ta yóò lọ máa tàrà wàrà náà ni. Ah. àwọn ibi tí sẹ́rí àti fún wa ní permission pé ká ká máa bá lọ òun náà ní tá a bá jẹ́ aláìsàn tá a bá jẹ́ kínni aláìsàn ẹni tá a bá fi àìsàn kàn jẹ́ àìsàn ìtọ̀ ni àbá àìsàn iṣó ni àwọn nǹkan méjèèjì àbá àìsàn ròyìnròyìn àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí tó tún jọ bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ sí níyàn kò ní wojú ẹ̀yìn yóò máa bá ìjọsìn ẹ̀ lọ ni ẹlòmíì lè máa wòye pé sáìsàn sósì lè ṣe nìyàn bẹ́ẹ̀ ni èmi ti rí rí bímí náà ṣe máa sọ náà nìyẹn pé ah tọ́lọ́wọ́n ọba fi àdánwò kan kàn ọ́ má sọ pé sósì lè ṣẹlẹ̀ ọmọ yá mi má sọ pé alihamudulilayi lẹ́dí àfààní má sàdúrà pé wọ́n tọ́ làmì kúrò níbi <laughs> àìsàn yẹn ẹ wá ní ẹnìkan ń forí rìn ẹ mọ̀ pé àsòsì ah, lè tẹ̀lẹ̀ ní ọ̀tẹ̀lẹ̀ ẹni forí rìn wa ah. ọ̀n forí rìn ẹsẹ̀ rẹ̀ òkè lọ́wọ́ orí ni fẹ́ẹ́ ó sì ń sáyé ẹ bá sọ fún èèyàn pé rọ́ ni téèyàn bá rí èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ ni ọwọ́ àbẹ̀ èmi rí ẹni tí ọlọ́run fi àdánwò ètò kan ọmọ nàìjíríà náà sì ni kódà yorùbá mọ́ni ìdárúkọ ẹ̀ ìlú mìíràn ni kì í wa a wà ní mítìn ńlá kan ni àwọn èèyàn kan wá jókòó tí wọ́n pọ̀ ọlọ́run wá ọ̀dọ́ mi wò pé ẹ̀gbẹ́ rẹ̀ ni <laughs> màá jókòó sí <laughs> ẹni tó wá jẹ́ olówó ńlá kan òun ló jókòó lẹ ọ̀rẹ́ ni wọ́n olówó lọ́n ti náà náà èyí ti dálíkà olówó kan ni ó wà lápá ọ̀tún rẹ̀ ẹni tá a wí yìí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ òsì olówó èmi wá wà lẹ́gbẹ̀ẹ́ ẹnìkẹ́ bàbá tó ń tọ́jẹ́ pé oníṣó lòun tiẹ̀ níjókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mo táwọn àwọn òwe pé àjókòó à ń retí kí program ó bẹ̀rẹ̀ ọlọ́run wá sí orí ìtẹ́ láti jókòó kí é sórí àga náà mo rí àga èèyàn mo rò pé báyà ga ní dún orí ìtẹ́ láti jókòó mo táwọn àwọn òwe lẹ́yìn bí ìṣẹ́jú mẹ́ta pù pù wọ́n á wò pé mo á mọ́nítọ̀ ẹ̀ pé àbí ń gùn fẹ́ ni mo á wò dáadáa wọ́n á rí pé kì í sẹ́nu kì í dẹ́ ṣe ta nìkan ti ń lò òun náà ni gbogbo wákàtí méjì tá a lò ń bẹ̀ lẹ́yìn three three minutes pù pù pù bí ti ń sẹ́nu yẹn Allahu akbar ẹ wo nǹkan tó lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ torí pé mo wò ó òun náà wò pé ẹni yóò tẹ̀ tí máa kò tí máa fi tó ń ti jókòó lónìí táàfin kúrò ń bí láwọn àti gíní láwọn máa ń yẹ bá lù ọ́ tá a fi parí ńjọ́ náà tá a fi parí ńjọ́ bu wákàtí méjì ìṣẹ́jú mẹ́ta mẹ́ta tó bó bó nìyẹn ọlọ́run tó wá dán wò pé kì í ṣe tí ò ní ní sand tí ọba ní sand ní sẹ́yìn mọ̀ pé òun ní ọ̀dà fún rẹ̀ tòmó ní sand mú wa tó tó ìyẹn gbọ́ kò sí bó ti fẹ́ sí tó ní gbọ́ ẹ wí léwu nísìn àti làwùjọ ọmọ àti kínní yọọ máa ní lára láti lọ wọ́n á fẹ́ lọ bìkan báyìí yóò kọ́kọ́ ronú lé náà pé ah ta ni ó wà dúró lẹ́gbẹ̀ẹ́ mi àtẹ̀gbẹ́ ọ̀tún mi báyìí o ta ni ń tàn tí ò ní máa ṣùgbọ́n ẹ̀wù nǹkan wà mí wò ẹni tọ́lọ́ ń bá fi wá àdánwò báyẹn kàn irú ẹni báwọn tó bá ti sàlùwà tó bá ti lákòókò òun bá ti dé tó bá ti sàlùwà lá kì bá ń kùkùkù nígbà one fifty kọ́mọ kí n rẹ lọ ah. ah, fatakùlọ́hà mọ́sítàfà bọ́ọ̀lù ọ̀sàlùwà náà yóò tún padà sí kínní yóò padà wà náà kí á lè fẹ́ lọ́mọ ẹ̀ fi kírun nìyẹn kọ́ máa kí ọlọ́run ọba gbà kó oorun má ó kí bó ṣe lágbára mà ní ọlọ́run ó sì gbà lọ́wọ́ ẹ̀ irú sótà máa ń fún yàn permission yìí pé kó stop ẹ̀ ṣùgbọ́n àwọn jẹ́ ń sọ pé tó bá ti tó lẹ́ẹ̀mẹ́ta kọ́ máa kírun ẹ̀ lọ kílẹ̀ rí ẹ̀ ẹ̀ẹ̀mẹ́ta àsìkò oorun gùn jù báyẹn lọ́nà abẹ́ kí sọ̀rọ̀tún mọ́gírìbì tá a ní àkókò ẹ̀ kéré jù a níbi twenty minutes ní wọlé mọ́gírìbì àti jíjáde rẹ̀ ó ti wà kéré tán fifteen minutes a ní fún wíwọlé mọ́gírìbì àti jíjáde rẹ̀ hàn bọ́bá súnlẹ̀ lákọ̀ọ́kọ́ lọ sàlùwàlà padà bẹ́ẹ̀ bọ́bá súnlẹ̀ lẹ́ẹ̀kejì tún lọ sàlùwàlà ẹlẹ́ẹ̀kẹta tún lọ sí kínní àlùwàlà kọ́ndíṣàn lélẹ́ yẹn kì í ṣàìsàn ọ̀ padà ọ̀ padà ó borí ẹ̀ torí bí gáàsì kan lọ́kàn wà níkùn rẹ tó fẹ́ ṣe kínní tó fẹ́ jáde tó bá jáde tán yóò ṣe kínní yóò stop tọ́ba wa mọ̀ pé ó kù ń bẹ̀ mọ́yì tí sàlùwàlà dúró kó fi wá tán tí gbogbo ẹ̀ bá wá tán dáadáa tún lọ tọ̀ tó ń lọ tọ́lẹ́tì ìgbà tó fẹ́ yàgbẹ́ bóyá díẹ̀ díẹ̀ ó ṣe kíni yóò tún jáde ó fi ṣàlùwà láàrin bàbá jọ́sìn fọlọ́wọ́n ọba so báyẹn ni náà òun tì yọ́ máa ṣe àlùwàlá rẹ̀ títí tí ó fi rí ṣe tí ó fi kí irun àyàfi tó bá jẹ́ pé aláìsàn ìṣó bá ní nígbà náà ni ó tó kí irun náà. jazakumullahu khairan àwọn oníbèrè béèrè wípé àwọn kan tó jẹ́ sunanul fitra ìyẹn ni bíi pé kéèyàn gé ìkànnà àti àwọn yòókù rẹ̀ ṣé téèyàn bá fi sílẹ̀ téèyàn dá ẹ̀ṣẹ̀ ni àbí èèyàn rárá èèyàn fi nǹkan tí ó dá sílẹ̀ lásán. ẹ ta ni ọ̀fẹ́ jẹ́ ọmọlúwàbí kọ́nàwẹ́ kò sí ọmọlúwàbí ọmọlúwàbí òun náà ni ànábì wa sallallahu alaihi wasallam tó kéde fún anú àwọn àwọn fítọ́rọ̀ yẹn ìjọpin fítọ́rọ̀ ni ọmọlúwàbí àgbà tí yàn máa jẹ́ ọmọlúwàbí àgbà ọmọlúwàbí ẹ̀sìn nǹkan mẹ́wàá lánàbí ká fún aláwọn hadith mi ó sì ká márùn-ún bómi fún wa bí ká gé ìkànnà wa ká fárun abẹ́ wa ká fárun abíyá wa ká dábẹ́ fọkùnrin ká ká gérun mú wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan márààrún yìí tó jẹ́ ọmọlúwàbí ẹ̀sìn yìí ṣíṣe rẹ̀ èèyàn ṣe kínni èèyàn gbẹ̀san rẹ̀ béèyàn ọba sí ọ̀tàkù sunna anabi ali salatu wa salam wọn sọ fún wa pé ìyẹ̀sẹ̀ kan wà fún ẹni tó bá fi nǹkan yẹn lẹ̀ ṣùgbọ́n ó fi yá wa náà pé yóò kúrò nínú ìjọ ọmọlúwàbí ẹ̀sìn torí pé yóò tún kúrò nínú ìjọ ọmọlúwàbí ayé gan gbogbo márààrún tí wọ́n rẹkọmẹ́ndì fún wa yìí bó ṣe bẹ́sìn mu bẹ́ẹ̀ náà lọ́ba kíni mu lọ́ba yé mu ẹ̀jẹ̀ àgbẹ̀ látòrí alákọ̀ọ́kọ́ ká fa irun abẹ́ wa bẹ́ẹ̀ bá lọ́dọ̀ àwọn ọ̀yà dókítà mẹ́rin ọ̀yà fífa irun abẹ́ sọ́lá nfààní àbí ọ̀là nfààní lọ́dọ̀ yín kìí ẹ̀sìn lọ́dọ̀ yín o ní mẹ́díkà ọlànfààní nínú nínú iṣẹ́ yín ni o nínú iṣẹ́ yín tí wọ́n rẹkọmẹ́ndì ẹ̀ pé kí wọ́n máa fa wọ́n lọ da wọ́n ní ọ̀dà wọ́n lọ da àwa ti mọ̀ kọ́ dánú ẹ̀sìn wọ́n tún lọ da nínú kíni nínú ayé fífàrùn abíyá ọ̀dà nínú ìjọ yín àbí ọ̀dà nínú ìjọ yín <laughs> ìjọ yín náà ni ìjọ àwọn doctors ọ̀dà <laughs> rí. nílẹ̀ yorùbá gan ọ̀dà àbí ọ̀dà nílẹ̀ yorùbá gan ẹ̀sìn wa ní ká máa fà ó tó kù fífa irun mú ọ̀dà nínú ẹ̀sìn inú ìjọ yín àbí ọ̀dà nínú ìjọ ni o bí ẹ bá ní ọ̀dà màmá sọ pé ẹ̀ní ọ̀yà ní ti ń kọ̀ sí ni wọn ò sọ̀rọ̀ nípa rẹ̀ wọn ò sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ nípa rẹ̀ ìjẹ́ sọ̀rọ̀ rẹ̀ torí pé irun mú yìí tó bá ti gùn gbanagbana pọ̀ tó bá gun ọ̀kadà nílẹ̀ nàìjíríà nígbà yìí kí ni yóò kó dust irun mú tó bá tẹ̀sí gùn jù díẹ̀ díẹ̀ ó máa wọnú ẹnu rẹ lọ ó kó kílẹ̀ máa kó bacteria yóò kó abẹ́ òní kó yóò kó ó dánú ẹ̀sìn ó tún dánú ayé dídábẹ́ fún ọmọkùnrin náà ó dánú ẹ̀sìn ó sì dá nínú ayé náà ẹ wo nàmbà fáìfù jáde gígé kaná ọ̀yà sọ́dà lọ́dọ̀ yín ọ̀dà lọ́dọ̀ wọn nínú ayé náà ó tún da nínú ẹ̀sìn tó téèyàn ọba sí kò jẹ́ ọmọlúwàbí ẹ̀sìn kò tún jẹ́ ọmọlúwàbí ayé tòmí sọmọ pé báyà sí ìyà kan wà fún tí ó jẹ mi ò rántí mi mọ evidence fún torí pé ìjọba mímọ pé ẹnìkan ó jìyà ẹnìkan gbalada kò sí sọ̀rọ̀ nípa rẹ̀ àfi kó rí ẹ̀rí fún ṣùgbọ́n ní tó bá ṣe àwọn nǹkan yìí ó dá wa lójú pé yọ gbalada torí pé ó fi jọ ni ó fi jọ àwọn ànábì ńláńlá ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ànábì wa Ibrahim alayhi salatu ní tí Ibrahim bá yẹ ti ṣe gbogbo àwọn ànábì tó wà lẹ́yìn ẹ̀ náà ṣe kíni iná wọn ń ṣe nìyẹn wọn kàn gbà wá fún wa ni torí pé iṣẹ́ bàbá wa ni bàbá àgbà nìyẹn bàbá àwọn ànábì Ọlọ́run ọba tó nípa báyìí a lè sọ fún tì ní ìyà tí ó jẹ torí pààrí ẹ̀rí pé ó ní ìyà tí àyàfi tá a bá mú ẹ̀rí tó jẹ́ general wa. tí ọwà náà Al-Kùránì pé gbogbo ẹnikẹ́ni tó bá tako àṣẹ tánàbí bá pa irú ẹni bẹ́ẹ̀ kọ́ya máa retí fìtínà àti ìyà àfi tá a bá mú yẹn wá ṣùgbọ́n yẹn kò sí fi ṣe lórí àwọn nǹkan tó bá jẹ́ sí pé kò dájú sáká yí pé ọ̀ràn yẹn ní nǹkan yẹn wallahu ta'ala a'la wa a'lam. ètò láti náà ni wípé ìjẹ́ ni pé tẹ́lẹ̀ òótọ́ ni pé kò gbọ́dọ̀ ju forty days lọ. ẹ́ ṣé lóòótọ́ ni pé kò gbọ́dọ̀ ju forty days lọ kódà kò bá má ti kùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àdìsí wáyé lórí wípé ọmọlúàbí kò ní máa fi àwọn nǹkan yìí sílẹ̀ tayọ forty days Ma maximum iná ní forty ọ̀nà hadith hadith gbé wa tó sì lẹ́sẹ̀ ńlẹ̀ maximum ọjọ́ téèyàn lè fi re èékánná jọ irun mú jọ irun abíyá jọ irun abẹ́jọ náà ní forty days tó bá ti pé fọ́tì olúwa rẹ̀ ti kọjá la kódà kọ́mọ ti kùn ẹni tó fa àlà sílẹ̀ àlà rẹ̀ làwọ́ tẹ̀lé àwọn yẹn kọ́ máa ru àlà yẹn every three months end of the month máa ru àlà yẹn tó o sì máa gbọ́ gba owó sẹ́ẹ̀ rẹ lóṣù kọ̀ọ̀kan lórí ẹ̀ kí tó ní máa ru hmm. bẹ́ẹ̀ náà ni mo àti màá pé tá a bá fa àgbàládá ń bẹ̀ kí ló dáa fi wá sọ pé àfilẹ̀ ju forty days lẹ́bí àbàtì kùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní pé tó bá ti pé forty yẹn yóò kùn ọwọ́ lọ ti kún ikùn tọ́jà tí yóò kó báyìí nìyẹn èyàn sì lè máa fa lọ́sọ̀ọ̀sẹ̀ ẹni tí bá fa lọ́sọ̀ọ̀sẹ̀ tiẹ̀ tún da ó tún fẹ́ràn súnà dáadáa nìyẹn kì í ti dandan kọ́yẹ́ pé ń bàbá tó dé fọ́ọ̀tì yẹn maximum nìyẹn minimum ọ̀làlà tọ́ba ti hù máa gé tọ́ba ti hù máa gé ṣùgbọ́n tó o bá filẹ̀ kọjá fọ́ọ̀tì ìgbà náà ni ọ̀rọ̀ rẹ tó di pé o ti kú nínú ọmọlúwàbí ẹ̀sìn àtọmọlúwàbí ayé ọlọ́run ọba kó fi gbogbo wa sínú ọmọlúwàbí ẹ̀sìn kó sì fi wá sínú ọmọlúwàbí ayé tí ọ̀tá kò sẹ̀ríà ah. wallahu ta'ala alam wa sallallahu wa sallam ala nabiyina muhammad wa ala alihi wa ashabihi ajma'in. jazakumullahu khairan before kí a tó lọ jẹ́ kí a gbọ́ ìkéde tí àwọn elétò ní fún wa òun náà ni wípé ìyínlá ta'ala irú programu yìí ti next month máa wáyé ní on the twenty six of february two thousand and seventeen èyí tó sì máa jẹ́ tọ́pìkì tí wọ́n fi bá wa sọ̀rọ̀ òun náà ni wípé ta ni ajé ní ìbámu ṣẹ̀ríà ta ni ajé ajẹ́ ta ni ajẹ́ ní ìbámu ṣẹ̀ríà. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.